nǹkan sí i ká fi pé àwọn èèyàn wa wọlé káwọn èèyàn má sọ pé ńgbà wo náà bẹ̀rẹ̀ ṣó yìí torí àwọn èèyàn ń dúró de ṣó yìí wọ́n ń dúró de ah, àwọn èèyàn ń dúró de o ẹ jẹ́ ká play orin kan sí i ká fi pa àwọn èèyàn wa wọlé sí làwọn ò ní sọ pé a bẹ̀rẹ̀ lẹ́yìn wọn ẹ jẹ́ ká play ẹyọ kan sí i. afẹ́rẹ́jayé wá òwò ejò tí ń ṣọ́ni tí kì í ṣẹ̀jẹ̀. ó nìyẹn kókó má rí náà o. ìṣọ̀lá bọ́bá sùnmí ni o máa rí. àìrí mi kò má lè sùn. kò má lè sùn bí akọ pẹ́pẹ́yẹ. iṣẹ́ okó rẹ̀. nísìnyìí gbogbo iṣẹ́ owó rẹ bá ti ṣe òwò èmi àmínà ló máa jẹ ìṣọ̀lá oyà fẹ́ tí kò pọ̀ gbogbo iṣẹ́ owó rẹ bá ti ṣe òwò èmi àmínà ló máa jẹ iṣẹ́ oko ṣe òwò nísìnyìí gbogbo iṣẹ́ oko rẹ bá ti ṣe òwò èmi àmínà ló máa jẹ. ojú olóko làgbàdo ti ń gbó ògbó mi lọ́dọ́ tó fi kọ ọ̀rọ̀ jọ òwò yìí lọ́dọ́ ló fi gba kókó òun lọ́dọ́ tó fi gba adé ọba èmi aya náà lásìkò máa tún gbọ́kọ̀ lé balẹ̀balẹ̀ máa kàtàn sókè máa finú ṣoyún máa ṣàbíyamọ máa fọkọ̀ lọ́mú máa fọmú fọmọ máa tọ́jú ilé máa tọ́jú ẹbí èmi mo ṣẹ́gun sí èmi láàjẹ́ gbogbo iṣẹ́ o bá fọkọ́ rẹ̀ ṣe o èmi àbánà ló máa ṣe. gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òògùn èmi àmínà ló máa jẹ́ ìṣọ̀lá oya tẹ́ tí kò gbọ́ gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òògùn èmi àmínà ló máa jẹ́ iṣẹ́ oko ṣe òògùn ní fìyèsí gbogbo iṣẹ́ oko rẹ̀ bá ti ṣe òògùn èmi àmínà ló máa jẹ́ láìsí ìfọkànbalẹ̀ kò sí lọ síwájú láìsí inú dídùn oko ò lè gbérí àtọkọ lẹ́yìn láti ṣàṣeyege ẹrù ọba mi ò mi ò yọ sọ gbogbo ọkọ lè jù máa lo gírísì ológun bí ìjẹsìn mi ò ṣojú rí má tó kọ lẹ́yìn láti kéré oko má tó lẹ́yìn láti kéré. ọba tó fi dọ́ṣàbò lórí òbò ìbàrẹ ni mo ṣe ọba tó fọkọ ṣàpò lórí ẹpọn o ìbàrẹ ni mo ṣe ìbàrẹ ni mo ṣe ìbàrẹ ni mo ṣe ìbàrẹ ni mo ṣe o ìbàrẹ ni mo ṣe o ṣàòkè ẹjẹ ojú mi ṣe ẹ kúrọ̀lẹ́ kúrọ̀lẹ́ jẹ kọ́kọ́ mu mi náà ẹ kú déédéé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ètò tá ti ń retí ètò bá bẹ ètò ètò tó borí ètò mọ́lẹ̀ ẹ jọ nítorí ọlọ́run gbogbo ẹni tí ò bá fẹ́ òtítọ́ gbogbo ẹni tí òtítọ́ bá ń bí nínú gbogbo ẹni tí ò bá fẹ́ tí ò bá ẹni tí ò bá kí ń ṣe realist tó jẹ́ wípé kò kò kò kí ń face reality ẹ má wá sórí platform yìí ní three day ní three bóyá two weeks ago ta ṣe ètò yìí ti àwọn ọkùnrin àwọn ọkùnrin jáde wọ́n sọ̀rọ̀ wípé òbò òbò àlédùn òbò àlédùn òbò àlédùn gbogbo àwọn obìnrin accept ẹ̀ yìí tó náà máa change change yìí tó wá dúpẹ́ wá dúpẹ́ kí ló dé ara nǹkan tá a ṣe ń sọ pé bully nìyẹn àwọn kan ti ń sọ pé ìwọ ìyàwó ilé má lọ sọ̀rọ̀ ṣé ẹ fẹ́ sọ wípé àwọn ìyàwó ilé ò ń dóbò ni àwọn ìyàwó ilé ń dóbò ń ta ọ̀pọ̀lọpọ̀ tẹ́ bá dẹ̀ gbọ́ story wọn ẹ rí ó wà pathetic àwọn míì wà tó jẹ́ pé wọn ò ní choice than to do nǹkan tó ń ṣe tó ò bá fẹ́ for instance mo rí ìyàwó ilé tó dìdì sọ fún mi bí àwọn méjì nínú wíìkì pé àǹtí Yínká mo lè ó tiẹ̀ sọ pé òun lè sọ ní ẹni wí ẹ̀ pé nǹkan tóun ṣe rèé ó ní but ọkọ òun ló tì òun sí ó lóun tiẹ̀ ti wá sọ wípé kó fòun sílẹ̀ kó kúrò nílé ó ní ó kọ̀ ó ní kò lọ tẹ bá gbọ́ excuse me ṣó tí mo ṣe last mo sọ mo ní tí wọ́n bá ṣe rere ara kì í ò wá yá ọ tó bá mọ tó bá jẹ́ ọkùnrin tó dáa tó dẹ̀ ń treat ìyàwó ẹ̀ dáadáa tó bá ní eh, wọ́n fẹ́ ṣe afẹ́ ṣe show irú show báyìí tó bá fẹ́ wá wò ó kàn fẹ́ wá enjoy ara ẹni ó mọ̀ pé ìwà ẹ̀dá síyàwó ẹ̀ ó ní ever imagine pé ìyàwó ẹ̀ máa wà lára àwọn tó fẹ́ pè pé òbò eh, òbò àlédùn torí wàá ti wò pé kò ni cost láti ṣe bẹ́ẹ̀ mò ń tọ́jú ẹ̀ okó nìkan kọ́ lọ́ fi ń tọ́ èèyàn lè máa dó ọkùnrin obìnrin dáadáa ṣùgbọ́n kó má mọ àkẹ́ẹ̀kẹ́ obìnrin ṣe kó jẹ́ pé obìnrin yẹn máa prefer láti lọ dó okó àlè tó máa kẹ́kẹ́ ṣe ju láti dó ọkùnrin tó ń tọ́jú ẹ̀ lójú méjèèjì lọ so ti má sọ pé ẹni tó mọ òbò ìyàwó lé ṣé ọkọ ló mọ òbò dójú àbí àlè ó lè mọ òbò dó kó má mọ àkẹ́kẹ́ ó lè mọ òbò dó kó jẹ́ ìbànújẹ́ ló máa bẹ́ẹ̀ tí Dorothy God bless you ó lè mọ òbò dó kó jẹ́ pé ìbànújẹ́ ló ń fi ló fi ń pàdé eh, òbò so ẹ so ó ní a lot of things nínú ẹ má bully àwọn obìnrin ẹ jẹ́ kí wọ́n sọ tinú wọn just that bẹ́yìn náà ṣe sọ tinú yín táwọn náà mú lò ẹ jẹ́ káwọn náà sọ tinú wọn bóyá ẹ máa kọ́ ọgbọ́n kan àbí méjì bẹ́ẹ̀ ẹ rí update mi tí mo ṣe ètò tá a máa ṣe lẹ́yìn eléyìí ọkùnrinkùnrin lo mu topic yẹn wa fún mi pé kí handle ẹ̀ pé torí pé ó ń dá le. lẹ̀ ní eré àkànní Amẹ́ríkà pé kí n handle ẹ̀ pé àwọn obìnrin míì máa ń complain wípé um, ọkọ akọ máa dó àwọn lórí bed ipe kí n tiẹ̀ ṣe ṣó yẹn káwọn lè mọnú àwọn obìnrin ibi tí wọ́n prefer kan ti máa dó àwọn jù bọ ètò yẹn ò ń ṣe tèní èyí tá sọ ní lẹ́yìn ni wípé ṣé obìnrin obìnrin ṣé ìyá ọkọ lé ló mọ òbó dójú ni àbí obìnrin ló mọ àbí àlè ló mọ òbòdójú tó bá ń dóyàwó ẹ nínú ilé tó make ẹ happy ó ṣeé ṣe kó má pìkẹ kó má pìkẹ fún àlè kọ́ ẹ pé àlè ló máa pick and mo dẹ̀ tún sọ nǹkan kan lórí iṣẹ́ ọ̀kan tí mo ṣe mo ní tó bá ká tó bá wọlé tó gbọ́ tí ìyàwó ẹ̀ ń lu ṣẹ́rẹ́ tó dẹ̀ ń pe orúkọ ẹ̀ pé wálé o adéwálé o sọmí sọmí wálé orúkọ rẹ ni mò ń pè o kíní kan lórúkọ tá à ń pe ifá arìnrìnbẹ̀rẹ̀ lórúkọ tá à ń pe kíní kan mo ní ayé ò ní já ò ní bẹ̀rù rísì tó ṣe ní bẹ̀rù ni wípé wàá wò pé ṣẹ́rẹ́ tíyàwó mi ń lù yìí o èmi ló èmi ló ń lu ṣẹ́rẹ́ yìí fún ó fẹ́ fi ṣẹ́rẹ́ yìí ó fẹ́ fi dáàbò bò mí ni tó bá mọ̀ wípé ìwà ẹ̀ da ó dẹ̀ da síyàwó ẹ̀ To ba lu ṣẹ́rẹ́ tó ń gbọ́ nínú bedroom tó ń dárúkọ ẹ àbí ọkọ̀ kùgbìrì wọlé lójijì níbi tó ti ń lu ṣẹ́rẹ́ tó ti ń sa oògùn sórúkọ ẹ wà á máa bìlíìfù wípé ṣẹ́rẹ́ yẹn o ó fi ń dáàbò bo ẹni nítorí pé o mọ̀ o dá sí nítorí pé o mọ̀ wípé kò ní cause láti lo ṣẹ́rẹ́ lé ẹ lórí láti fẹ́ pa ẹ́ but the only ọkùnrin tó máa máa beru pé ìyàwó òun ó ń lu ṣẹ́rẹ́ àbí to tó máa máa bẹ̀rù wípé Eh, eh, ìyàwó òun ó ń ṣe oògùn àbí ó máa rí òwú tó fi ń kórun lásán tó máa rí lọ́wọ́ ìyàwó ẹ̀ tí ẹ̀rù á máa bà á á jẹ́ pé ọkùnrin yẹn náà òun náà ò dá lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó o bá da tíyàwó ẹ bá mú nǹkan gan kó pò mọ́nu kó mú oògùn kó pò mọ́nu oúnjẹ fún ẹ kó ní kó jẹ ẹrù oníbà ẹ láti jẹ wàá sọ wípé ah ó láti jẹ kó fẹ́ fi protect mi ni i used to have a colleague níbi tí mo ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ níjọ́ kan akọ̀ ń sọ̀rọ̀ torí colleague mi ó like obìnrin gan gbogbo ìlú ta bá lọ báyìí ló ti máa dóbò mo wá pè níjọ́ kan mo ní lágbájá ìwọ tó ń ṣe tó dẹ̀ sẹ́ pé àwọn ọmọ South Africa máa ń dìdí béèrè ẹ̀ ta bá lọ tó bá tẹ̀lé wa lọ sí South Africa ńgbà yẹn mo wá béèrè mo wá pè é mo ní lágbájá ìwọ tó ń like láti máa dóbò gbogbo bí ta bá lọ station tó bá ti ń lọ ló máa ti ń dóbò tó bá bá ìyàwó ẹ̀ tó bá ń ṣe báyìí ó ní à tóun bá rí ìyàwó ní àárín ọkùnrin tó bá jókòó sórí ọkùnrin ó lóun ò ní sọ̀rọ̀ ó ní ṣùgbọ́n tóun bá rí ìyàwó òun wípé ó fọ́ọ̀lì lọ pẹ̀lú ọkùnrin míì níta àbó òun rí wípé ó ń ṣèranù níta ó lóun máa ké gbàǹjarè pé wọ́n ti lòògùn fún un mo ní pẹ̀lú bó ṣe ń ṣe iná ó ní yes ó lóun ń ṣèranù ó ní but òun ò fi ìyàwó òun ṣeré ó ní ẹni ọkùnrin tó bá máa gba ìyàwó òun lọ́wọ́ òun ó ní àṣekó tó jẹ ó lóun máa mọ̀ wípé wọ́n ti lo oògùn fún ìyàwó òun ni bó ṣe yẹ kí ọkùnrin tó bá ní tó bá tọ́jú ìyàwó ẹ̀ ọkùnrin tó bá bọ̀wọ̀ fún ìyàwó ẹ̀ ọkùnrin tó bá ń ṣe àkẹ́ẹ̀kẹ́ ìyàwó ẹ̀ bó ṣe yẹ kó máa feel nìyẹn so ẹ̀yin ọkùnrin ẹ kò fọwọ́ lẹ́rán lénìí kẹ́ ẹ gba ìdájọ́ yín gẹ́gẹ́ bí ẹ ṣe fún àwọn obìnrin ní ìdájọ́ wọn ẹ fọwọ́ lẹ́rán lẹ́ni kẹ́ ẹ kọ́gbọ́n lórí ètò yìí so that ẹ lè mọ àwọn ẹni tó ń gbádùn ẹni tó ń gbádùn òbò ìyàwó yín jù àbí ẹni tí ìyàwó yín gbádùn jù máa béèrè lọ́wọ́ wọn kí ló dé tẹ́ fi fi pé ọkùnrin àlè ló ń gbádùn rẹ̀ ni ó mòbó yín dojú wọn á kúkú sọ tán bá dẹ̀ ti sọ mi ò fẹ́ ní derogatory eh, comment níbí mo fi ọlọ́run ọba bẹ̀ yín ẹni tó bá sọ derogatory comment níbí báyìí bó bá o bú ẹnìkan ni o àbí èèyàn kan sọ̀rọ̀ òun àtàkì ẹni o mo ẹjọ́ nítorí ọlọ́run torí wọn máa mo burú bọ̀ mo máa ń sọ awífúnni kó tó dání àgbà ìjàkadì ni mo ti sọ nísìnyí mi ò ẹ má bú èèyàn ẹ lè ṣẹ̀fẹ̀ ẹ lè ṣe yẹ̀yẹ́ ẹ má bu èèyàn ẹ má run èèyàn down ẹ má bully èèyàn ẹ jẹ́ kí ẹ jẹ́ kí àwọn èèyàn kó sọ tinú wọn ká lè ìjọ kọ́gbọ́n nínú ẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn kó sọ tiwọn èmi olúyinká tí obìnrin bá wà unhappy kàkà kóbìnrin yẹn ní mental mental health problem tó bá sọ wípé òun ríbi kan tóun ti ń rí ayọ̀ màá fún ní support mi hundred percent nítorí pé téèyàn bá ti ní mental illness ó easy láti ní but ó máa ń hard láti kúrò nínú ẹ̀ and ara àwọn nǹkan tó lè fihàn ní mental illness òun náà ni emotional problem mi ì dẹ̀ nígbà pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe kí obìnrin kan àbí ọkùnrin kan kó ní emotional problem so ẹ má bu anybody ẹni tó bá sọ wípé òbò àlè dùn ẹ mọ nǹkan tó ń rí ẹ mọ tójú ẹ ti rí ẹ mọ ibi tó ti ń bọ̀ ẹ mọ nǹkan tí ó ti rí so ẹ̀yin ọkùnrin mo fẹ́ kẹ́ ẹ kọ́gbọ́n àwọn obìnrin tó kù náà mo fẹ́ ká kọ́gbọ́n anybody tó bá ti make any derogatory statement eh, comment níbí báyìí mo fi ọba tó ní ayé àti ọ̀run ṣe ẹlẹ́rìí mo máa block ẹ ẹ má dẹ̀ bá mi lẹ́yìn ke ma be mi pé kí n ṣí àmọ́yé àwọn tó ti ṣe bẹ́ẹ̀ tí mo dẹ̀ ti ṣí but eléyìí o mi ò ní ṣí nítorí wípé mo ti sọ you can call me and you can you can you can crack jokes you can talk but ẹ má bùyàn pàápàá tẹ́ bá dẹ́ni tó call to ń sọ tinú ẹ̀ ẹlòmíì nǹkan tí ẹlòmíì ń bá sùn tó ń bá you don't want to know E míì mi to ń sọ pé mo buru kò ṣe pé mo burú nígbà mi ó máa ń bá kanra dé fún mi tó bá ti sú mi tí kọ́ọ̀lù lónìí kọ́ọ̀lù lọ́la tí tó dẹ̀ pé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ìgbà mi ojú mi ò kí ń gbà ìgbà mi tí èèyàn bá sẹ́ni mẹ́sẹ̀gì sí mi èmi ni mo máa pè wọ́n padà nǹkan tí àwọn èèyàn ń go through ní ayé yìí ẹ ṣáà jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ètò yìí kẹ́dẹ̀ máa fi àdúrà ràn mí lọ́wọ́ mo mọ̀ pé ní agbára ọlọ́run oníkálukú gbogbo wa máa gúnlẹ̀ sí èbúté ayọ̀ now the number to call today is plus four four seven four zero four eight five one two three four plus four four ẹ bá mi type ẹ kí n pin ẹ plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one two three four ẹ̀yin obìnrin ni mo fẹ́ kẹ́ pè wọlé ẹ ní láti dárúkọ yín fún wa ẹ lè sọ pé orúkọ yín ni òbó ṣe kíní kan ẹ má tilẹ̀ dárúkọ location yín àfẹ́ mọ́bi tẹ́tí ń pe. èmi nìkan ni mo rí nọ́mbà yín kò sẹ́ni tó máa rí nọ́mbà yín strictly confidential ni kò sí kò sí kò sí ẹni tó máa rí nọ́mbà yín èmi nìkan ni mo máa rí nọ́mbà yín so ẹ ma worry ẹ ma dẹ̀ dárúkọ yín ẹ ma dárúkọ location yín ẹ kò sọ experience yín fún wa pé òkè o ògbò àlè ni mo gbádùn àgbè ló mọ̀ mí dójú àwọn nǹkan tá lè ń ṣeré àwọn nǹkan tá lè ń ṣeré àwọn nǹkan tí ọkọ mi ń ṣe rèé tí mo fi fíìl wípé tó fi mú mi tẹsẹ̀ lọ báàlì àwọn nǹkan tí mo dẹ̀ ti ṣe ìgbésẹ̀ tí mo ti ṣe rèé mo rí wípé kò lè change mo dẹ̀ ti rí pé ẹ̀mí mi ti fẹ́ bọ́ mo ní láti make ara mi happy òun ni mo ṣe lè òun ni mo ṣe ṣe báyìí ni mo ṣe ṣe báyìí n tá a fẹ́ gbọ́ nìyẹn torí tẹ bá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ wà detail àwọn ọkùnrin tó bá ní irú àwọn ìwà tó bá dárúkọ wọn á lè pick ẹ wọn á dẹ̀ lè change tó bá ti ń wúrú ìwà yẹn sí àwọn ìyàwó wọn nílé wọ́n á lè change ẹ̀rí ọkàn á lè máa jẹ́ wọn not like ìgbà nǹkan tí mo ṣe lórí ọmọ ọmọ that that little boy tí wọ́n pa may so continue to rest in peace ẹ i pé mo mo mo sọ̀rọ̀ nípa àwọn Nigerian parents níbẹ̀ àwọn kan dẹ̀ ń sọ pé ah àwọn níwà yìí o ní agbára Ọlọ́run àwọn máa lọ drop ẹ o àwọn máa lọ drop ẹ o gbogbo ẹ̀yin tẹ̀ dẹ̀ sọ fún mi pé ṣé mò ń encourage obìnrin kó lálẹ́ ni mo ní kẹ́ má máa sọ bẹ́ẹ̀ hello. àwọn níwà yìí ní agbára Ọlọ́run. ẹ jọ ẹ dẹ̀ tún má pèsè eré tẹ́ ẹ bá ti pè tí ẹ bá ti sọ̀rọ̀ ẹ ní rí mi pè mọ́ mo máa block number yẹn ni so kó tó pè kó ronú dáadáa kẹ tó pè ṣé mo pé mi ò kí ń pe mi ìdẹ̀fẹ́ ṣépè mi ìfẹ́ sọ̀rọ̀ òdì ẹ jọ nítorí ọlọ́run tẹ́ ẹ bá ti tẹ́ ẹ ti pè tó bá ti sọ̀rọ̀ mo máa block ẹni tí n bá ti rí wípé ó ń bú èèyàn tó ń sọ̀rọ̀ pé à eléyìí àṣẹwó ni kíní mo máa block ẹni so no derogatory comment you can crack jokes you can talk but ẹ má bú anybody tó bá pè ẹ má bully anybody. hello. hello ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ ìyá mi. orúkọ mi ni ògbódùnkẹ́. god bless you òbòwò ọ̀tá ló mọ̀ ṣé olọ́kọ nílé mo lọ́kọ mi nímọ̀. so ṣó lálẹ́. mo lálẹ́ mọ̀. bá táwa òbòwò ló wá ta ló wá mọ̀ ẹ́ dójú nínú ọkọ àti àlè. àlè ni mà ó. kí wàá ní reason tó fi sọ pé àlè. ìyàtọ̀ ah. sí pé ó tiẹ̀ mọ òkó ó mọ òbòǹdó ó mọ ìkẹ́ obìnrin ṣe. Hmm. ó mọ ìkẹ́ obìnrin ṣe ṣé ọkọ ẹ ò mọ ìkẹ́ obìnrin ṣe ni kò mọ̀ ń ṣe o. àwọn ìgbésẹ̀ wo ló ti wá ti gbé kó tó di pé ó wá decide láti lọ lálẹ́ kí làwọn nǹkan tó ń ṣe. Ah. kì í ṣe pé bí a wù mí náà láti ní àlùmà àfẹ́ra hmm. mi ṣu lọ́kà bọ̀ tó bá ti di pé ah, ká ṣeré ká ṣe kínní complain ṣáá ó lè ní orí fọ́hún ó lè ní dókítà sọ fóun wípé kóun máa ṣeré ó lè ní aṣáájú nǹkan wí ṣáá tó bá lè di fẹ́ ṣe again ó lè sọ fún mi pé ah, eh, ten o'clock ti fẹ́ lò ó yẹ ká sáré ṣe kíákíákíá o ah, mi ò mi ò ráyè gbogbo eléyìí mi ò ráyè gbogbo eléyìí ah. ó wá mi nílẹ̀ express feeling mi torí ẹ̀ náà ni mo fi so ó wá tó ó wá tó ó wá tó ọdún mélòó tó fi tó fi wà nírú nǹkan báyìí tó fi ṣe báyìí fún ẹ kó tó di pé ó wá decide láti lọ lálẹ́. àti mari báyìí láti two thousand and nine but two thousand and fifteen ni mo tó lálẹ́. ìgbà wo ló dẹ̀ ti bẹ̀rẹ̀ ìwà yẹn pẹ̀lú ẹ̀ kó tó di pé o decide láti lálẹ́ ní two thousand and fifteen. láti twenty thirteen so ó dẹ̀ ń sọ fún ṣé àlè yẹn wá fún ẹ láyọ̀ ṣé nǹkan ayọ̀ tó rí lọ́dọ̀ ọkọ ilé ṣé òun rí lọ́dọ̀ àlè. àmọ́ ó rí máa mú ìparọ́ o kódà. mo ń gbọ́ kódà tó bá tiẹ̀ ní pé òun máa fẹ́ mi bọ̀ máa divorce ọkọ mi o. kí ló dé tó fi máa divorce ọkọ ẹ ṣé ó ń fún ẹ láyọ̀ tó yẹn ni. ah máa fi ìrè parọ́ inú mi máa ń dùn tí bá tó bá tiẹ̀ lè pè mí lórí fóònù mo tètè máa ń kọ́kọ́ ń ṣe ní kì í ṣe ní gírígírí ó máa ń ní sùúrù gan fún mi ó dẹ̀ máa ń gbọ́ títí mi gan máa ń gbọ́ nǹkan tí mo bá fẹ́ nǹkan tí má dẹ̀ fẹ́ ló máa ń ṣe fún mi. ó wá ronú ṣé ó ever ro wípé ah tí n bá fọkùnrin yìí lẹ̀ tí mo fọkọ mi lẹ̀ tí mo lọ fẹ́ ìjẹ́ ó máa continue bẹ́ẹ̀ yẹn ìjẹ́ ó fi pé ó máa continue bẹ́ẹ̀ àbóun náà máa tún change. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo ti tọ́jú àríyẹn dáadáa kódà mi mi ìṣẹ̀ kì í ṣe ráyè mọ́ mo máa ń pè lọ́kọ̀ kejì mi ni mo mọ̀ pé kì í ṣe nǹkan tó dáa mo máa ń pè lọ́kọ̀ kejì mi ni kódà àwọn nǹkan tí mi ò lè sọ fọ́kọ mi nílé mo máa ń bá ṣe ẹ̀ ó dẹ̀ máa ń sọ̀tẹ̀ á fún mi ó dàbí ọkọ ilé mi ni kódà ó ń ṣe bàbá fún mi tó kí ni mo fẹ́ kí ìyẹn pọ̀ dàbí figure head sílé ni ó pọ̀ jẹ́ ọkọ lásán ọkọ. ọmọ mélòó lẹ ọmọ mélòó ló bí fún èyí tó wà nílé. ẹyọ kan ni mà. mo wá fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ and I want you to be sincere I'm going to make you my friend kò sẹ́ni tó rí nọ́mbà ẹ̀ ju èmi lọ but I love your sincerity yes, and I will not leave you I, I promise you that I will not leave you. As a matter of fact, I will write your number. But mo fẹ́ kọ, mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ, mo dẹ̀ fẹ́ kó wà sincere. Omo kan bi fun fún ọkọ e. ẹ. Ìjẹ́ tó bá in between àlè àti ọkọ. Ìjẹ́ o lè lọ gbé fọ́kọ ẹ. Tí àlè bá ah, sọ pé òun ò fẹ́. Mo lè ṣe màá o. Mo lè ṣe o, mi lè parọ́, mo lè ṣe. ba bá lóyún yẹn falè, wàá wá lọ gbé fọ́kọ tí àlè bá lóhun ò gbà bí báwo. Tó bá lóhun ò gbà mi ì lè ṣẹ́yún tó wàá lọ gbé àgbẹ̀fọ́kọ mi tó oh. bá dẹ̀ di kàrá àti dá pé òun ò ṣe kó lé mi bọ́ta àyà dẹ̀ bá wa gbọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ tí mo ti ń farabò tí mi ò lè sọ síta so mi ò mi ò bẹ̀rù ó ti bá mi dé stage yẹn mi ò lè sá. so that means pé o lè fi o lè o lè gbé oyún yẹn o lè gbé oyún àlè yẹn fún ọkọ torí nǹkan tí ọkọ ṣe fún ẹ. mo lè gbé fún ma torí kò kí ẹ kò tiẹ̀ mọ̀ bí àtàlí àwọn olóhùn ṣé ni o bí àrùn àlè ló ṣe kò kí ẹ̀ tó mo lè gbé fún. o ò dẹ̀ ní conscience ẹ̀ ò dẹ̀ ní. ẹ̀rí ọkàn lápò máa jẹ mí. but tí ẹ̀rí ọkàn bá ti wá jẹ́ for some time ṣé wàá kàn ń gbójú kúrò o ní mind. mo lè èmi fúnra mi lè jáde kúrò ní márùn-ún. bọ̀ wá sì kọ́kọ́ gbé ojú yẹn fún no wàá kọ́kọ́ gbé ojú yẹn fún pé ṣé kó lè bẹ tọ́ ọmọ yẹn ni as a punishment fún pé ìwọ ló tì mí sí o ó yá mo dẹ̀ ti lóyún o lè bá mi tọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ ni màá mo lè fún ọ kó bá mi tọ̀ ọ́ tó bá dẹ̀ ti tọ́ dé stage kan àbẹ́ ẹ̀ sáfẹ̀lẹ́ mọ́ mi. Oshe, God bless you. I have I've reached your yes, number. I will call you after this show. Oshe, Oshe, I'm wa happy. Mo wá fẹ́ bẹ̀rẹ̀ last question kan lọ́wọ́ ẹ̀ tọ́kọ ẹ bá wá change lẹ́nìí. Bóyá tó gbọ́ru show yìí, kò mọ̀ pé wọ́n ni òbò, ó kàn gbọ́ru show yìí ó wá wò pé kóun ní ìrònú pìwàdà ó wá change ìjẹ́ o lè fi àlélẹ̀ kó fẹ́ ọkọ àbó ti gbádùn mọ́ ẹ ò lè filẹ̀ mọ́ màá fi founder probation náà. fún amẹ́ni probation of like some months. láti wo bóyá o máa change tó tọ́. bẹ́ẹ̀ ni mà tí o bá dẹ̀ ti change ah, èmi tún continue èmi ah, tún continue fàájì mi lọ nìyí ṣàgbégbára mi. bọ̀ tó bá change wàá fi àlélẹ̀ sincerely. àmà ah, fi sílẹ̀ o tó bá lè change tó dẹ̀ ń tẹ́mi lọ́rùn màá fi sílẹ̀. okay god bless you. bọ̀ mi ò ní bá lè jà o. okay o ẹ bọ̀ tó tí ọkọ ẹ bá change tó dẹ̀ rí pé ó change sincerely tó wá fi to de fi ẹ̀ tó dẹ̀ padà lọ bá ọkọ ẹ̀ kí ló dé tó ní bá lè jà àlè gan máa máa jowú kí ló dé tó ní bá lè jà ọkọ ẹ̀ ò because ẹ̀rù á sì máa bẹ́ẹ̀ pé bóyá ó sì lè ọkọ ẹ̀ sì tún misbehave. máa ẹ ẹ má jẹ́ kí n parọ́ fún mi tó bá jẹ́ ìdí mo sì wà nílé kò change my tó bá jẹ́ lè yìí kò lè o ò ṣe wá kó wá kí ló wá dé tó wàá fi but o fi pé o fẹ́ torí nǹkan táwọn èèyàn máa sọ àbí. mi ìfẹ́ máa ṣe mi ìfẹ́ máa ṣe mi ìfẹ́ máa ṣe kiri náà ló jẹ́ kí n lẹ́nìkan. pàtó ṣo wá rò pé bó ṣe wà yìí sí ọmọ ọdún mélòó ni ẹni sìn má sọ èjì ẹ gangan fún mi kàn sọ ibi tó fọ́ sí má sọ ok bó ṣe wá jẹ́ tẹ́tì sìn tí wàá tàlẹ́ bá wá lọ ń ṣeré o sì fẹ́ bímọ sí tó bá wá lọ lóyún fálẹ̀ nǹkan kí ló máa ṣe wá gbé fọ́kọ ni o. kódà kódà àtẹ̀síjọ́ ń ṣeré débẹ̀ pé ó tẹ̀lé pé kí n bímọ fún nǹkan ni mo sì ń sá. bọ̀ ọmọ yẹn ò ní jẹ́ kí ọkọ mọ̀ pálẹ̀ lónìí o. mi ì ní sọ fún ọ mi sọ fún un mm. but níbi tí èmi àti arákùnrin ti bá dé báyìí tó bá fún mi lóyún màá bímọ fún ọ màá dẹ̀ jẹ́ kọ́kọ́ mímọ̀ wípé èmi kọ́ ló lọ́mọ. I should okay. When you see your Omoto show, tell me I will block. I will block. Uh, I don't know whether R ni or E. Don't just tell me I will. Mo ti no derogatory uh, comment. Tí a bá lè kọ́gbọ́n níbí please. Okay, my darling, I will call you again after the show. God All bless right, you. Am I condemn anybody. Ẹ jẹ́ ká Hello. Hello ẹ ló ìyá mi ẹ má dárúkọ yín ẹ má dẹ̀ dárúkọ bí tẹ́ ti ń pè èmi ti rí nọ́mbà yín ẹ má dárúkọ yín ẹ má dárúkọ ẹni pé ṣé ẹ lọ́kọ ẹ kalẹ́ mọ̀ ẹ kalẹ́ ìyá mi ṣé ẹ lọ́kọ ńlé bẹ́ẹ̀ ni mọ̀ ṣé ẹ lálẹ́ bẹ́ẹ̀ ni mọ̀ ta ló wá mọ òbódó tó mọ̀ yín dojú ta ló mọ̀ yín dojú nínú ọkọ yín àtàlẹ́ alẹ́ alẹ́ ni mọ̀ kí ló dé tẹ́ fi ní àlè ló mọ̀ yín dojú kí ló dé tẹ́ fi lálẹ́ ló mọ̀ yín dojú. Ah, nítorí nítorí ìdùnnú àti ayọ̀ tí wọ́n á rí lọ́dọ̀ mi kiri lọ́dọ̀ kò ní ẹ eh, kí ni how many years lẹ ti marry ọkọ yín. ó lọ bí six years. six years. bẹ́ẹ̀ni ma. ìgbà wo lẹ wá bẹ̀rẹ̀ sí ní ráyọ̀. kété tí mo bímọ mi bí ọdún méjì sígbà tá a fẹ́rẹ̀. ọmọ mélòó lẹ ti bí fún. ẹyọ kan náà ṣì ni. kí wàá làwọn ìgbésẹ̀ tẹ́ ẹ gbé kí làwọn ìgbésẹ̀ tẹ́ gbé nígbà tó bẹ̀rẹ̀ àwọn ìwà wo ló máa ń wù gan tó mú yín tó tì yín lọ bálẹ̀ àwọn ìwà wo ló ń wù. bí kí bí kí obìnrin àtọkùnrin fẹ́ nǹkan ṣe hmm. ó máa ṣe obìnrin bí kí bóyá aṣẹ́wó kó máa sọ pé tọ́sí bí o èmi fẹ́ dógò jàre. Hmm. àwọn ọ̀rọ̀ bíi ọ̀rọ̀ tí òun mú yàn dùn ni pé òun máa máa ṣìkẹ́ ìyàwó kó máa fún yàn lówó oúnjẹ ó jẹ́ obìnrin rẹ̀ nìkan ló dábìkátà tó àtọmọ gbé bọ́ ṣe bọ́ ṣe mu ló tún tọ́jú ọkọ ẹ̀ gọ́gọ́ fúnra rẹ̀ nílé ok kí làwọn ìgbésẹ̀ tẹ wá gbé kó tó di pé ẹ decide láti lọ balẹ̀. mo ti sọ fún títí títí ìgbà níbi tí mo ti wá ń tajà bóyá mo kàn lè dé tajà dédé jókòó kí n máa ronú pé irú láìfò líle wọn. a máa pe nọ́mbà yẹn padà bí a credit ẹ̀ tán. ẹ jọ̀ọ́ ẹ kọ ẹ kọ jẹ́ kí n sáré pe nọ́mbà yìí padà ẹ jọ̀ọ́ ẹni tó bá ń pè ẹ hold on ẹ jọ ẹ jẹ́ kí n pè ẹ parí pẹ̀lẹ́ ni ẹ ẹ kọ hold on ẹ kọ hold on mo rí pé calls ń wọlé bọ̀ ẹ jẹ́ kí n parí pẹ̀lẹ́ nìyí. hello hello ma credit yín tán àbí. kọ́kàdínlítọ́ọ̀nù bẹ́ẹ̀ ni ma. ok ibi tẹ́ ti wá ń ronú lẹ ti pàdé àlè bẹ́ẹ̀ ni ìyẹn ó ń ṣiṣẹ́ kí ni ìwà tí àlè wá kí wá ní. kí ló ti máa rẹ̀ ṣùgbọ́n kí ló ń ṣe mí mo bí mo kò dẹ̀ sí ìmúyàwó rẹ̀ bí mo ṣe rí bó jẹ́ ẹni tó níwà tútù kódà ní gbogbo nǹkan tí mo bá ń béèrè fún ló máa ń fún mi jẹ́ ìgbà mi ò sọ pé à kò sọ náà mi lè mo fẹ́ lọ sọ́jà ó máa sọ pé fóun yá mi bọ̀ tó bá yá kò ní ìgbà ọjọ́ tí mo ní ọ̀sà tí ara mi ò yá ọkọ̀ mi yá mi ní five thousand naira nígbà tí mo ná owó nínú ọjà ní bí mo fi kí mi ó lé tàgbà padà lọ́wọ́ mi Hmm. ẹ ní sùúrù ṣé àlè yẹn ṣóun náà bímọ ṣó níyàwó. kò tí ì níyàwó kò tí ì máa yẹ àbí mo ṣe ń bá yín sọ̀rọ̀ tí mo pin ọdún ẹni mo wà mo dẹ̀ kó ìlú ẹ̀kọ́ tó mò lọ sí ṣọ́ọ̀bù. ok ẹ bẹ ṣe bá mi sọ̀rọ̀ sí ilé àlè lẹwà ẹ dágbére ṣọ́ọ̀bù fún ọkọ yín. ibẹ̀ ibẹ̀ ni ok ẹ máa ibẹ̀ ni mo wà dáadáa ẹ máa dóra yín kẹ́ tó lọ lé o àbí. ṣe máa dóra yín kẹ́ tó lọ lé. Ah. a ti ṣe yẹn látàárọ̀ látàárọ̀ wa a ti ṣe fún un lè jáde yóò fẹ́ máa fi kí àti máa lè. òkè tẹ bá wá délé lálẹ́ tọkọ yín bá wá fẹ́ dòyìn nǹkan kí lẹ máa ṣe àbí kò tiẹ̀ ní bá kò ní bọ́dà. ìgbà mi kò kò tẹ kí bìkítà ti súnmọ́ mi nígbà nígbà yóò ti wá dẹ̀sẹ̀ fún mi bíi pé kí wọ́n fẹ́ mú ìrìnàjò dípé wò ó kò ń sọ̀rọ̀ ó máa jẹ́ kí obìnrin gan kẹ́kẹ́ tó wá fẹ́ bá a sùn gan ní ẹ̀ máa dùn akọ̀fà nínú kan ni pé òun bọ́ síbí jàre mi fẹ́ ṣe kí ní jàre mo ṣe wá ń sọ nìyẹn. Okay. ọmọ kọlẹ sì bí fọkọ yín ǹjẹ́ tẹ bá lọ mistakenly lóyún falè kí lẹ máa ṣe ṣé ẹ máa lọ gbé fọ ṣé ẹ máa jẹ́ kọkọ yín mọ̀ àbí ẹ máa ṣe ní mẹ́nu mọ́ tó tọ́ ni kẹ́ sọ níwájú Ọlọ́run àtẹyẹ má parọ́ ẹ free èmi ò ẹ save lọ́wọ́ mi. bẹ́ẹ̀ni mi ò ní jẹ́ kó mọ̀. ẹ ní jẹ́ kọkọ yín mọ̀ ẹ máa gbé oyún yẹn fún. náà ní jẹ́ kó mọ̀ ní kò máa gbé fún. ẹ máa gbé fún tó bá wá ẹ máa ẹ máa wá sọ fálè pé ẹ ṣe mọ́. rárá o nídìbò tóun bá ti sọ bẹ́ẹ̀ fún mi yóò lè sọ bẹ́ẹ̀ fún. ok nígbà tẹ bá wá gbé oyún àlè fún ọkọ yín tí ọkọ yín bá lọ mọ̀ ní kọ́kí lẹ máa ṣe àbí báwo lẹ ṣe fẹ́ ṣe. mo ní sẹ́rí kan tí sẹ́rí kan tí mo kàn fẹ́ sọ ni pé kí n sọ̀rọ̀ nítòótọ́ mi ò gbé fún un ìdí ni pé èmi máa rò pé tó bá wá di ọjọ́ iwájú. àti tó bá wá já tó bá rọ létà wà mọ̀ pé kò kí n ṣe òun lòun bá báwọn ló ṣe fẹ́ ṣe. mo fẹ́ sọ nǹkan kan mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín mo fẹ́ tí ọkọ yín bá ẹni ọkọ yín ẹni kò mọ̀ yín kò ń kẹ́ yín bọ̀ ṣó máa ń fún yín lówó ṣó ń tọ́jú yín àbí kò kò mọ̀ àkẹ́ẹ̀kẹ́ kò fún yín lówó. rárá o òun náà mi kọ́ sọ síwájú ṣó ń tọ́jú ọmọ ẹ̀. kò rárá rẹ́pọ̀tẹ̀ kì ń ṣe ẹnìkan ni ó sì dá àtẹ̀lé àtàwọn kò sí kò kan náà méjèèjì tó ń tọ́jú. ok tí ọkọ yín bá gbọ́ irú ṣóò yìí lé tó wá ronú pìwàdà kó mọ pé yìí lẹ̀ ń sọ̀rọ̀ o but tí sínú mind ẹ̀ tó wá wò pé hmm, jẹ́ kí n jẹ́ kí n tiẹ̀ ọkọ wa wà níbi tiẹ̀ òun náà wà ókè tẹ́ wá wá lọ lóyún láàrin méjì nǹkan. ibi tí eh, kí n jẹ́wọ́ fún yín báyìí ní ìṣòwò ibi tí màá ṣẹ̀gbọ́n tí à ń lọ gan àti múra wa bíi pé bóyá àti ṣe wàlímọ́. bọ́ ẹ sì lọ́kọ lè ṣe wá lọ́kọ méjì ni. mo ní o so tóyún bá dúró so tóyún bá dúró nísìnyí ta ló wá lóyún àlè tóyún bá dúró lẹ́ni báyìí ta lè òdè tí rẹ́dì láti fẹ́ yín ta lè máa wá gbóyún fún. òun kò ti rẹ́dì nítorí sẹ́ni ṣùwà ló ṣe ń dájú. bàbá ẹni sùúrù ọkùnrin can change anytime tẹ bá lóyún lẹ́ni gbà mú kan bí yín ni o tóyún bá dé lẹ́ni gbà bóyá àlédè bóyá àlédè kú bóyún ṣe dé sára yín àlékú àlélóyún lóyún ó kú ọkọ yín dẹ̀ wà available tá lẹ máa gbóyún fún ṣe máa gbé fọkọ yín ẹ fi ah. free. máa ní jésù mo máa dá mo máa dá tọ́ fún mi. Um, ṣe máa wá kúrò nínú ilé ni. ó lè di máa kúrò nítorí ó lè jọba kí òun yẹn lọ bá gbomi rẹ. ẹ ṣí ọ̀pẹ ilẹ̀ fẹ́ kí àwọn máa fojú. ẹ ṣí ọ̀pẹ ẹ ní sọ fọkọ yín ẹ ní dúró kọkọ yín bá yín tọmọ díẹ̀ kẹ́ tó kúrò lọ́dọ̀ ẹ. rárá rárá mà ẹ ṣe ìyá mi máa kọ nọ́mbà yín sílẹ̀ mo fẹ́ bá yín sọ̀rọ̀ nítorí pé ẹni ẹjọ́ ló tọ́. ní àpòpọ̀ báyìí òun náà ló kọ́ọ̀tù gbogbo mi kì í ṣe hàn tó níwà àti báyìí. kí ni àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí yín kó tó di pé ẹ wò ó pé jẹ́ kí n lọ yàlè ṣé orí fẹ́ yí ni àbí kí ló ti ṣẹlẹ̀ sí yín tẹ fi wá wò ó pé jẹ́ kí n lọ yàlè. Ah, mo ní ẹsẹ̀ di nǹkan mi sí i lára ni jẹ́ táwọn ẹ̀ bá pè ìgbà máa ti lọ fáìwé mi gbọ́ pé ìwà ìwájú mi tí wọ́n lè tajà fún ọba tí wọ́n á tó fún kíláàsì mi kò wọ́n ìṣòro agbá tèmi bàjẹ́ tó wá nǹkan bá pé èèyàn tó síwájú mi. ẹ ṣe kúkú á ronú àti fọkọ́lẹ̀ kẹ́ kúkú lọ bá lè. má. ẹ ṣe kúkú fi ọkọ lẹ̀kẹ́ ló kúkú kó lọ bá lè. kò easy fún yín so ẹ̀yin ẹ like life yẹn pé kẹsàrà ẹ ń wà happy ẹ make ara yín happy àbí. ó ní ok ọmọ wọrí màá pè yín padà after the show. hello ẹ̀yin ọkùnrin ẹ má kọ́ ẹ kálẹ̀ o ẹ kálẹ̀ o ẹ má darúkọ yín o ẹ má darúkọ yín ẹ má darúkọ location yín ẹ fi location yín àtòrúkọ yín fún mi ṣé mo lọkọ bọ̀tẹ̀ mo ti divorce ọkọ mi. ẹ bọ ẹ ẹ ẹ ẹ lọkọ ẹ ti divorce ọkọ yín ẹ wà relevant kò sí kíní yóò kàn yín. Ah, ó kàn mí torí ẹni tí mò ń fẹ́ ń ẹni ò kò mèrè ṣe dáadáa náà. ẹ bọ ẹ tí ì fẹ́ra yín sílẹ̀ ẹ sì lè filẹ̀ ẹ ní láti fẹ́. wàá ẹ ní láti fẹ́. hello hello ma. hello ìyá mi ṣé ẹ lọ́kọ ṣe dẹ̀ lálẹ́. bẹ́ẹ̀ de mà. ẹ dẹ̀ lálẹ́. wo leti ti má twenty eight years. twenty eight years. yeah. Okay, ìgbà wo lẹ wá bẹ̀rẹ̀ sí ni kí ló wá sun yín ọmọ mélòó lẹ ti bí ìyá mi. mẹ́rin. ìgbà wo lẹ wá bẹ̀rẹ̀ nino ni ya àlè nínú ìgbéyàwó ó tó bí nǹkan bíi fifteen years. fifteen years ta ló wá mọ yìí dójú nínú àlè àtọkọ yín. àlè ni o. ok tó confam. ok àlè ni tó confam ẹ dẹ̀ ní ẹ dó okó ọkọ yín for fifteen years ìgbà wo lọkọ yóò wá mọ̀ yín dó mọ́. bẹ́ẹ̀ni ìgbà wo ni o mọ̀ yín dó mọ́. àgbẹ̀ni ìgbà yẹn gan ìgbà yẹn gan àgbẹ̀ni ó máa bíi pé mi ò mọ̀ nǹkan tó ń pè ní fẹ́ẹ̀sì àbí kinní kan ni bọ̀ ìgbà tí mo dán ìta yẹn wò mo mọ̀ nǹkan tó pè ní sex. ẹ má sọ òyìnbó ń bí ẹjọ ẹ má dárúkọ sex lóyìnbó yorùbá ni kẹ́ sọ ní fifth ẹ ti bímọ mẹ́rin ṣé kẹ́ tó bímọ mẹ́rin yẹn ẹ mọ̀ nǹkan tó ń pè ní ẹ gbádùn oko ẹ kàn ṣáà ń dó oko láti bímọ ni. kí ló dé sọkọ yóò mọ̀ yín dó ni àdókò ẹ̀ kéré àbí kò níwà. hello. hello. hello. hello ẹ kúrọ̀lẹ́ o. hello ẹ kalẹ́ o. hello ma. ẹ kalẹ́. ẹ kalẹ́ ma. ṣẹ́ni yìí ṣó níyàwó ṣó lọ́kọ lé. ma. ẹni iṣẹ́ lọ́kọ lé ma. mo ti dìbọ́ọ̀sì ọkọ yẹn bọ̀ sí yẹn tí mò ń fẹ́ òun lóore ṣe dáadáa. ẹ wo hello. hello ẹnu ṣe lọkọ ẹ pa ẹ pa kíní tẹ fi ń gbọ́rọ̀ yẹn ẹ pa ẹ pa ẹ pa. ẹni tó bá ẹni tí ò bá tí ì lọ́kọ tó ń déètì èèyàn tí ò bá mọ òbòdó tí ò tẹ́ lọ́rùn má wulẹ̀ fẹ́ filẹ̀ hello ẹ kalẹ o ẹ jẹ ẹni tó ń sọ̀rọ̀ yìí ṣe ẹ kalẹ ìyá mi ẹ má dárúkọ yín o ẹ má dárúkọ ẹ má dárúkọ ibi tẹ́ ti ń pè ẹ má dẹ̀ dárúkọ yín ẹ kalẹ ìjẹ lọ́kọ ìjẹ́ lọ́kànlé. bẹ́ẹ̀ni. ìjẹ́ lálẹ́. bẹ́ẹ̀ni. ta ló wá mọ̀ yín dó nínú ta ló mọ̀ yín dójú nínú ẹ̀yin nínú ọkọ àti àlè. àlè. kí wá ni kí wá ni reason tẹ́ fi sọ pa lè ni. àlè wà má fi ọ̀rọ̀ ó ó it's more like a friend. more like a people are not caring. ẹ sọ yorùbá yorùbá ní kẹ́ sọ yorùbá ẹ sọ yorùbá yorùbá ní kẹ́ sọ yorùbá la fẹ́ gbọ́ mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín. ó mà ó mà bà ó mà bà sí inú mi ó mà bà sí inú mi ń ó mà sọ pé mo fẹ́ kò sí ń sọ àǹfààní pé mo ṣe ìyàkúté ìyàkúté ìyàkúté pàpọ̀ ló máa sọ. Hmm. so ìgbà wo lẹ ti oh, má rì gan ìgbà wo lẹ ti má rì ó ti tọ́ díẹ̀. ó ti tó how many years. over a decade. over a decade ìgbà wo lẹ wá bẹ̀rẹ̀ sí ní yín àlè tẹ́ fi pé ọkùnrin yìí ò níwà mọ́ yẹ̀ wò. Um, bíi four years ago. ok kí wàá lẹ rí tẹ́ fi sọ wípé àlè ló mọ̀ yín dójú. Um, ṣé ọ̀rọ̀ bó ṣe wà lọ ẹ̀yin ò ní kò ní kò ní tàkùn pẹ̀lú fún ọ̀pá kan èyí kan á gbé oúnjẹ ní bọ́ọ̀dù lọ́yà then um, a ti máa ń mú date. ẹ máa ń mú date ẹ máa fi ẹ̀yin àtọkọ yín ẹ̀yin àtọkọ yín máa ń mú date kẹ́ tó dóra yín ni. a máa mú date ni kò sí pé bóyá ẹ kí wà ẹ kí wà spontaneous pé kókò ṣẹlẹ̀ ma. ẹ kí wọn spontaneous kò kọ kí n dédé ṣẹlẹ̀ ẹ máa ti mú déètì pé fẹ́ dóra yín jọba ẹ báyìí. ẹ ní pàṣẹ yóò nínú tí wọn ní rárá kejì náà sí. ọmọ mélòó. ìwọ́n ti dọ̀sẹ̀ tó ń bọ̀ tí wọ́n ti dìgbà wá ti gbé sẹ́yìn kalẹ̀ fún. ọmọ mélòó lẹ ti wá bí fún wọn ọmọ mélòó lẹ ti bí fún. mẹ́ta. so tí bẹ ṣe wà yìí nísinsìnyí ṣe lè bímọ tẹ bá wà lọ lóyún lójijì àlè ṣálè àlè ti níyàwó lé àbí tẹ bá wà lọ lóyún lójijì tó wá ní kẹ má ṣe oyún yìí o tó dẹ̀ jálè ló ní kí lẹ má ṣe ṣe máa gbé fálè ní abẹ́ máa tì mọ́kọ. màá wá kúrò. kò yé mi. because already mo ti already mo ti ń plan exit mi already. ẹ ti plan exit yìí bọ̀ tẹ́ bá tẹ́ bá ti ready nǹkan tẹ̀ dẹ̀ ti lóyún yẹn tẹ̀ ti lóyún yẹn táwọn ọmọ tó dẹ̀kù bóyá ọkọ yín tọ́jú àwọn ọmọ yín ni ò tọ́jú kí lẹ máa ṣe pẹ̀lú pẹ̀lú oyún tọ́dẹ̀ ni kẹ má ṣẹyún o. onígbà fúnra mi kò fẹ́ sọ́nà mi ní ọ̀rọ̀ mi ò dẹ̀ tún ṣe ọ̀lẹ́ ọ̀sán láyé ṣẹṣẹ ọ̀sán àìbíyí ọ̀sẹ̀. ok bọ ẹ ẹ ọ̀dọ̀ àlè tẹ wà nísìnyí ṣó mèkì kí làwọn nǹkan tí àlè máa ń ṣe fún yín tọkọ yín ò ń ṣe fún yín ẹlẹ́yìn àtọkọ yín ẹ máa ń mú date. ó wọ́n dá. ẹ lọ àlè understand yín. ó mọ̀gbà tínú yín dùn. ó understand yín ó mọ nǹkan tí mo fẹ́ mi ò lè ní mo níbi mọ́tò ok an example is um, mọ́tò yẹn mo fà pátá ẹ̀jẹ̀ hmm. ọkọ lé ní mọ́tò márùn-ún hmm. ìyá èmi tí mo jẹ́yàwó mi ní access sí tó bá ti ń bá ń jà lọ́wọ́ máa mú kọ́kọ́rọ́ mọ́tò máa tún gbé e tó ìgbà tí mo jẹ sáfàlì rẹ̀ lébẹ̀ ní àwọ̀dì kẹ́ ó bẹ̀rẹ̀ mọ́tò fún mi tó o tún gbàgbà. ok mo wá fẹ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ lọ́wọ́ yín tí ọkọ yín bá bóyá bó ṣe ń gbọ́ program yìí ń sìn yín kò mọ̀ pé yìí lẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó fẹ́ ó wò pé ah àwọn nǹkan kan o mo ti tèyí kọ́gbọ́n o jẹ́ ń change àwọn nǹkan kan nípa mi o kó má jẹ́ pọ́ ọmọ yìí máa lọ o kí lẹ máa tó bá wá change tó tó wúrò ní pìwàdà ìjẹ́ ẹ máa lè fún ní chance ẹ máa fi àlélẹ̀ fún. mi ò lè fi àlè sílẹ̀ because I will be an ingrate to do that. you will be an ingrate láti fi àlélẹ̀ so even kọkọ yín become an angel today Emma máa Okay. dó ok kí become an angel today Emma? continue pẹ̀lú okó àlè yẹn ni. bẹ́ẹ̀ni. ẹ ṣe gọ́mà the number to call is plus four four seven four zero four eight five one two three four ẹnìkan tí ń pè mí níbí two and I wish to call three, this person. four but let me pick this call. ẹ̀yin èèyàn ṣe é dé. hello ọkùnrin obìnrin ló ní ṣó èyí ni ẹ̀yin ọkùnrin ẹ jókòó kẹ́ lọ máa gbọ́ràn ẹ má pè hello. hello ẹ kálẹ́ àti Yínká. ẹ kálẹ́ mà. yes ma èèyàn kan wà lórí platform ó dẹ̀ ń bú àwọn obìnrin ó lóun ọmọ tó tò kò yé mi fún. tẹ bá ti tẹ bá ti rí ẹ sọ fún mi. fún àwọn obìnrin fún àwọn ọkùnrin kí a kọ́kọ́ kọ́gbọ́n ni àti obìnrin tó wà lórí platform ká lè kọ́gbọ́n ni tí n bá ti rí ẹ ṣáà rọra call attention mi sí tí n bá ti rí mo máa block ẹ off ẹ má worry. àwọn fọ́tò ló pe line ó sọ pé shameless woman okay àwọn obìnrin tó ń sọ̀rọ̀ nìyẹn ẹ má worry kò dẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ má worry ẹ má worry ó lè wà mọ́tò sò ẹ má wọrí ọmọ tó ṣọ ẹ má wọrí àgbè wa àtúgbè wa ẹ má wọrí àgbè wa àgbè wa. so à ń kọ́gbọ́n lórí bí mi i really love our program. ẹ ṣe mà ẹ má wọrí. ọlọ́run máa fún yín ṣe. àmì ìyá mi ẹ má wọrí ọmọ tọ́ṣọ Emmanuel wọ́n máa bá mi wọ́n máa bá mi take care nsìn hello. Hello. ká lè ẹ pa nǹkan tẹ fi ń gbọ́rọ̀ ká lè hmm. Hello. dáadáa hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́ ìyá mi mo ní kí n bèrè ẹ kálẹ́ mà ṣẹ́yìn ṣe lọ́kọ mà. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ ṣe lọ́kọ. bẹ́ẹ̀ ni. ṣe lálẹ́ mà bẹ́ẹ̀ni. ta ló wá mọ̀ yín dójú nínú ọkọ àtàlè. ọkọ yẹn ni. ọkọ yín ni ah that's good. ẹ sọ ẹ ṣàlàyé fún wa at least ọkọ yín ní positive attitude so ẹ sọ ìwà tí ọkọ yín ìjẹ́ ẹ ti lálẹ́ rí mọ́ ọkọ yín lára. mo ṣẹ̀ṣẹ̀ ní mi lọ́dún yìí. ẹ ṣẹ̀ṣẹ̀ ní àlè lọ́dún yìí ẹ kí ló wá dé tẹ wá lálẹ́ ńgbà tẹ sọ pé ọkọ ló mọ̀ yín dójú kí ló wá sun yín sálẹ̀ ìgbà tó ti fẹ́ ìyàwó kejì a máa wá pa mí tì tí n bá pè é a máa ní kí lòun bí nínú okó gan hmm. ọmọ kékeré tó ń ṣẹ̀ṣẹ̀ tó wá sí ẹ̀jẹ̀ kó gbádùn òun náà hmm. a fẹ́ ra for twenty five years hmm. mo dẹ̀ lọ́mọ mẹ́fà. so last iye eh, eh, yìí lẹsẹ̀ ní àlè láti twenty five years yẹn nǹkan tó dẹ̀ mú yín lálẹ́ ni wípé ó fẹ́ yàwó mi ó wá pa tì ẹ wàá wá di a má sún mọ́ra ọdún kan oṣù mẹ́jọ jù bẹ́ẹ̀ lọ ká ah. máa máa fún mi lẹ́sí ìwẹ̀ pé ẹ oṣù àmì ọmọ ti bí yẹn ó ní ìdìrẹ́ ó ṣe dá nǹkan tó ti dé dédédé tó fi bí kìíní bí kejì bí kẹta ní ìwẹ̀ tí ì ti dì. Okay, tí fifty okay kí àlè tẹ tó wá ń doyin nísìnyí because mo bèrè ẹni ọkọ ló mọ̀ yín dojú ṣé Mm. àlè tó wá ń doyin sí ṣé kò tẹ́yìn lọ́rùn ni ẹ kò fi ha nítorí pé ẹ fẹ́ mẹka yín happy àbí báwo. nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan kan ṣẹlẹ̀ sí mi ní january sọ̀rọ̀ mi èyí lè jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn ṣàgbéni lọ sọ síta wọ́n ní mo bọ́ bàtà lẹ́sẹ̀ mo kàn oh. rìn káàkiri lọ síbi kan sọ̀rọ̀ àwọn kan rí mi wọ́n wá pé àwọn ọ̀rẹ́ mi láti síta yẹn ṣáà ni mo ti ń rí i pé ẹni yẹn ń wá ó ṣàwà ní tìkẹ́bi tọ́jú mi ṣe gbogbo ẹ̀ ṣe gbogbo àwọn tó wà lára àwọn náà sọ pé irú nǹkan tó ní ìdènà irú ẹni tó ní ìdènà kìíní kan kìíní kan. ṣùgbọ́n kò tẹ́yìn ṣùgbọ́n kò tẹ́yìn lọ́rùn tọkọ yín. ó gùn jù dáadáa bẹ́ẹ̀. kò wá tẹ́yìn lọ́rùn tọkọ yín. bẹ́ẹ̀ni. bọ̀ ìgbà táwọn èèyàn ní ẹ bọ́ ẹ kọrin bọ́ta ẹ bọ bàtà lẹ́sẹ̀ out of frustration ni ẹ o out of nǹkan tọkọ yín ṣe fún yín àbí. Mm bẹ́ẹ̀ni so nísìnyí ẹni yẹn ni máa rí láti bá sọ̀rọ̀ gbogbo ìgbà lóun hmm. lè lọ oṣù mẹ́rin oṣù mẹ́ta ká má rí ra so gbogbo ìgbà yẹn ẹni yẹn ni àtẹ̀jọ máa ń sọ̀rọ̀. bọ̀ so nítorí wípé ẹ ní ìdèyàn láti bá sọ̀rọ̀ òun lè rí nígbà tẹ́ ń rí ṣòro kò ń ṣe pé bóyá ẹ ó mọ yín dó dáadáa tó ọkọ yín ṣùgbọ́n ọkọ yín kò síbẹ̀ fún yín so. Yeah mo wá fẹ́ bèrè kan lọ́wọ́ yín tí ọkọ yín bá ronú pìwàdà bóyá ó kàn ń gbọ́ irú show yìí kò mọ̀ pé yín lẹ́ ń sọ̀rọ̀ o ó kàn wá ronú tó wá padà wá tó wá fà yín mọ́ra ìjẹ́ máa fi àlè yẹn lẹ̀. máa filẹ̀ nítorí pé máa filẹ̀ torí mo nífẹ̀ẹ́ òun gan dáadáa dáadáa òun ló jábàálẹ̀ mi. ẹ nífẹ̀ẹ́ ọkọ yín dáadáa but àlè ti ń doyin nísìnyí báwo lẹ ṣe máa wá ń fíl tẹ̀yìn àtọ̀ àlè máa ẹ̀yin tẹ́ ẹ̀ ṣerú ẹ̀ depression ló rọra ṣẹlẹ̀ sí yẹn o báwo lẹ ṣe máa wá. feelings yẹn ò fi bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ yẹn náà lọ. feelings yẹn pọ̀ báwo lẹ ṣe máa ń mm, fíl mm, ńjọ́ mm, tẹ dóra yín ńjọ́ tẹ kọ́kọ́ dóra yín pẹ̀lálẹ̀ ní nǹkan tí ò yín ṣe tó jẹ́ pé ọkọ yín nǹkan tó ṣẹlẹ̀ ló ló tó jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ ló ló sun yín sí báwo lẹ ṣe wá fíl nígbà tẹ máa kọ́kọ́ dóra yín báwo lẹ ṣe fíl mo sunkún sunkún sunkún sunkún sunkún náà ni èyí yẹn bẹ̀mí bẹ̀mí bẹ̀mí bẹ̀mí bẹ̀mí gbà tí mo sunkún tán mo tún bẹ̀rẹ̀ sí ní pe òun gangan fúnra rẹ̀ pé mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ kan mo mú pé tó là eight times kò gbé pé hmm. mo ṣe gbé kúrò lára mi. ìjẹ́ ẹ̀ ń wora yí bí ẹni tó lè sọ fún ọkọ ẹ̀ lọ́jọ́ iwájú pé wá látàrí ìwà tó wù sí mi àlè ti dó mi mo ti dó okó mi ìjẹ́ lè sọ ah. fọ́kọ yín mo máa fi ń pa lówe kí n máa pa láṣàmọ̀ fún un nísìnyí kò ní ìtumọ̀ lójú ẹ̀. Hmm. a ní ìwọ nípa ńlá ètò fi ń kun kiri. ẹ bọ̀ ṣe wá mọ̀ ṣé ẹ sì nífẹ̀ẹ́ ọkọ yín ẹ dẹ̀ fẹ́ fẹ́ padà. Hmm. ẹ má wàá sọrú ẹ̀ síta fọkùnrin láyé yín láyé láyé ẹ má sọrú ẹ̀ síta láyé hmm. ẹ má sọrú ẹ̀ yá mi. hello ẹ̀lọ́ màámi ẹ kú ètò mà. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ mà wọn fẹ́ dá sí tòun o. ṣọ́ obìnrin ló sọ̀rọ̀ yìí àbí. obìnrin ni. màámi ṣe wà ní tiẹ̀ lọ́kọ mà. bẹ́ẹ̀ o. ṣẹ̀dẹ̀ lálẹ́ mà. definitely. ta ló wá mọ òbódó nínú ọkọ yín àtàlè ẹ má dárúkọ yín o ẹ má tẹ sọ bí tẹ ti ń pè o ẹ kò sọ̀rọ̀ free ni o. ok. Mm. jẹ́rí ma sọ pé ọkùnrin mọ òbòdó ọkọ mi mọ òbòdó hmm. àlè náà dẹ̀ mọ òbòdó hmm. ṣùgbọ́n àwọn kankan ó lack nínú life ọkọ mi hmm. ṣé wípé ló máa fún mi. ṣáàwó kí owó mi ò owó o ṣùgbọ́n nọmba one níbẹ̀ ni pé èmi mi ò jọ jókòó ìtàgé Hmm, kò sí dialogue kò sí communication. mi ò fẹ́ dárúkọ ọdún tí mo ti wà nínú relationship yẹn ṣùgbọ́n èmi àtọkọ mi ti marry sí hmm. twenty six years. Hmm. ṣùgbọ́n àjọ jókòó káríjì kò sí kò sí àjọ bóyá lórí ọmọ ni o àbí lórí anything kò ṣẹlẹ̀ rí. ṣùgbọ́n ẹni tí mò ń sọ̀rọ̀ yìí tí àti ẹ̀ ti wà láti fifteen years. Hmm. Hmm. kò sí ni tó bá fẹ́ tó bá fẹ́ san ọkọ̀ àbó fẹ́ ṣe nǹkan kan ó máa dá dúró máa dá ọ̀rọ̀ dúró dè mí ni ọ̀rọ̀ tèmi ò dẹ̀ kí n kà lórí lọ́dọ̀ ẹni tí mo pè lọ́kọ mi. Hmm. kódà nọ́mbà tí mo fi ṣéègbè ẹni tí mo sọ fún yìí ayọ̀ mi ni. ayọ̀ mi tó fún yín láyọ̀ nọ́mbà wo lè wá fẹ́ fi ṣéèfù ọkọ yín kí lẹ sọ ma. kí lẹ wá fi sèvù ọkọ yín ẹ fi ayọ̀ mi sèvù àlè kí lẹ wá. bàbá àwọn ọmọ ẹ. bàbá àwọn ọmọ. Hmm. bàbá àwọn ọmọ ẹ. Hmm. Hmm. mo ń gbọ́ yín mà. tó o ṣe rí nǹkan ọkùnrin oríṣiríṣi nǹkan táwọn ọkùnrin máa ń ṣe ó pọ̀ gan torí èmi yìí èmi jẹ́ obìnrin tó yẹ wípé mo fẹ́ràn because inú ìfẹ́ la ti bí mi mo fẹ́ràn ẹni tí mo bá ń fẹ́ kájọ máa lo ìfẹ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá sí kankan lọ́wọ́ ẹni tí mò ń sọ lọ́wọ́ ọkọ mi kò sí. so ṣé ẹ wá wora yín kò lówó lọ́wọ́ o ẹ wá ṣé wá ti wá wora yín kò tó ní àjò ẹni sùnmọ̀ ṣé wá wora yín pé àlè yẹn ẹ wò ó corrective ẹ wò ó bíi nǹkan tó bí nǹkan tó maintain mental stability yín pé tí ò bá sí àlè ṣó ṣeé ṣe kẹ́ ti fall into depression. ẹ ti ẹ ti gẹ̀ẹ́sẹ̀ máa ti máa ti ní dementia. Hmm. because ẹ mọ̀ pé ẹni tán bí sínú ìfẹ́ tí mo mọ bí màmá mi àti bàbá mi ṣe rí bí mo mọ bí relationship wọn ṣe kí mi wá dàgbà kí n wá lọ fọkọ kó wá other way round ni ẹ mọ bó ṣe máa rí. Hmm. so mo ti ń trauma. Hmm èmi àtẹni tí mò ń yín àtọkọ mi á lè sọ̀rọ̀ ìṣẹ́jú mẹ́ta á lè sọ̀rọ̀ three minutes hmm. ṣùgbọ́n èmi àti àlè mi á lè sọ̀rọ̀ for three four hours lórí fún hmm. hmm. ó máa pè mí ó máa bèrè àlàáfíà mi ó lè pè mí tí n bá pe ọkọ mi ó lè sọ fún mi pé ah, ṣèbí lè lòun bọ̀. so tí ẹ̀yin àtọkọ yín sì máa ń bára yín sùn náà. bẹ́ẹ̀ni tẹ bá ń bára yín sùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan tẹ bá. anígbà anígbà tó jẹ́ pé oṣù mẹ́ta àlè ṣe nǹkan kan. bọ̀ ẹ máa máa dó àlè. bẹ́ẹ̀ni. ok tẹ bá wá ń bá nǹkankan tẹ bá ń bọ́kọ yín sùn yẹn báwo lẹ ṣe máa fi jẹ́ ní affection wà ń bẹ ẹ compare tẹ bá ń bọ́kọ yín sùn àbí tẹ bá ń bá lè sùn èwo ló ní affection nínú èwo ló ní ayọ̀ nínú. àlè àlè mi ló ní ayọ̀ nínú a ní ayọ̀ mi mo fi tẹ́ẹ̀bù èèyàn. Hmm. hmm tí ọkọ yìí bá dìde lé ní. òun tó bá ń ṣe kó kàn ṣe nǹkan tó máa ṣe kó dìde. Hmm. mo wá fẹ́ bèrè kan lọ́wọ́ yín kó bá jẹ́ pé ẹ ṣì wà lọ́wọ́ pé ẹ fẹ́ bímọ pẹ̀lú bí àlè yìí ṣe ń fún yín láyọ̀ tẹ wá lọ dídì lóyún tán wá ní kẹ má ṣẹ́yún o àlè òdẹ lè gba oyún bóyá condition kankan ìjẹ́ ẹ lè gbé lọ́lé. ẹ èmi jẹ́ nìkan tó ní conscience gan irú ẹ̀ bá wáyé torí mi kì í ṣe ẹ̀lì bímọ ọmọ náà rẹ̀ dìbò káṣẹ̀ wàá àgùn pé irú ẹ̀ wáyé hmm. Hmm mo jẹ́ nìkan tó ní conscience ó bẹ́tà kí n work èyí. ok tí ọkọ yín bá bóyá ọkọ yín wá ń gbọ́rú program yìí sìn ó wá wò pé ah kò mọ̀ pé mm. yìí lẹ̀ ń sọ̀rọ̀ o ó kọ̀ wò pé àwọn obìnrin sọ̀rọ̀ ó wá wò pé nínú àwọn ọ̀rọ̀ táwọn obìnrin sọ wọ́n nà tí ó bá òun wí jẹ́ kó o ní ìrònú pìwàdà ó wá fẹ́ ronú pìwàdà ǹjẹ́ ǹjẹ́ ẹ lè tìtorí ìrònú pìwàdà ẹ̀ yẹn fi àlè yẹn lẹ̀. màámi ẹni tí mo sọ yìí mo rí ìgbà kan mo rí ìgbà kan tá a ti jàrí tá a dàrú tí mo wò pé ó máa ní ìrònú pìwàdà tó bá ti rí pìwàdà láàrin so ẹ máa ẹ máa ẹ máa change sí àlè yẹn ló máa tèkì ayọ̀ yín. ó tẹ̀ sí ó ti tèkì gbogbo hmm. Hmm. ẹ ṣe ìyá mi mo ti kọ nọ́mbà yín sílẹ̀ máa pè yín. èmi ò ń ṣobìnrin èmi ò ń ṣobìnrin tó wà á fà á mi ẹdíbi tí mo ti ń ṣobìnrin tó wà á fà owó. Hmm. bọ̀ kí n má mi fẹ́ ní àrùn ọpọlọ. Hmm. Hmm. màá tún pè yín. torí mo láǹtí kan tó jẹ́ pé nọ́ọ̀sì ni àti ó mú mi lọ sí ó mú mi lọ sí ó níbì kan táwọn máa ń kó àwọn kìíní sí ní ní Abẹ́òkúta ó mú mi débẹ̀ gbogbo obìnrin tó wà ń bẹ̀ pátápátá Hmm. like obìnrin twenty four tó fi hàn mí ọkùnrin ló sọ wọn dà bẹ́ẹ̀. pàtìgbà hmm. hmm. yẹn ni mo ti dìtámì lákùn lọ́kàn mi pé ọkùnrin kankan lè yà mí níwèrè. ẹ ṣe ìyá mi eh. ga o. Hello. ẹ̀ka ẹ̀kọ́ ọ̀lẹ́ o, ṣàlàáfíà lẹ wà o. Hello, ma. Hello, ẹ̀kọ́ ọ̀lẹ́ o, ṣàlàáfíà lẹ wà. Hello hello ma. hello à ń gbọ́ yín ṣàlàfíà lẹ wà ṣé ilé ọkọ lẹ́yìn wà. hello ma ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ ṣé ilé ọkọ lẹ wà. bẹ́ẹ̀ni ma. ṣé ẹ tún wá lálẹ́. bẹ́ẹ̀ni ma mo ní ma. ta ló wá ń ba ta ló wá mọ̀ yín dó nínú àlè àtọkọ. ta ló mọ̀ yín dó nínú àlè àtọkọ ta lẹ gbádùn dídó ẹ̀ jù àlè ní àlè ní àlè ní. àlè ní ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ní yan àlè yẹn. mo àmú bá dé àlè gan. ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ní yan àlè yẹn. láti bí five years. five years. bẹ́ẹ̀ni. ṣé àlè ẹyọ kan yẹn náà ni. má. àlè ẹyọ kan yẹn náà lẹ ń yàn láti bí five years. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí lẹ wá dé tó fi wá sọ pé o gbádùn àlè pé báwo lọ àlè ṣe ń do ẹ kí ló kí ló ah, dé tó fi lọ gbádùn àlè. Hmm. mo ṣe adájọ́ ní adájọ́ ń gbéra wa báyìí kò fi ń kàn pé ìyá mi pariwo jù àbí mi ń sọ̀rọ̀ jù. Hmm. ọkọ lédè máa ń kọ̀ǹpléè tó bá ń pariwo jù tẹ́ bá ń dóra yín. ìyẹn ọkọ mi sábà máa ń kọ̀ǹpléè ní lágbègbè house hood house hood ní ti dáadáa ṣe bá mi ṣe nígbà ìṣẹ́jú ó máa ń kọ̀ǹpléè. a ní òun ní èmi tó bí àgbẹ̀ṣẹ̀ rà ní sàdúgbẹ̀sì náà síbẹ̀ ah òkè tí ọkọ bá ń dún ẹ lọ́wọ́ tó wá ń gbádùn ẹ tó wá ń yàtà pé ah oh ó máa sọ pé òun torí pé o ti ń dó kóńtà ló jẹ́ kó máa ṣe bẹ́ẹ̀ so nítorí ẹ̀ ló ṣe wá lọ yàn rárá o nítorí ẹ̀ kò ń wá lórí. so tí àlè bá dẹ̀ dún ẹ. ó lè fi sílẹ̀ fa àkámọ́ rẹ̀ rẹ̀. ok ọmọ mélòó lẹ ti bí fúnra yín. ìjọ pàtàkì pé kó wálé ìjọ wá ní ó òun ló ṣe ìlú ìdí ṣéjọ́ hmm. oúnjẹ ni akéèké oúnjẹ. so tí ó anytime anytime tó bá dẹ̀ fẹ́ dóko àlè máa dó ẹ tó bá pariwo gan àlè láì kariwo tó ń pa. àrùn tó bá wáyé ẹ̀rọ ló máa ń tẹ̀ ní òun nílẹ̀ gidi ló máa ń jí nílẹ̀ dáadáa. ok ọmọ mélòó ló wá ti ọmọ mélòó. àmọ́ ní ọkọ mi lórí ọ̀dà jù ọmọ mélòó ló ti wá bí fún ọmọ mélòó ló ti wá bí fún ọkọ ẹ̀. ọmọ mélòó ló ti bí fọ́kọ ẹ. méjì. méjì ṣó sì fẹ́ bímọ sí. rárá máa o. ok tí mistake bá lọ wáyé láàrin wa àtàlè tó lọ lóyún tálẹ̀ lè dẹ sọ pé well níbi tó dẹ̀ dé yìí o òun ò tí ready for ọmọ kìíní kan ó dẹ lọ́wọ́ ní kó má ṣe oyún kí ló máa ṣe. àti ẹ̀ka rẹ̀ nìyí. àti family plan ni mo ṣe. no mo kàn béèrè ní kí ló máa ṣe pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ family plan máa ń play ó máa ń fèlè yànnà ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lóyún wọ́n dẹ̀ ní ó lè ṣe oyún yìí o àlédè lòun ò ráyè kí ló máa wá ṣe. òṣìṣẹ́ tí mo fẹ́ ṣe sí ló mo ò lè gbé fúlàní ní ẹnì ìjẹ kọ̀ọ̀kan. so kí ló máa wá ṣe. ọ̀rẹ́ àlùbá ní ìròyìn fẹ́ẹ̀sì sí òṣìṣẹ́ tí mo fẹ́ ṣe ní ìròyìn lọ́sẹ̀ yìí o lè lọ ṣe yín ok good hello. mo fẹ́ ẹ jọ ṣé ọmọ tọṣọ yẹn ṣì ń sọ̀rọ̀ ń because mo fẹ́ block ẹ ni o. nílò mi tó pè wọlé. two three four seven oh three, eight. Hello? Hello? Hello? Hello? Hello, ẹjọ́ ta ló ẹ má sọrúkọ yín o. Hello? Hello? Ṣé ní ọkọ lé? Bẹ́ẹ̀ ni mà. Ṣé ẹ lálẹ́? Bẹ́ẹ̀ ni mà. Ọkọ àti àlè ta ló mọ̀ yín dójú? àlè ni o. ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ní dó àlè. bóyá three years ago. kí ló wá dé tẹ fi ní ìgbà wo lẹ ti má rì. eleven years ago. how many ọmọ lẹ ti bí fúnra yín. kí lẹ sọ. how many ọmọ lẹ ti bí fúnra yín. ọmọ méjì. so ṣé àlè yẹn náà dẹ̀ ló ti ń fẹ́ láti three years ago pẹ̀lú ọkọ ẹ àlè oh, yẹn nìkan ẹyọ kan yẹn náà ló ń dó pẹ̀lú ọkọ ẹ̀ láti three years ago. ṣé àlè yẹn nìkan náà ló ń dó àti ọkọ ẹ̀ láti three years ago tó ti ń falẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwọn méjèèjì ló ń dó. àwọn méjèèjì ló ń dó kí ló wá dé tó fi wá ní àlè ló mọ̀ ẹ́ dojú. Ah, lórí ìwà tí ọkọ mi ń wù ní ìwà tó ń wù dà kò wá kí ẹrìn buhari wà ti fẹ́yàwó kejì dáadáa ń rin mọ́ ó dẹ̀ máa ma nà mí. O ma ń báwo làlẹ́ ṣe wá ń ṣe sí ẹ. àlè ń ti mọ́mọ́ tì wà kẹrin àlè tí mo tí kò bá rí mi àlè pè síyàwó fún nísìnyí ìwà àtọkọ ẹ sì máa ń dóra yín bẹ́ẹ̀ni ìwà àtàlè náà sì máa ń dóra yín bẹ́ẹ̀ni tó bá wá lọ dó àlè láàárọ̀ tó wá délé bóyá tó ṣe ń délé báyìí ọkọ ṣẹ̀ṣẹ̀ dé láti ibiṣẹ́ wá ní o dẹ̀ṣẹ̀ ń bọ̀ nílé àlè ẹ̀ṣẹ̀ dóra yín tọ́nu dẹ̀ wọlé ó wá ní arábìnrin mo fẹ́ dó ẹ kí ló máa ṣe ẹ̀rọ tó mọ́ máa mọ̀ mọ́ ẹ máa fi ọkọ mi àti fi bẹ́ẹ̀ dúra wa mọ́ ìdàbí ti tẹ́lẹ̀ òkú ń béèrè fọdún bá kí lẹ sọ. ṣé o mọ̀ pé inú ilé ẹ̀ ló ṣì wà ó ṣe ẹ̀dókò àlè tán ó kọ̀ wọlé bóyá ó ní good mood bóyá ó ṣe gba contract ó dẹ̀ wọlé ní time tó ṣe ń bọ̀ látọ̀dọ̀ àlè ó dẹ̀ lágbájá mo fẹ́ dú ẹ kí ló máa ṣe. mi nígbà ni o. Ah, tó bá lóun fẹ́ do ẹkọ ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ń do àlè ó dẹ̀ ṣì ń do báwo ló ṣe máa wá ń ṣe láàrin àlè àti ọkọ báwo lẹ ṣe máa ń ṣe. màá mi gbọ́ yín mà. báwo ló ṣe ń do àlè àtọkọ báwo lẹ ṣe ń ṣe báwo ló ṣe ń yọ síra wọn. Eh, ìgbà míì tí bá bóyá tí bá lọ síbi iṣẹ́ hmm. tí bá dé láti ibi iṣẹ́ mi ń tètè délé tí màtàlẹ́ bá fẹ́ ríra ṣàmáráyè ríra ṣẹ̀dá mi kẹ̀lé mo lè travel mo lè sọ pé mo fẹ́ lọ ṣiṣẹ́ màá lè travel. pẹ̀lú ẹ̀ ok báwo ló ṣe máa wá dó àlè ọkọ ilé tó bá fẹ́ dó ọkọ ilé tó dẹ̀ pé the same day tí àlè dó ẹni tọkọ ilé dẹ̀ rẹ́dì láti dó ẹ kí ló máa ṣe. mo ní kí ló máa ṣe tọkọ ilé bá rẹ́dì láti dó ẹ ní the same day àmì ah, nígbà ni o <laughs> nígbà ni o. ok tí ọkọ ilé bá wá decide láti change lénìí pé ó wá yíwà padà sí rere ìjọ lè fà lélẹ̀. ah àti nǹkan sẹ́rí àlejò tí ọ̀lẹ́ ti ṣe fún mi lọ sí kékeré o nígbà tí ọkọ léèkì ń gbé àlè wà ń bẹ̀ fún mi hmm. tí àlè bá sọ pé ó sì mo rẹ́dì lẹ́nu láti sọ pé mo fẹ́ fẹ́ mo máa fẹ́ àlè. Hmm. ok bóyá bó ṣe ṣe wà yìí ó wá lọ lóyún. àlè wà ń bẹ̀ gan fún mi gidi tí mo ní ìdọ̀kọ lé mi mi ò rí ọkọ ló ń gbà yẹn. so àlè ló dúró fún mi pé má wọrí ẹni yí ẹni yẹ màá sì ẹ débẹ̀. Hmm. ṣó mọ̀ pé ọkùnrin máa ń change bóyá bó dẹ̀ ṣe wà yìí sí ọkọ̀ wa lọ lóyún lójijì ó wá lọ sọ fálẹ̀ àlè ló lóyún ó wá sọ fálẹ̀ pé wá mo ti lóyún wá ní mi ò tí rẹ́dí o kíníkan kíníkan mi ò rẹ́dí o ó wá dé hospital wọ́n wá sọ pé oyún yìí ò lè ṣẹ o ó láti bí ni àlédè ti deny kí ló máa ṣe o ò dẹ̀ níṣẹ́ báwo ló ṣe ah. fẹ́ tọ́jú ọmọ kí ló máa ṣe ṣé o máa gbé ọmọ fún ah, ọkọ ni pé wàá wá dúró kó bẹ́ẹ̀ tọ́ díẹ̀ kó tó kúrò àbí báwo ló ṣe fẹ́ ṣe. <laughs> ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká um, ìgbà tí mo ṣe update yẹn ẹ̀yin ọkùnrin takò mí ọ̀pọ̀lọpọ̀ yín sọ̀rọ̀ ó ní mo ṣe máa ń sọ fún yín pé yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì téèyàn bá ń kẹ́ ẹ dẹ́bọ̀ tí bá ṣe update ẹ mọ̀ wípé mo ti gbọ́ nǹkan kan ẹ mọ̀ pé mo ti rí nǹkan kan èmi ò ń ṣe aláhesọ mo dẹ̀ mo dẹ̀ máa ń sọ fún yín pé tí bá gbé nǹkan wá síbi is evidence based mi ò kí rọ àròsọ àbí kí ronú sọ̀rọ̀ evidence based ni mo máa ń gbé wá. hello hello ẹ kalẹ àǹtí Yínká. ẹ jọ àwọn obìnrin ló ní ṣó yìí. ẹ jẹ́ kọkùnrin náà dáhùn sí i ẹ̀kọ́ àǹdí program yìí ni. àwọn obìnrin ló ní ṣó yìí kí lẹ fẹ́ sọ màá kọ̀ fún yín láyè kẹ́ sọ̀rọ̀ ni tọ́rọ̀ tẹ́ bá fẹ́ sọ ò bá ti tẹ́ mi lọ́rùn máa já yín. sẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀pọ̀ ojú obìnrin wọn problem pẹ̀lú nǹkan yẹn o ọ̀pọ̀ ojú ọkùnrin ni ò gbójútó nínú wọn rárá ọkùnrin mi oníyàwó lé o idó tó ń dúà ìgbéyàwó ilé ẹ̀jẹ̀ ṣé gbogbo àwọn obìnrin tó sọ̀rọ̀ yìí àwọn ọkùnrin tó ń dópin náà bàbá ilé. mi ì fẹ́ anything anybody tó bá máa run anybody down lórí ètò yìí mi ò fẹ́ ìgbà tí àwọn ọkùnrin ṣe tiwọn obìnrin ò sọ̀rọ̀ wọ́n lísìn ni obìnrin ló ní ṣó ìní mo dẹ̀ fẹ́ kẹ́yìn ọkùnrin kọ́gbọ́n ni ẹni tó ń dó ìyàwó oníyàwó ó lè jẹ́ ọkùnrin míì náà ló ń dó ìyàwó tiẹ̀ but tí wọ́n bá ṣe déédéé ẹ rí kan tó pè despite wípé ó dó àlè ó sì ń fi guilty ó love ọkọ ẹ̀ hmm. mi ìfẹ́ ẹ jẹ́ ká kọ́gbọ́n ẹ má jẹ́ ká mi ìfẹ́ kọ́kùnrin kọ̀ọ̀kan wá excuse. Hello, àti nǹkan. mi ìfẹ́ kọ́kùnrin kọ̀ọ̀kan wá excuse hello. hello àti hello ẹ̀ka lẹ́ o mú gbọ́ yín. yes ma. Hmm. hello hello mo ń gbọ́ yín ẹ gbóhùn sókè. ma ṣe lọ́kọ lé. bẹ́ẹ̀ni ṣe lálẹ́. bẹ́ẹ̀ni mo ní. ta ló wá ń do yín dáadáa jù nínú ọkọ àtàlè. àǹtí yínká hmm. àlè ni. àlè ni ṣáàbù. ọba ń gbọ́ my joy giver. your joy giver. òun ló ń jẹ́ bẹ́ẹ̀. Hmm. bẹ́ẹ̀ni hmm. because ọkọ mi already kò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan tóun bá ti sọ. òun ni kò ń sí pé mú opinion yẹn wá ara o. kò kí ṣé ṣé nǹkan tẹ̀ ń try láti sọ ni wípé kò sí communication kò sí dialogue ó kàn máa ń fẹ́ wà controlling ni but ṣé kò kí ń lísìn sí yín. wọ́n máa mú kó ní straight forward báyìí. kò ń lísìn kò ń lísìn kò fi pé bóyá ẹ ní opinion kankan as far as is concerned opinion ti yín ò count. bẹ́ẹ̀ni. but àlè ń kọ́ ṣé àlè máa ń lísìn sí yín ni. nǹkan tó wá ti fẹ́ ló fẹ́ àlè máa ń lísìn sí yín. bẹ́ẹ̀ ni ó máa gbọ́ mi in fact àṣẹ̀tọ̀ ọ̀rọ̀ tó ni mo bẹ̀rẹ̀ sí ń gbọ́ program yìí. ìjẹ́ hmm. ẹ̀ ń sọ fún mi wípé lórí fóònù tí bá kọ́kọ́ ni ó máa kọ́kọ́ fún mi pé màá pè padà pè ní padà pè ní padà kí ló dé. Hmm. Hmm. nígbà tí mo bẹ̀rẹ̀ èèyàn tó gbọ́ tèmi màá pè tí máa ní nǹkan tó ń bọ́dà máa yí àkọ́ mi má pé má bá sọ̀rọ̀. ìjẹ́ hmm. ẹ̀ ń sọ fún mi nísìn wípé níbi tó mú yín dé gan tí àlè fún yín láyọ̀ ìjẹ́ ẹ̀ lè fowó dó àlè yẹn pé tẹ bá lówó ìjẹ́ lè bá fowó lò. tí n bá ní owó màá bá fowó lò àti nǹkan. kí ló dé ṣé torí pé ó fún yín lápínẹ́sì. màá bá fi lò nítorí wípé ó fún mi láyọ̀ ó fún mi nídùnnú. Hmm. Hmm. ọkọ ní tó ń ṣe fún mi. ìjẹ́kẹ́ tó lọ yan àlè kí làwọn ìgbésẹ̀ tẹ ti gbé pẹ̀lú ọkọ lẹ́yìn níbo lẹ ti súndé ṣé ẹ ti fẹ́ bára yín ní ẹ ti fẹ́ wà depress ni àbẹ ti fẹ́ fìgbé. Hmm. báyìí ni kò jẹ́ ká ṣe báyìí ni kò jẹ́ ká ṣe alóhùn ti gbọ́ kò kí yàtọ̀. Hmm. ìjẹ́ ẹ ti ìjẹ́ ó fẹ́ kí ni nǹkan tẹ́ ẹ ń fi òkò tó di pé ẹ wò pé àlè yìí ló lè fún mi láyọ̀ ṣé ọ̀tá yín ti fẹ́ ní mental hmm. problem ni àbí ọ̀tá yín ti wà depressed. àti ìdá bí mo ṣe wà yìí tí a bá ní yù mo kàn máa jókòó sójú kan ni mo mo jẹ ní nǹkan kan tí mo mo mo máa yí díẹ̀ for the hmm. Hmm. for the time tí nǹkan yẹn máa fi parí tó bá dẹ̀ ti parí náà bóyá bí òde ọ̀tún àmọ́ àfi nọ́mà lẹ́yìn ìyẹn ó ti parí. Hmm. tí ọkọ yín bá tí ọkọ yín bá wá dìde lénìí bóyá tó wá gbọ́ irú ṣó yìí tó gbọ́ báwọn ọkùnrin ṣe ń sọ̀rọ̀ àwọn obìnrin ṣe ń sọ̀rọ̀ tó wá ní ẹ jẹ́ kí n ní ìrònú pìwàdà tó wá fẹ́ ronúpìwàdà ǹjẹ́ ẹ lè fún ní chance kẹ́ fi àlélẹ̀ pé àwọn committee change kẹ̀dẹ̀ fàlélẹ̀. àti ń dá màá fún ní chance i am ready to give him chance another chance. ẹ jẹ́ máa fàlélẹ̀ tó bá change. màá fi sílẹ̀ ṣùgbọ́n á pè ní time díẹ̀. Yeah time wo lo tun, time wo lo tun take yín nígbà to bá ti change kí ló dé tẹ àbẹ́fẹ́ ẹ̀yin náà máa fi sí probation ni. ṣé àǹtí nǹkan àǹtí nǹkan ẹni tún ṣó fẹ́ change tó ká ní àbẹ́kàn fẹ́ change bẹ́ẹ̀ because ìpè ó change Okay. adẹ̀tẹ̀ padà sí nǹkan tó ń ṣe tẹ́lẹ̀. ṣé nǹkan tẹ fẹ́ sọ sí ni pé ẹ fún ní ẹ ẹ ẹ fi sí probation. Then. Okay. nǹkan ma máa dó àlè ok tẹ bá wà lọ dó àlè. màá yẹ̀ wò màá time. mo wa fe bèrè kan lọ́wọ́ yín ẹ lọ dó àlè ẹ ń bọ̀ nílé ẹ ti wá fẹ́ wọlé bẹ́ẹ̀ ṣe fẹ́ wọlé báyìí bóyá ọkọ yìí kò jẹ tẹ́tẹ́ àbò jẹ kan ẹ dẹ̀ṣẹ̀ dó ẹ̀yin àtàlẹ́ ṣẹ̀ dóra yín tọ́ ni ẹ̀kọ́ ń bọ̀ lé lọkọ yìí bá tì yín lu bẹ́ẹ̀ dípò fẹ́ dóbò kí lẹ máa ṣe. ìjẹ́ ìjẹ́ ẹni sùúrù ẹ jẹ́ kí n bí yín tọ́ ìjẹ́ nítorí nǹkan tó ṣẹlẹ̀ sí yín tẹ́ fi lọ fẹ́ àlè ìjẹ́ ẹ sì ní conscience ìjẹ́ ẹ máa feel guilty àbí ìwà ọkọ yìí ti pa conscience yín. ìsọfún ẹ ló. ṣé ìwà ọkùnrin yẹn ti pa conscience yín time tẹ́lẹ̀ àti àgbẹ̀ bá ní nǹkan ni mo máa yá máa conscience mi máa sọ fún mi pé ah, ìwà burúkú mi lè fà. Hmm. <laughs> but i need you nǹkan tí mo fẹ́ ni. a máa pè yín padà. mi ìwà mọ nọ́mbà yẹn ṣé nǹkan lè lè ó dà kó nìyẹn. Hmm. ó ṣàdó ẹ lè máa rò eré òun sad. hello. hello àǹtí nǹkan. ẹ̀yin náà ni mo fẹ́ bèèrè lọ mo ní tó bá wá fẹ́ do yín tẹ̀sẹ̀ ń bọ̀ látọ̀dọ̀ àlè ìjẹ́ máa ìjẹ́ máa lè do. bẹ́ẹ̀ni. ẹsẹ̀ do okó àlè tó láàárọ̀ ni ẹ̀jẹ̀ bọ̀ kí lẹ máa wá fíìmù. bẹ́ẹ̀ni. ẹ̀rù oníbàyí. máa máa fíìmù pé ẹ̀rù oníbàmí. ẹ̀rù oníbàyí pàmò màṣẹ̀ dókó àlè tán ni ẹ̀rù onígbà mi àǹtí Yinka. kò kí lè máa ma fún ma console lára yín nínú wá ìtẹ́ bá ń do lọ́wọ́ tẹ̀dẹ̀ṣẹ̀ balẹ̀. ṣùgbọ́n àǹtí Yinka ṣe rí ìwé tí àlè ṣe é ṣe kọ́ lọ́kọ́ ń ṣe o. Hmm. ìyàtọ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ló wà ń bẹ̀. kí ni ìyàtọ̀ tó wà ń bẹ̀ ṣé àlè ló dùn jù ní àbọ̀kọ. àǹtí Yinka àlè ló dùn. tó bá dé tó fẹ́ ibi tó tẹ̀ ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò sọ́ọ̀kì mi rí. Hmm. àmì mi ni first person tó ṣe àmì dídì two years ó ṣe mo ẹ̀jọ́ rẹ̀ tí mo ti fẹ́ ọkọ mi mú mi káyé ìgbà tí mo reach orgasm àti hmm. nǹkan. Hmm. tó àmì bá dẹ̀ ṣe màá reach orgasm dáadáa Hmm kí lè kí lè tún kú tá à ń sọ kí lè àǹfààní pé à ń bára wa sùn kí lè àǹfààní pé à ń dóra wa. Hmm. ẹ ṣe ìyá mi ẹ ṣe gan. ẹ̀yin tẹ́ ń pè é ní sùúrù. You have insufficient credit. Oh, Please top up. Oh shit. ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù ẹ̀yin èèyàn ẹ má bínú o ẹ má bínú ẹ kò ní sùúrù fún mi ẹ̀yin tẹ́ ń pè wọlé ẹ ní sùúrù mo láti pe admin mi kó wà on standby kó máa kó block anybody tó bá ti make any derogatory eh, kini comment ẹ block wọn straight out. so um, ẹni sùúrù ẹ má bínú ẹ mo pa àwọn èèyàn kọ́ ó ń wọlé wọlé wọlé ẹni sùúrù ẹ jọ̀ọ́ ẹni sùúrù fún mi ẹ kò jẹ́ kí n pe nọ́mbà yìí ẹni sùúrù fún mi ẹ má bínú ẹ̀yin èèyàn. Two. hello Baba. mo wà lórí show ni fóònù eh, tí mo fi ń ṣe show yẹn lẹ fi ń pè wọlé kí nìyẹn sà. bẹ́ẹ̀ ni sà ṣe fẹ́ sọ̀rọ̀ ni ṣe fẹ́ bá wa dá sí ni. two three four eight oh. hello sà. three kí n pè yín ṣé kò sí ẹ pè mí ẹ sọ kí ló ṣẹlẹ̀ sà. àlàáfíà sà okay. so people can ẹ lè pè nísìn plus four four seven ah, àwọn èèyàn tiẹ̀ ti pè lọ really hello hello okay now mo ti sọ fún yín pé má máa bá mi ṣerú nǹkan báyẹn ẹ má máa pè mí ṣeré mi ò ní zero tolerance ẹ má máa pè mí ṣeré mi ò ní sùúrù tó yẹn tẹ bá ti pè mí pé ẹ ń pè mí ṣeré ẹ ní rí mi pè mọ́ mi ì tiẹ̀ fẹ́ gbọ́ pé network. hello. hello. two three four. hello. hello. hello ẹ ká san o. Yes. Yeah. I'm going. Okay, so ọ̀rọ̀ tí mi fẹ́ sọ there is a little twist about it. Okay. Okay. More, more mo wà nílé right. Yeah. Eh, uh, but although more ò tí ì o but I'm about to. Okay. Kilo ló dé tẹ́ fi about to? Okay nígbà tí mo marry right. Mm. Two. mm. Everything was no All of ló disvirgin me and everything ṣe hmm. mo mo really ní experience pẹ̀lú ọkùnrin ṣe understand mm. but at times goes on ṣe mo ọkùnrin they just wọn kàn bẹ̀rẹ̀ sí ní máa wà bí olórí burúkú èèyàn mo sọ̀rọ̀ láti lo orú ọ̀rọ̀ hmm. as in ó máa ń dàbí pé wọ́n mad ni mo kì í mọ̀ bọ́kùnrin ṣe máa ń rí. Hmm. Hmm. two three four. sílé ó ti pé ó ti it's been a ẹ ní ẹ jẹ́ kéèyàn kan sọ̀rọ̀ tán mo mọ̀ pé gbogbo lẹ fẹ́ hẹ́ opinion yìí bọ̀ ẹ jẹ́ kéèyàn kan sọ̀rọ̀ tán à ń gbọ́ yín. oh seven. oh god hello hello. hello mo ẹ ṣe pé straight wọn ò ní jẹ́ kí n gbádùn ọ̀rọ̀ yìí ẹ pè mí direct. hello. hello ṣe ẹ pè ẹni kí n pè sórí line direct. ẹ wọn ò ní jẹ́ n gbádùn whatsapp call ẹ pè direct. two three. okay. Hmm. wọn ò ní jẹ́ ká gbádùn whatsapp call. hello. hello ẹ pè direct sẹ ẹ kọ́ tẹ̀ kẹ́ pè direct wọn ní jẹ́ gbádùn kọ́ yẹn wọ́n máa máa já ni. ok no problem mm. all right ok. so tẹ bá ti rí mi tí bá ti ṣe update ẹ má máa bú mi o mi ò ẹ jẹ́ kí n gara mo èmi wà sensitive ju mo wà sensible ju yẹn lọ o i'm telling you and mo ma always mo ma wa logical in my thinking because i'm educated Emma ma Emma ma Emma ma lọ ma bú mi mi ò kí ń pe àhesọ mo máa ń evidence lọ́wọ́ kí n tó ṣe nǹkan mi ò ń ṣàhesọ. hello. hello ma. hello Yami. mi báwo ni. ẹ̀ka lè gbé ìtumọ̀. ẹ ṣé ìyá mi ṣẹ́yìn wà ní ọkọ. èmi náà fẹ́ kọ́ mi ní o. mo níṣẹ́ wà nílé ọkọ mo wà nílé ọkọ mà o. ṣé ẹ lálẹ́. mo lálẹ́. ta ló wá mọ̀ yín dójú nínú ọkọ àtàlẹ́. mo wà nílé. má. ta ló mọ̀ yín dójú nínú ọkọ àtàlẹ́ ta ló ṣàkẹ́ẹ̀kẹ́ yín jù. àlè ni ló mọ̀ ṣe jù o. àlè ni kí lẹ wá rí tẹfi sọ́pá lè ní. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọkọ mi ìgbà tó ta tó fẹ́ ra wa sílé hmm. kò síbi tí òkìtì ń bá mi sùn. Hmm kò sí nǹkan tá a kì í jọ ṣe papọ̀. Hmm. ṣùgbọ́n látìgbà tí mo ti bímọ báyìí agídí láàrin láàrin mo máa rí lẹ́ẹ̀mẹrin láàrin oṣù kan. ọmọ mélòó lẹ ti jọ bí? ọmọ kan ni mo ti bí ní ilẹ̀ sí ìdàgbà àjọ thirty seven. ọdún wo lẹ ti marry how many years ni marriage yín? marriage mi going to seven years now. ìgbà wo lẹ wá bẹ̀rẹ̀ sí ní nálè. last year ni ma. last year so nísìnyí ṣé kí ló wá sun yín dálé kí làwọn ìgbésẹ̀ tẹ ti gbé kó tó di pé ẹ make up mind yín láti lọ nálè. ẹ ṣe mà ṣẹ́rí tó fún mi débẹ̀ ni pé ní last year yẹn mo kọ mo ti máa ń notice ẹ pé bóyá sam tó because kì í ṣe àjọ ó máa ń ṣiṣẹ́ igbó ó máa ń ṣiṣẹ́ níbì kan kémi wà níbì kan hmm. so weekend ló máa ń dé mo dẹ̀ express pé weekend yẹn tó bá dé mo express much because màá wà nílé Monday to Friday ní ìní anybody tó bá ti dé màá sì fi oúnjẹ hmm. a kò wọlé a lọ tó bá wọnú yàrá a máa ṣe bákanbákan mo jẹ́ pé kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó fẹ́ kí ló ṣe ẹ́ àbí ìwé pọ̀sẹ̀ tó yẹ pé àjọ máa ń rọ̀ mọ́ ìtìgẹ́dà ṣe mọ̀ not until ìjọkọ̀ tí mo wá ka lórí fóònù pé torí kò fẹ́ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ mo tún rí oríṣiríṣi wọ́n máa sẹ́ndì nóòtù fọ́tò síra wọn you know àwọn picture yẹn ìgbà mi ò lè jẹ́ blue film hmm. blue yẹn náà máa send ẹ̀ sẹ́mi náà o ọmọ hmm. notice pé marriage person kan ló ń ló ń ṣe fún un náà ló máa ń ṣe fúnra wọn mo dẹ̀ sọ fún lọ́jọ́ tí mo rí yẹn hmm. mo ní tó bá dóyàwó èèyàn àwọn adóyàwó ẹ̀ tó bá ti dóyàwó èèyàn mi ní kó má dó títí o bọ̀ tó bá dó ìyàwó èèyàn wá dóyàwó ẹ̀ ni mo pa DNA yìí ẹ bá rí bó ṣe máa ń ṣe sí mi hmm. ẹ rò bóun lọkọ lè mí ni hmm. Hmm. àti wá padà ọkọ mi ti ń bẹ̀ mí báyìí àti padà wá difficult. kí ló dé tó fi difficult ṣé okó ẹ dùjọ okó ọkọ yín lọ ni tó fi difficult. gan gan báwo ni ṣé mo mú notice kan pé tóbìnrin bá wà nílé ọkọ tọkùnrin tó ń fẹ́ yẹn tó mọ̀ pé ilé ọkọ ló wà kò sí nǹkan tí ò ní máa ṣe láti fi sí ìrẹ̀. ok kí làwọn nǹkan tó wá ń ṣe fún yín màmá ọdún kan lẹ ṣiṣẹ́ ọ̀fẹ́ra yín kí làwọn nǹkan tó wá ń ṣe fún yín débi wípé owó wà difficult láti padà sọ́dọ̀ ọkọ yín. ṣé mo mo sọ fún yín pé ọkọ mi weekend ló máa ń dé. Hmm. tàbí the person tó jẹ́ pé mò ń rí wa two four seven ìgbà tó bá wù mí ìbá ló yà kó yà ni. Hmm. bọ̀ tabadikọ́ láòbò ṣé ọkọ yín láòbò yín tabadikọ́ láòbò ṣé ọkọ yín láòbò yín ó dẹ̀ ń doyin dáadáa ó mọ̀ bòdo. tẹ́lẹ̀ ó máa ń ṣe bọ̀ ìgbà tó fi fẹ́ mi kò ń kò number one ó ní àwọn nǹkan tó ṣe òun láti ju five minutes lọ okay. mo jẹ sọ sọ wọn ní bóyá náírà pé o sì fi mí sílẹ̀ for five days tó ṣe dé tó ṣe fà. àlè wa ń kọ́ ṣé àlè máa ń doyin dáadáa ó dẹ̀ máa excuse me ó dẹ̀ máa ń lá òbò yín ní àlè. very well very well ọkọ mi ò lá òbò mi rí láyé kò fíńgà mi rí. àlè dẹ̀ ń fíńgà yín àlè ńlá òbò yín. èmi ni mo ṣe bẹ́ẹ̀ ni màá so nísìnyìí àwọn nǹkan tẹ́ ń rò nìyẹn tó ṣe wà difficult fún yín bí ọkọ yín ṣe ń bẹ̀ yín yẹn láti padà lọ́lé torí pé ẹ fi pé àìgbádùn tẹ́ ń rí yìí ọkọ yóò ní lè ṣe. bẹ́ẹ̀ni ọgbọ́n wo lè wá fẹẹ tẹ sí. mo try pé last month pé mi ì ṣe ní last month because ẹ̀jẹ̀ yẹn ti mo rí pé ìgbà ìkó ń try láti fa ojú mi mọ́ra ṣé mo kò sí kò sí bá ṣe lè há ìdè lọ ṣé ẹ sọ wípé ẹ̀mẹ́rin ẹ sọ lẹ́ǹkan ẹlẹ́ẹ̀mẹ́rin lẹ́ ń ríra ṣé ẹ̀mẹ́rin lẹ́ ń dóra yín nínú oṣù kan yín àtọkọ yín. bẹ́ẹ̀ ni mà. ẹ̀mẹ́rin nínú oṣù kan ókè tí ẹ bá wá lọ dún àlè tẹ bá lọ dún àlè níta tẹ wá ń wọlé tẹ ń wọlé tí ẹ wá pàdé ọkọ yín tó wá lóun fẹ́ dóbò kí lẹ máa ṣe tẹ̀dẹ̀ṣẹ̀ dún àlè tán. àti ó sì ṣẹlẹ̀ last week. last week mi ní láti hide anything. no ẹ máa hide weekend ló dé àṣe bó ṣe yẹn láàárọ̀ òun dé lálẹ́ àṣe. so ṣé pé ọkọ yín ti pa conscience yín ni ẹ ti ẹ ríro. ní ìríro àǹtí ní ìríro. ok so ẹ tó ní ìríro because energy tó yẹ kó pín mi nínú ilé òun náà fún àwọn kan níta. so lọ́wọ́ kan tó bá máa fi délé àti wà tired so ẹdó àlè láàárọ̀ ẹdẹdó ọkọ lálẹ́ now ọmọdé sì ní tẹ bá wà lọ lóyún tẹ bá lọ lóyún lójijì bí ọkọ yín ṣe ń bẹ̀ yín tó dẹ̀ jẹ́ pálẹ̀ ló lóyún àlè òdèrè àlè sọ pé bóyá ẹni sùúrù. obìnrin tó tó tọ́ mi ní mo lè dá tọ́jú ọmọ mi. bọ̀ ṣé wàá lè gbóyún yẹn fọkọ yín tálẹ̀ ò bá gbà. bí ilé tí o bá mọ̀ pé òun ló lóyún pálẹ̀ ló lóyún tó dẹ̀ ìfọ́pọ̀ òun ò fẹ́ máa tọ́jú ọmọ mi tí ọkọ yìí ò bá dé wa. màá dẹ̀ gbọ́mọ fún wa tọ. ẹ gbọ́mọ fún ta ni àtọ. màá gbọ́mọ ok ẹ gbọ́mọ fọ́kọ yín àtọ so tó bá dẹ̀ bá yín tọ̀tọ̀ ẹ lè wá sílé àbí kẹ gbọ́mọ ni. ok ṣé nítorí ìwà tọkọ yín wù fún yín lẹ fi fíl pé ó ti pa conscience yín torí ẹ expect nǹkan tó ṣe fún yín. ó ti pẹ́ lómi lòun ti tà èyí dẹ̀ ń wóyún ó fẹ́ràn mi lòun síta kò délé sọ fún mi o wọ àwọn ẹbí ẹ̀ ti lọ wọ́n ti lọ mo dẹ̀ ní evidence lọ mi dẹ̀ ní mi ní láti bí mi ìfẹ́ bí léèrè because mi ìrẹ́dì láti kọ́. so omi ok omi ní sí pé ẹni sùúrù ìyá mi omi ní sí pé ẹ̀yin wóyún ẹ wá lọ lóyún lọ́dọ̀ àlè ẹ tiẹ̀ ní gamble láti ṣe o ẹ máa gbé fọ́kọ yín ni o because nǹkan tẹ́ ẹ̀ ń wá ni ó máa máa tọ́jú ẹ̀ ni mà hmm. it is well yá mi. ó máa tọ́jú ẹ̀ ni. it is well. ó máa tọ́jú ẹ̀ because mi mi éèjì mi mi lè lọ ṣẹ́yún mi lè lóyún lẹ́yìn àti kí wọ́n á ní mo fẹ́ lọ ṣe kò possible. Hmm. Hmm. kò possible happiness ni mo need. àlédè fún yín happiness bọ̀tẹ́ bá bímọ tó bá lóun ò gbà ẹ máa gbé fọ́ọ̀kì. bẹ́ẹ̀ ni mà. Hmm. bẹ́ẹ̀ ni mà kódà ló ti ní pé kí n fi sílẹ̀ kí n máa bọ̀ ó máa gbé mi lọ sí amẹ́ríkà kí n máa bọ̀ ó máa ṣe everything fẹ́mi àtọmọ mi ọṣẹ́ mọ̀ fáwọn ọkùnrin wọ́n máa ti fẹ́ yín tán kò sí nǹkan tó wà nídọ́wọ́ so hmm. tá a bá jọ wà níta yẹn ó sì pé mi bẹ́ẹ̀ yẹn. so tẹ́ bá wá jọ wà níta. ìbá fẹ́ rí nǹkan rò. ẹ ní sùúrù ìyá mi tẹ́ bá wá jọ bẹ ṣe wá wà níta yìí nísìn nǹkan tẹ́ ń ro yẹn mo láìkì bẹ ṣe rọra ń rò wípé náà lè change o bọ̀ tó bá lóyún tẹ́ bá lóyún fún tí ò dẹ̀ gbà ẹ máa gbóyún yẹn fọkọ yín. máa gbé fún Okay. ok ẹ ṣe mi god bless you. máa gbé fún ọ. ẹ ṣeun. máa gbé fún ọ. ẹ ṣe gan mo ti kọ nọ́mbà yín lẹ̀ màá pè yín létà ẹ̀yin ọkùnrin mo fẹ́ kẹ́ máa kọ́gbọ́n mo fẹ́ kẹ́ kọ́gbọ́n ṣe rí mi ní kọ́kùnrin má yàn lè àṣẹrẹ́ ẹ̀yin tẹ lọ máa ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ lọ fi derogatory eh, comment sílẹ̀ sórí page mi mo deserve apology lọ́wọ́ yín mo deserve apolo mo mo sọ fún yín pé kẹ́ máa respect ọpọlọ mi mi ò kọ̀ kí n fi update síta just like that mo ní kẹ́ máa respect ọpọlọ mi mo deserve apology because mo mọ̀ pé ẹ ti learn big lesson lénìí mo mọ̀ pé ti learn very big lesson gbogbo ẹ̀yin tẹ́ lọ ń sọ ọ̀rọ̀ lórí platform mi tẹ́ ń bú àwọn obìnrin bẹ́ẹ̀ hello ìyá mi gbóhùn sókè ṣó wà nílé ọkọ hello ṣó ṣé lé ọkọ ló wà. hello ma. hello. ẹ̀yin ọkùnrin mo fẹ́ kẹ́ máa tọ́ ọ Màmá ẹ lè gbọ́ méjèèjì pọ̀ èyí tẹ́ wà l'Amẹ́ríkà ẹ tún ṣe báyìí ẹ pa nǹkan tẹ́ fi ń gbọ́rọ̀. Ẹ lọ jàre láì ṣe ará oko ẹ ń gbọ́ mi ẹ tún fẹ́ máa pè wọlé. ẹ kì í ṣara oko náà. hello. hello láì ṣara oko kí ló dé tẹ́ fẹ́ gbọ́ mi tẹ́ tún fẹ́ máa wo kinní bẹ́ ṣe pretty tó yìí ẹ rí bẹ́ ṣe beautiful ni. Ah, àǹtí ká àbúrò yín náà ni ẹ má bínú sí mi àbúrò yín láti amẹ́ríkà. ok ṣẹ́yìn lọ́kọ. hello. two three. hello. ṣẹ́yìn lọ́kọ. ẹ ló mú gbọ́ yín o. ṣe lọ́kọ. mo lọ́kọ mo dẹ̀ ní boyfriend ẹ mọ̀ mí dáadáa mo ti sẹ́ǹdì oko boyfriend mi sí yín bíi two weeks ago. Ah! <laughs> mo ní kẹ mo láti ká mo ní ẹwà ayé tí mò ń jẹ hmm. tẹ ẹ pè mí tẹ ẹ ní ah, ayé ìlágbára èmi ẹ mọ pọ́nrọ̀ tèmi ò lè ṣàìmáfọ́ nìbò èmi á sùn sọ̀rọ̀ hmm ẹ jẹ́ kí n sọ àwọn point kan ṣẹ́ẹ̀rí the same way tí àwọn ọkùnrin hmm. tó máa ti rí obìnrin tó wà yọ̀ǹgà hmm. tí kò tí ì bímọ rí tí kò tí ì ṣẹ̀mọ̀ tó mú ẹ̀ sì dúró tí kún ẹ̀ sì pẹlẹbẹ hmm. tó bá ti lè fẹ́ àwọn obìnrin yẹn ìyàwó wọn tó ti bímọ mẹ́ta mẹ́rin fún wọn. two jòkó di apatì lọ́dọ̀ wọn nìyẹn ṣé understand hmm. that is how men tó ṣe máa ń rí ìyàwó wọn tó bá ti bẹ̀rẹ̀ àgbèrè ṣíṣe àga Hmm. Hmm. Hello. Wow. kí ló ṣẹlẹ̀ a ah, ma eh, ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù yes hey hey ẹni sùúrù mo fẹ́ kẹ́ pè direct ẹ jọ̀ọ́ pè direct ẹ pè direct a gbọ́ yín ẹ pè direct okay please god bless you kọ́ ìyẹn kàn ń já mọ́ra wọn ni wọn ò tiẹ̀ jẹ́ rójútu ẹ̀ mọ́ tí bá ti gbé update sita mo follow oba bẹ̀yìn ẹ ma máa lọ sọ̀rọ̀ àbí kẹ́ máa ní ẹ̀yin ká do you want us to yàlè mo mo pé ó ṣẹlẹ̀ mo ti ní report mo ti bá àwọn èèyàn sọ̀rọ̀ mo ti mọ̀ pé àwọn èèyàn ti àwọn èèyàn ti ba mi soro. mo ń gba ẹnu àwọn obìnrin sọ̀rọ̀ fún èèyàn ọkùnrin ni ìgbà tí mo dé tí mo sọ fún yín pé majority obìnrin amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́kọ wọn ẹni ẹni ẹ kíkílẹ̀ oníkálukú ló ń sọ tiẹ̀ ẹ lọ sọ ti yín lórí page mi hello hello ẹ lọ sọ nǹkan oríṣiríṣi lórí page mi ẹ lọ ń ẹ lọ ń sọ mo fẹ́ káwọn obìnrin àwọn ọkùnrin kọ́kọ́ gbọ́ lórí ètò yìí ìwọ tó bá tí ẹ attitude ẹ tó bá jọ mọ́ àwọn ìwà tí àwọn obìnrin ti describe lẹ́ni lọ change. three. hello. Hello, Òbódúnkẹ́ tún ni o. Mm, à ń gbọ́ yín. Ẹ jọ ó ní nǹkan kan tẹ́ ń béèrè lọ́wọ́ èèyàn lẹ́kọ̀ọ́ yẹn wípé tí ọkọ ilé tí àlè bá dúnyàn ní àárọ̀ mm. tí ọkọ ilé bá fẹ́ wá sí. Mm. Ẹ wo ní tèmi ọkọ àlè mi ló tẹ̀ máa ń fún mi ní táìmù tèbù bí mo ṣe ń bọ̀ ọkọ mi ṣe nílé àlè ló máa fún ẹ ní timetable gbà tó máa dó ọkọ ẹ nílé. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni ibi èmi àti ẹ̀jí dájúdọ̀ wọ̀ sí. báwo mo fẹ́ kó explain báwo làlẹ́ ṣe ń fún ẹ ní timetable bó ṣe máa dó ọkọ lé. Ah, for example báyìí bírú àná báyìí mo sọ fún mo ní ọmọ pé ọ̀la ni sunday hmm. èmi àti ẹ àmì lè ríra o ah, ó dẹ̀ ní kí n má ti délé kí n ṣe gbé mi sí ara mi ìyá kó má bì fọwọ́ kàn mí ṣùgbọ́n bọ́lẹ̀ ti di monday àti continue. ẹ ṣé wà tí wọn náà wá délé ó wá ṣe bẹ́ẹ̀ ni pé ara ẹ̀ ò yá tó dàtọ̀ ọkọ ẹ̀ ò ní lè fọwọ́ kan ẹ̀. Ah, a ní bí wọ́n ti fẹ́ fọkàn mọ́ náà wọ́n ní ẹjọ́ torí ọ náà tó bá ti di wọ́n náà. ẹ but nígbà tó tún wá dé stage yẹn ìgbà tó ti dé stage yẹn ìyá ló tún ó tún wá di pé ìyá ni ṣé as a result of nǹkan tó ti fojú ẹ̀ rí ni ìwọ náà ń san padà fún àbí. bẹ́ẹ̀ ni màá o ah, hmm, ìyá ti jẹ́ mí gan Hmm. mi lè afford láti gbé ìgbàlè nǹkan tó bá ti sọ fún mi mo máa ń ṣe o kódà ọbẹ̀ tó bá ní kí n sè ni mo máa ń sè. ọbẹ̀ tó bá ní kó sọ fọ́kọ ẹ oh, oh. tó bá wá wò ṣùṣù mi má bínú o mo like sincerity ẹ and i love you i'm going to be your friend tá lè bá wá wò ṣùṣù níjọ́ kan tó wá rí ọkọ ẹ as a stumbling block má parọ́ ṣùgbọ́n pé kò sẹ́ni tó mojú ẹ èmi àti ẹnìkan la ríra wa tí àlè bá wá wò ṣùṣù ọjọ́ kan tó wo pé ọkùnrin yìí ó dàbẹ̀ ni pé onídènà ló máa jẹ́ fún mi mo fẹ́ fọ́mọ obìnrin bóyá ó wá jáde ó lọ sílé àwọn aláàfáà nǹkan kan wá sọ pé ọmọkùnrin yóò ní jẹ́ kó rí obìnrin yìí fẹ́ o aláti mú kúrò lọ́nà ó wá fún ẹ nìkan pé kò fi sínú oúnjẹ pé kó máa bá tiẹ̀ lọ pé torí òun fẹ́ fẹ́ ẹ wọ́n dẹ̀ ti ní òun ló máa dúró pé àbí kó má fẹ́ pa kókò má mọ̀ra ẹ̀ mọ́ kókò fúnra rẹ̀ rìn lọ nǹkan kan ìjẹ́ ò lè ṣe ṣe rí nípa ti yẹn mi ò lè pààyàn bọ̀tọ́ kó rìn lọ yẹn tó bá fẹ́ rìn lọ kó rìn lọ. tó tó bá fún ẹ ẹ jẹ́ ká yọ pípààyàn kùn tán tó bá fún ẹ ní nǹkan pé fi sínú oúnjẹ ẹ̀ kó rìn lọ kí ìwà àti àlè lè ráyè ṣe tìyín ìjẹ́ o máa ṣe. àti ká máa ṣe o wọn náà dárí ju gbogbo wa ni a ṣe o. ó bàjẹ́ tó yẹn pé wàá lè ṣe tọ́mọ wá ní kórí ẹ̀ yìí ọmọ mélòó ló ti bí fún. ẹyọ kan ní ma. ókè tọ́mọ wá ní wọ́n fún ẹ ní nǹkan pé kó rìn lọ o wá rìn lọ pẹ̀lú ó wá rí mọ́ báwo ló ṣe fẹ́ ṣe pẹ̀lú ọmọ ọmọ ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀. àǹtí Yinka ibi tó ṣẹ̀lú dé mo lùkù kéré jù láìpẹ́ yìí ní September àwọn méjèèjì ọkọ ilé mi kò débẹ̀ kò kí wọn pé kò kí àwọn ẹ̀gbọ́n mi tó kù pé ẹ pẹ̀lẹ́ mẹ́rin o ṣọ́ọ̀ṣì ni mà so tó bá fún ẹ ní tó bá fún ẹ ní nǹkan pé kò lò fún kó rìn lọ pé wọ́n ti sọ wọ́n fún wọ́n fún mi níṣẹ́ pé tí ọmọbìnrin ọkùnrin yóò bá rìn lọ o àbí torí ẹ ò bá yí o a lè fẹ́ra wa o dáka wá nǹkan ṣe sí o kó ṣe pé ó máa kú o kó kọ̀rìn lọ kó àìrójú àráyè kó ba kó lọ wàá fún ní nǹkan yẹn. fọlọ báyìí jù mí mo lè ṣe máa o. ok mo lè ṣe o torí bí mo ṣe máa rí gan nílé inú ẹ máa ń bí mi. inú ẹ máa ń bí ẹ tó ṣe ń rí ìjẹ́ o ó fi pé ibi tó bẹ dé sìn mo rí pé ó ti ṣẹ́ gan mo rí pé ó ti múnú ẹ bàjẹ́ gan tó ìjẹ́ ṣé kọ̀ọ̀kan mm. ò lè gún ẹ lóru kò tiẹ̀ gún pa pé kú dànù kó máa lọ jáde kó jẹ́ kí ráyè ṣe tèmi ah, ọjọ́ kan mo tẹ̀ fi rò lọ́jọ́ kan pé tó bá ṣẹlẹ̀ bí sọ màá kọ́ ti orí ẹ̀ mọ́gànà bedroom kùkú tó yàn máa bí léèrè pé kí ló ṣẹlẹ̀ eh, domestic accident náà máa pè. ó mì pé o hate ẹ nìyẹn anything ẹ ò ṣe ẹ ò kí ní èdè ẹ ní nǹkan tó ṣe fún mi. ẹ ò ò ṣe kúkú wá filẹ̀ kó bí a kò jẹ́ kó máa bá tiẹ̀ lọ kí ló jókòó de fún ó ní tó bá lóyún ta o lè gbé fún ó lè lo nǹkan fún kó rìn lọ kó ya wèrè. mo fẹ́ kọ́ ọmọ mi gbọ́n díẹ̀ ni mo fẹ́ kọ́ ọmọ mi gbọ́n díẹ̀ ni tó bá di fún ọ̀dà díẹ̀ mo ń lọ lọ ok ọmọ tó wá wà lọ́wọ́ ẹ̀ sìn bóyá nísìnyí àlè ló ń fún ẹ ní timetable bó ṣe ń do nínú ilé àlè ló máa ṣe ló máa ṣe oúnjẹ tó máa fún. ẹ jẹ́ má jẹ́ jẹ́ kí n pa ẹ má jẹ́ kí n parọ́ fún mi ṣe lọ́dọ̀ ọmọ mi ò sí nàìjíríà amẹ́ríkà lọmọ mi wà hmm. ṣe rí èèyàn tó bọ mi wà pẹ̀lú ẹ̀ mo kàn máa ń parọ́ fọkàn mi lónìí pé kọ́lì nìkan ló mú lọ àbúrò àlè ni òun ọmọ wà lọ́dọ̀ ẹ̀ ní Houston Texas lamẹ́ríkà. bò mo fẹ́ sọ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ nísìnyí ó ní o fẹ́ kọ́ ọmọ tó ní o fẹ́ kó gbọ́n ọmọ yẹn ò sí lọ́dọ̀ ẹ̀ so tí àlè bá ọmọ tó sọ pé o fẹ́ kó gbọ́n ọmọ yẹn ò sí lọ́dọ̀ ẹ̀ tálè bá wá dìde lẹ́nu gbìm màá gbọ́ táwọlè bá wá dìde lẹ́nu gbàm pé ó yá jẹ́ kí bọ̀bọ̀ yẹn rìn lọ kó máa lọ lẹ́ni lẹ́ni lẹ́ni tó dẹ̀ lórí láti fẹ́ ṣé pípẹ́ gbà kó lò ó fún kó jẹ́ kó máa bá tiẹ̀ lọ ṣé wàá lò ó fún. ó máa lọ máa lò ó ọ̀nà dáríjì ṣó ti bẹ́ẹ̀ débẹ̀ ni. ó tiẹ̀ ti jù bẹ́ẹ̀ lọ mo kàn mánéèjì. ẹ bọ Nisi o sọ pé ó last week but okay Nisi, ṣé àlè ló ṣì máa control kò ní jẹ́ kó ẹ o ò nígbà kó du ẹ mọ́ rárá. in fact nǹkan tí mi bá ti sọ fún mi máa ń gbà ó ó tó bá ti sọ fún mi kì í ṣe mo máa ń ṣe. ó dẹ̀ fi pé ó. kódà mi ò save náà mi ò save nọ́mbà ọkọ mi lórí fóònù. bọ̀ nọ́mbà lè ń kọ́ kí ló save ẹ̀. my my calm my love. okay eh but bó ṣe ń jọ ń gbélé kí ló àjọṣepọ̀ owó ló wá sì wà láàrin yín tẹ̀sí jọ ń gbélé. kì í bá mi sọ̀rọ̀ mi kì í bá mi ṣeré nínú ilé ọ̀mí lọ́ máa dìgò kì í bá mi rẹ́rìn-ín. ẹ ìwọ kò fàyè kó bí ẹrẹ́rìn yẹn ẹ kí ló wá sì wà nínú ilé yẹn pẹ̀lú ẹ̀ fún nígbà tó ti bẹ́ ẹ débi wípé o lè gbógun wá láti ọwọ́ àlè kó lò ó fún ọmọ ẹ ọ̀dọ̀ fámílì àlè ló ah. wà lamẹ́ríkà o lè lọ. àánú mọ́mì ẹ̀ ló kàn máa ń ṣe mí torí mọ́mì ẹ̀ ló fẹ́ mi fún. ebo wá ṣàánú màmá ẹ̀ báyìí torí nǹkan tó wà nínú ẹ nísìnyí anything lọ ẹ̀mí ẹ̀ lè bọ́ sí ẹ lọ́wọ́ kí ló dé tó ṣe kúkú fílẹ̀ ó ṣàánú màmá ẹ̀ èmi ò rí àánú màmá ẹ̀ kankan sí because àlè ló ń control bó ṣe fẹ́. ṣe jàǹbá fún ń ṣàánú wọn náà nìyẹn. so ìjọ kan tí ó bá gùn ẹ ṣé o lè ṣe jàǹbá fún un. Ah. nísìnyí. bẹ́ẹ̀ o mo wá ó dà pé òun wò ó síbi àgbà ẹdìyẹ tó fi sínú ìgò tó ń anytime lẹ̀mí ẹ̀ ó mì pé anytime ló lè bọ́ lọ́wọ́ anytime ló ní ìjàmbá yẹn lè ṣẹlẹ̀ sí. kó tó di anytime ni èmi máa kúrò lè. but i mo jẹ plan mo ti plan lágbára náà ọdún tá a fẹ́ bọ́ sí máa yẹra fún. bọ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ kó tó di ọdún tó ń bọ̀ yẹn tí àlè wá rí bẹ́ni pé òun ni ò fẹ́ jẹ́ kẹjọ fẹ́ra yín ṣó lè sáré ṣe jàǹbá yẹn. <laughs> ẹ wo mami mo lè ṣe o mo lè ṣe. ó ga o. bàtà tó wà ní wardrobe mi àlè ló ń rà á tí má fẹ́ lo aṣọ fifty thousand ní òun ló ń rà á kí wọ́n ní kí wọ́n ní mo ń ṣe. ṣé máa gbọ́ ṣé ọkùnrin ló bí àbóbìnrin. ọkùnrin ni màá. máa bẹ̀ sọ̀rọ̀ after this program jẹ́ kí n gbé kọ́ mi. bọ nǹkan. hello. hello ṣóbìnrin ló sọ̀rọ̀ àbọ́kùnrin mm-hmm. ṣé obìnrin yìí ṣó lọ́kọ nílé ṣẹ̀dẹ̀ lálẹ́ ẹ̀yin tẹ́ ń bú mi ní orí péjì mi ẹ bú mi náà o ẹ ń búlí àwọn obìnrin mi ń bẹ ó ṣe rí àwa Nigerians tá change mentality wa a lè kọ́gbọ́n láyéláyé. laye tẹ bá rí mi tí bá gbé update sita mo fi pé kẹ ní sùúrù kẹ tẹ wo bí tí mò ń gbé ẹ̀dẹ̀ mi lọ ná kẹ tó máa jà kẹ tó máa judge ọ̀pọ̀lọpọ̀ ò ní nǹkan kan lórí ẹ̀dẹ̀ máa judge èmi tí mo ti ṣe findings mi. hello hello e máa judge èmi tí mo ti ṣe findings mi e máa wá máa judge mi lórí lórí platform mi èmi tó yẹ pé kí n tó gbé kinní síta mo ti rí àwọn experience mo ti ṣe findings mi ẹ wá fẹ́ wá máa judge mi ẹ fẹ́ máa judge mi lórí platform mi hello hello ṣó mọ̀ pé mi ò like nǹkan tó ń ṣe ó yẹ kó wà lórí show yìí ó yẹ kó máa bá mi block àwọn tó ń make àwọn comment mi ò like ó yẹ kó wà lórí show yìí náà kó máa bá mi block comment mi hello. ẹ wá lọ sórí platform mi ẹ lọ máa make àwọn comment sí mi ò like ẹ èmi o kí amu o kí wá kí wá rant mi ò kí wá kí wá sọ nǹkan tí ò bá real tẹ bá rí mi ti bá gbé update sita ó real mo ti ṣe findings mi mo ti ní àwọn fact lọ́wọ́ ó wà evidence based i won't come out and kí wá máa ṣe ẹ ma máa lọ máa bú àwọn èèyàn lórí platform mi hello. hello ẹ kálá program tẹ̀ ṣe very interesting. Hmm. kò yé àwọn èèyàn náà tó bá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ó kàn ń sọ̀rọ̀ ni wọn wọn ní tí ọmọdé bá ní kinní kan kò lè ní aṣọ bí àgbà ìyẹn ni kò yé wọn nìyẹn so ṣe mọ̀ pé everybody ń sìn olúkálùkù sọ tiẹ̀ síta hmm. nítorí pé àwọn ẹlòmíì ẹ mọ̀ pé ń sìn olúkálùkù sì tó ti sọ ọ̀rọ̀ wọn síta ń sìn àwọn ọkùnrin tó jẹ́ àwọn ọkọ ó yẹ kọ́ máa notice àwọn tó bá wà lórí platform exactly kẹ́ notice kẹ́ try láti re-evaluate ara yín.

ó máa máa lọ sókè sí mi. àmín àmín ẹ̀jẹ̀kẹ̀ ẹ máa ní owó ẹ máa lọ́nà ẹ máa ní ìlẹ̀ àṣẹ olódùmarè bó ṣe máa rí nìyẹn àṣẹ àṣẹ olódùmarè ẹ ṣe mà àṣẹ yes ma. ẹ má máa búyàn ẹ̀yin ọkùnrin ha hello hello hello. hello. ẹ ti pè lẹ́ẹ̀kan ẹ dẹ̀ tún cut mo bè lọ yín mo níṣẹ́ lọ́kọ ẹlẹ́ẹ̀lọ́kọ mo níṣẹ́ lálẹ́ mà mi ì gbọ́ yín dáadáa ni mo lọ́kọ. ẹ dẹ̀ lálẹ́. mo ń gbìyànjú àti lálẹ́ báyìí. kí ló dé tẹ̀ ń gbìyànjú àti lálẹ́ kí ló ṣẹlẹ̀. torí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ àbàṣà kọ́kọ́ kọ́kọ́. màmá ẹ fi mo fẹ́ kẹ́ fi ẹ ní sùúrù mo fẹ́ kẹ́ fi live ẹ fi live sínú ọ̀rọ̀ yín yẹn ẹ má pa vibe mi ẹ má pa spirit mi ẹ fi live sínú ọ̀rọ̀ yín ẹ bá wa sọ̀rọ̀ lively. okay. Mm ẹni ọkọ yìí ọkọ yìí máa ń sọ̀rọ̀ àsọtán ọ̀rọ̀ àlùfànṣà. ọ̀rọ̀ àsọ ọ̀sọ̀tán bẹ́ẹ̀ ni débi kó máa máa sọ pé àǹfààní kan tó ń rí lára làwọn ọmọ tó ń bí fún ẹ tó hmm. bí fóun hmm. kò sí wúlò ẹ kò sáǹfààní ẹ hmm. torí àwọn ọmọ ló ṣe ń wálé tó ti yẹ yín láti ìgbà tí mo ti fẹ́ ọdún fifteen years ago ọkùnrin kan kò dẹnu kù mí fẹ́ẹ́ tí mo fẹ́ try láti yàn lálẹ́ kan èmi mo kọnu sí fúnra mi ẹ̀yin lẹ kọnu ẹ̀yin tẹ fẹ́ tà láti ok ẹ̀yin tẹ fẹ́ tà láti yàn lálẹ́ ìsìn ẹ̀yin lẹ kọnu síra yín kí ló sun yín débẹ̀ ṣé eh. frustration ni àbí àbẹ ti fẹ́ fìpẹ́ ti fẹ́ wà depressed àbí ọpọlọ ti fẹ́ dàrú mo ti fẹ́ wà depressed i'm nursing me by profession mo ti fẹ́ wà depressed mo ti ní mo ti ní panic attack tí mo ti hmm. wà tí mo ti ní oògùn. Oh. ṣé ẹ wá wò pé tẹ fẹ́ kọnu sí yẹn ẹ fi lè fún yín láyọ̀ ẹ ti rí sùúrà ẹ ó lè make yín happy. bẹ́ẹ̀ ni a máa ń sọ̀rọ̀ tí n bá bá sọ̀rọ̀ ó máa ń gbà mí nímọ̀ràn tó dẹ̀ máa ń fi mí lọ́kàn balẹ̀. Hmm. so ṣé ìgbà tẹ ti wá ń try láti bá sọ̀rọ̀ ń sìn tó yẹ pé ilẹ̀ lọ toast ẹ̀ ń sìn ṣé ẹ wá ń fi ẹ̀ ń feel a lot better than. bẹ́ẹ̀ ni bọ́ kò fẹ́ tá àti domi rárá kò fẹ́ domi. ṣé ẹ ń feel a lot better ju ìgbà tí. bẹ́ẹ̀ o tí n bá ń bá sọ̀rọ̀ ọkàn mi máa ń balẹ̀ ju ọkọ́ nílé lọ. Hmm it is well so nísìnyí tí ọkọ yín bá woru show yìí sìn tó kọ̀kọ̀ déédéé torí wípé jẹ́ kí n tiẹ̀ change ìjẹ́ ẹ lè reverse nǹkan tẹ fẹ́ lọ ṣe pé láti lọ fẹ́ àlè jẹ́ ṣe lè reverse àbí ẹ feel pé ẹ ní trust ẹ pé ó lè change. ẹ̀wù ti pẹ́ ṣe mọ̀ nǹkan téèyàn ti mú mára téèyàn ti múra tipẹ́tipẹ́ rẹ̀ hmm. kóbìnrin tó ké sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń ṣèranù níta òkè hmm. tó akọ wọn pọ̀ pé àwọn ṣetán láti ṣe wọ́n ti mú mára wọ́n ti mú mọ́ra àwọn mm. ò lè mú mọ́ra mọ́ yìí. so nísìnyí tó bá change ẹ ti ẹ lè trust ẹ̀yin ò lè stop yín láti fẹ́ ń tẹ́fẹ́ fẹ́ yẹn. wọ́n ní ká bá ti ju abẹ̀bẹ̀ nílẹ̀ nígbàgbà bẹ̀rẹ̀ ló máa fi lélẹ̀. so ẹ lè trust ẹ̀ mọ́ nìyẹn. kò lè change. Hmm. ẹ pẹ̀lẹ́ mà hmm. ẹ jẹ́ kí n pe lady yìí. Two ẹ ní sùúrù fún mi ẹni tó ń pè mí yẹn ẹ ní sùúrù ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù fún mi ẹni tó ń pè mí yẹn ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù fún mi ẹ jẹ́ kí n pè yàn kan ó ti ń pè mí ẹ jẹ́ kí n pè padà. Ah. ẹ̀yin ọkùnrin ṣe ti náà ti rí ikú òjijì báyìí ṣe rí ikú òjijì. ti rí kú òjijì. hello. please leave your message for. hello. hello. ok mo mọ nǹkan tí mo máa ṣe fún ẹ i will block you ẹlẹ́ẹ̀kejì tẹ́ni máa pè ní ní sùúrù ẹni tó pè tán yẹn sìn ẹlẹ́ẹ̀kejì tó máa pè mí rèé kò tún ní rí mi pè mọ́. Don't come and play here. I'm not playing. Hello. Hello. Two, three. Hello. Hello. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ ṣé ẹ lè pè straight ẹ lè pè direct. Hello ma. Hello ṣẹ́yìn lálẹ́. Bẹ́ẹ̀ni mà. Ṣé lọ́kọ lé? Ẹ mo lọ́kọ bọ̀ kò ṣe pé a ń gbé bẹ́ẹ̀ yẹn náà ẹ̀yin ẹ̀yin òun ṣọkọ lé yín ẹ̀ à nídìí yín bí ṣe ti bímọ fọ́kọ yẹn. bẹ́ẹ̀ ni mà. kí ló wá dé tẹ̀ ìjọ gbé. lóòrí bí ibi tó ti ń ṣiṣẹ́ distance. so ṣé distance yẹn ló wá jẹ́ kẹ́ lọ lálẹ́. two three four. hello. hello. hello. ẹni tó ń pè lórí fídíò yìí tí bá lọ sórí kínní máa block ẹ̀ dànù ni ta ló ń pè lórí fídíò kí ló mean to see what me tell anyway i'm going to block it right away ta ló ń pè lórí fídíò láti rí kíni. na block ẹ straight ta ló ń pè lórí. àwọn èèyàn ń pè àwọn èèyàn ó ń bombard mi pẹ̀lú calls ni hello. please leave your message for. hello. honestly hmm two, three, Hello? four. Hello? mo ń tẹ̀ láti load owó sórí hello ma mo ti pe nọ́mbà yìí no mo ti pe nọ́mbà yìí straight now. seven eight. mo ti pe nọ́mbà yìí straight. ẹ ẹ jẹ́ kí n pè yín mo ṣe load owó sórí ẹ̀tàn sí ni. ok ok. two ah. three ah. four kí ló dé. oh three eight two, oh, nine, seven, four. àwọn ohun ló ń pè mí lórí. àwọn ohun ló ń pè ah, ẹ tiẹ̀ ẹ ní sùúrù kẹjẹ́ kíkọ́ yẹn wọlé díẹ̀díẹ̀ ẹni tó pè àwọn tó bá pè mí lórí fídíò wọn ò ní rí mi pè mọ́ mi èmi ò gbá gbìn gbá gbẹ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn once ni tó bá pè mí hmm. ṣeré àbò pè mí lórí fídíò òtún hmm. ní rí mi pè mọ́ hello. hello wọn ti ń gbọ́. ẹ kúrọ̀lẹ́ o ṣẹ́yìn wà ní ọkọ màá. hello wọn wà ní ọkọ wọn ti fi èrí nígbà kan tí mo sọ pé mo lábẹ́ méjì táwọn èèyàn ń pariwo pé kìnìún kan kìnìún kan. ẹlẹ́ lálẹ́ méjì. hello wọ́n ti pèrè nígbà kan bá bọ́ ọkùnrin àti wọn náà sọ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ lálẹ́ òun sí. okay ta ló wá. ó ń sọ ikú ló mú ṣẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ṣe ni o. ṣé ọkọ̀ mo lè wà kàn fún gbọ́ ọgbọ́n bàbá yìí ni kò ní ṣe mọ́ nǹkan kan ṣe mo dẹ̀ kó ń dó ṣèṣe ń ta ó má ti wá bí a ṣe gbẹ̀gbẹ̀rẹ̀ sílẹ̀ ẹni tí ìyẹn la ti fi hán rí ẹ̀. ọ̀dọ́ náà ti dé ìgbé mi náà lẹ́tì mọ̀ pé síta nìyẹn lọ́sibẹ́sì hmm. yìí tí mo kọ́kọ́ ń dè fún báyìí ó travel ẹni tí àǹtí wá ti dé akẹ́ndé ìjọ ìdí ìsìn rẹ̀ ẹ wá ní permanent kan sílé sílẹ̀. permanent wà ní. tọkọ yín bá wá change. ìyẹn náà ẹ̀ka sanda ní ìdúró tó bá wà ní ìyá lè fẹ́ ẹ̀ tó. hello mi gbọ́ wọn dada. hello. àfíkà. ẹ wo ṣó yóò ṣe fọkùnrin ṣó eléyìí ò ṣe fọkùnrin àfọpìnìyàn yín. ẹ̀rù kò ṣe ẹ̀rù ẹ̀rù kò wà ní àfíkà ṣẹ́gun mi. ṣé káwọn òkú lòkè látàárọ̀ ẹjọ ẹjọ àti ah, ah, ah, yóò kì í ṣe fún ọkùnrin ẹ̀yin náà ṣe ti yín last week eléyìí ò ṣe fún ọkùnrin program yìí o kò kì í ṣe fún ọkùnrin o oh insist. hello. hello. hello hello ṣé obìnrin ló ń sọ̀rọ̀ àbọ́kùnrin. obìnrin ló ń sọ̀rọ̀ ẹ kalẹ́. ẹ kalẹ́ ìyá mi ṣé obìnrin yìí ṣé ó níyà ọlọ́kọ lé. mo lọ́kọ lé. ṣé lálẹ́. mo lálẹ́. ta ló wá ń doyin dáadáa jù nínú ọkọ àtàlè. ọkọ mi ni. ok. nǹkan tó ṣẹlẹ̀ ni pé lórí program topic tẹ̀ mú wa lónìí. Hmm. nǹkan tí ní bẹ́ẹ̀ mi ṣe rò ni pé feelings ló determine everything. ẹni eh, sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ọkùnrin ni ó lè máa take care obìnrin ó lè máa take care ìyàwó ẹ̀ dáadáa. mama mama ẹni sùúrù ẹ keep ẹ má ẹ má lecture wa ẹ lọ́kàn lé ẹ̀dẹ̀ lálẹ́ ọkọ yín ó jẹ́ ń do yín dáadáa kí ló wá mú yín yan àlè. ó ní àwọn ìwà kan ẹ ó dọ̀mà ó ní àwọn ìwà kan tí mm. ọkọ ilé mi gangan tó wù fún mi tó jẹ́ mm. kí n lágbè níta bẹ̀ẹ́ tó má sọ̀rọ̀ nípa pé sex ẹ kọ ní good nípa sex ní good ó good ó good dada nípa sex but kò wà companion kò kí ń ní time láti sọ pé mo fẹ́ bá obìnrin sọ̀rọ̀ tó máa múnú ẹ̀jẹ̀ ṣe ṣe understand mm. sọ̀njẹ́ bíi four five years ago mo ní change ní kékeré kan lọ́wọ́ wọ́n ní ọkọ mi jọ tí má fẹ́ràn nǹkan báyìí báyìí ní ibi báyìí báyìí ó máa tẹ̀lé ó ní kí n má sọ iye tó máa tó kí n kọ̀kọ́ wọ̀nyẹn fóun yìí mm. ṣó ti yẹ yín bẹ̀yẹn mm. ìgbà tí mo dẹ̀ máa pe boyfriend ó fún mi ní advice tó jẹ́ pé mo like tó múnú mi jù. Hmm. so lọ́rọ̀ kan ṣá ọkọ tí yín dá ní dídó bọ̀ kò dá ní in terms of communication. yes yes. so communication yẹn ló jẹ́ kẹ́yìn yín àlè àti attention Hello. communication àti attention ló jẹ́ kẹ́yìn yín àlè. bẹ́ẹ̀ni. ok bí ọkọ yín ṣe wá ń wo bí ọkọ yín wá ń wo kinní yìí sìn ó wá wo wípé ah máa lọ change ó wá ń fún yín ní attention ó wá ń communicate better ṣé máa fà lélẹ̀. bẹ́ẹ̀ni. ok god bless you ẹ̀yin ọkùnrin ẹ̀gbọ́n yẹn o hello. hello. hello ma. hello ah mo ti fẹ́ ja yín nígbà tẹ́ tún gbọ́ tẹ́ fẹ́ máa gbọ́ kí ni. Ah, mo ti mo ti mute ẹ ma ẹ má bínú. ṣẹ́yìn lọ́kọ. àbí ṣá mi ò tí ì lọ́kọ mi ò tí ì lọ́kọ mi ò tí ì lálẹ́ bọ́ sí kọ́kọ́ mo kò fẹ́ sọ fún akéka hmm. you save millions of people àwọn ọkùnrin ẹ save millions of um, men ní alẹ́ akéka obìnrin ni mí but iṣẹ́ lára mi gbogbo ẹsẹ̀ mi ṣe ló ń gbọ̀n nítorí àwọn nǹkan tó jáde ní ibi ó ní agbára púpọ̀ jù is a something that many people are keeping inside and they are dying with it but it's coming out live akéka i'm shaking my leg gbogbo ẹ̀mí ló ń gbọ̀n obìnrin ni mí ṣùgbọ́n ní tí mo ṣe àǹtí yíká ẹ ṣe ẹ ní kún kékeré ẹ ní fojú sunkún ọmọ ẹ ò ní rí ìdààmú ṣe rí ní alẹ́ ìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ẹ ti yọ nínú ewu ńláńláńláńláńlá tí wọn ò mú àwọn aburú tí wọn ti ṣe fún àwọn obìnrin hmm. àǹtí yíká ẹ ah, ẹ máa ní fojú sunkún ọmọ o ẹ mm. ah, ẹ máa ní kú kékeré o ẹ̀mí yá máa gùn jù báyìí lọ àti ká this is all what I have to say hmm. thank you thank you God bless you more. ṣé mo pé mo sọ wípé ńgbà míì okó dídó nìkan kọ́ lọ obìnrin fi ń yàlè ṣé ti pé àwọn àfọkùnrin lálẹ́ yìí àfẹ́ ọkùnrin lálẹ́ yìí àwọn ọkọ ti sọ̀rọ̀ communication àfẹ́ ọkùnrin lálẹ́ yìí àwọn kan ti sọ̀rọ̀ communication àwọn kan ti sọ̀rọ̀ wípé attention àwọn kan ti sọ̀rọ̀ opinion àfẹ́ ọkùnrin lálẹ́ ṣó iṣẹ́ obìnrin ni kí àwọn ọkùnrin kọ́gbọ́n ni àfẹ́ ọkùnrin hello hello hello. hello akẹ́kọ̀ọ́ lẹ́mọ̀. àwa ò fẹ́ ọkùnrin ní orí iṣó yìí lálẹ́ yìí sẹ́ẹ̀ ṣó yìí ò kí ń ṣe ṣó ọkùnrin. ok ẹ àfẹ ọkùnrin. ok tẹ bá wá ní opinion. alright a lè wá ṣe ṣó mi kẹ wá hẹ opinion yìí bọ ṣó yìí o àwọn obìnrin wá fi ẹ̀dùn inú wọn hàn ni. hello. hello. hello ìyá mi. hello ma. Mm, ẹ ya gbóhùn sókè. yes ma mm. mo ń tọ́ láti mo ń tọ́ láti fowó sórí fóònù mi ni mo ṣe fẹ́ pè yín padà. ok. à ń gbọ́ yín. so bí mo ṣe ń sọ̀rọ̀ mi lọ. wàá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àwọn ọkùnrin bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ok ok alright so ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ni pé àwọn ọkùnrin bí wọ́n ṣe máa ní girlfriend tí girlfriend wọn máa wà hot lójú wọn hmm. tọ́mú ẹ̀ sì máa dúró kíkún hmm. ẹ̀ sì máa pẹlẹbẹ hmm. ìyàwó ilé tí wọn tó ti wá fi ikún tiẹ̀ gbé oyún bí ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin hmm. tí ọmú ẹ̀ ti wá wà sáájì hmm. kíkún ẹ̀ ti ní stretch mark ó ti di nǹkan hmm. àkọ̀tì lọ́dọ̀ tí wọ́n nìyẹn. wọn ò ní rò pé ìyàwó mi ò kí n tó fẹ́ báyìí má kàn ló ṣe rí àwọn ọmọ tí mo bí ló jẹ́ kí bọ́dì ẹ̀ change bí bọ́dì ìyáláyà wọn ṣe change nìyẹn ìyá tó bí wọn bí bọ́dì ẹ̀ ṣe change nìyẹn nígbà tó bí wọn. okay now the same way táwọn ṣe máa ń rí obìnrin ni obìnrin náà ṣe máa ń rí ọkùnrin tóbìnrin náà bá ti bẹ̀rẹ̀ sí yàlè. Hmm. ìyàwó ilé tí ò bá fi lálẹ́ kò kí ń rà lébù kankan láàárọ̀ pẹ̀ kò kí ń mọ̀ gbọ́dọ̀ kan òun òmò bódó sóyè yín mà. Hmm. ṣùgbọ́n tó bá ti tọ́ta wò ó ti hàn gẹ̀ẹ́sẹ̀ sókè ó ti ládìí ẹ̀ ìgbẹ́ látẹ̀tẹ̀ mọ́ pọ́kọ̀ òun ò tiẹ̀ ládìí òun rí hmm. ọkọ̀ òun ò tiẹ̀ àfi títù lẹ́yà kò kẹ́sẹ̀ òun sókè rí tálẹ́dẹ̀ fi fún ní gbogbo ẹ̀ ṣe tó díẹ̀ pọ̀ àwọn náà wọ́n máa fi ojú kéré ọkọ wọn hmm. the same way táwọn obìnrin náà ṣe ń fi ojú kéré ìyàwó wọn that is just it. so kí wàá ní experience ti yín pẹ̀lú ọkọ experience yẹn pẹ̀lú ọkọ àtàlè. Ah, mo ti pè lórí iṣẹ́ òyìn dáadáa mo ti sọ experience tèmi ẹ mọ̀ pọ́nmọ kékeré lèmi ń dó tèmi. so nígbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tó di pé ọkọ mi gbé àwọn ìwà padà ìwà àkọ́kọ́ mi ni pé. He doesn't want peace in the house because he knows if there is peace in the house, ama wà in good accord. So he's always picking up a fight so the Umara yẹn jáde hmm. tó bá ti lè ṣe gbẹ́rẹ́ tó ti lágídí bẹ́ẹ̀ ó ti mú kílẹ̀ ó ti jáde lọ nìyẹn. Ẹ kí ni kankan and I waited for seven oh wà for good seven years hmm. good seven years kodo ti pé èmi náà ti èmi náà tẹ̀sẹ̀ bọ̀ta. Hmm. Èmi ń gbádùn boyfriend tèmi. Hmm. Um, ju ọkọ lémi lọ hmm, torí pé láìdókò wọn kò kí ń ṣe nǹkan kan náà hmm. ability wọn sexually kò kí ń ṣe the same thing. Hmm. My boyfriend is twenty-nine years old. Ọkọ mi is fifty-three years old. Ọmọ ọdún mélòó wá lẹ́yìn? Èmi ṣẹ̀ṣẹ̀ pé forty ni. So òun twenty-nine so báwo lẹ ṣe wá ń gbádùn ọkọ ẹ̀? Ó mì pé ó sì máa ní energy tó dáa ó ní ẹnájì dáadáa ṣe bí mo ti fẹ́ ìdókòó ẹ̀sìn yìí rí ẹjọ́ tí yóò máa rí irú okó yẹn báyìí kó ní rárá ẹ̀ ń bi àwọn tó ń pè látàrọ̀ pé tọkọ yín bá ṣéèjì tó bá lóun fẹ́ yíwà padà kọ́kọ́ tèmi má ti yíwà padà o ọlọ́run ní balẹ̀ ẹ̀jẹ̀ kó sì fẹ́ mi lọ́dún méjì títí mẹ́ta. kó má ti yíwà padà. ó má kó má kó jọ kó fún mi bí ọdún méjì sí mẹ́ta sí tó bá fẹ́ yíwà padà torí lọ́wọ́lọ́wọ́ báyìí okó tí mò ń dó oko alálùbáríkà ni tọkọ yẹn bá gbéra tán báyìí tó bá nà tán báyìí ah màá ní ọlọ́run o all this for me ọkọ mi má ti change ọlọ́run ní balẹ̀ ẹ̀jẹ̀ kó má ti change kó jẹ́ kájọ má ti wèrè pọ̀ sí ẹ̀kúnra wa báyìí. ẹni sùúrù tẹ bá wá dó okó yẹn tán ẹni sùúrù pretty woman tẹ bá wá dó okó yẹn tán tẹ wá wọnú ilé tí ọkọ yín bá wá fẹ́ doyin kọ́ tẹ̀dẹ̀ṣẹ̀ do ọkọ ọmọ twenty nine tán tí bàbá fifty three bá wá fẹ́ doyin kí lẹ máa ṣe. Ah, ṣé mo ẹ mọ̀ pé mi àti ẹ̀ pé tẹ́lẹ̀ kó tóbi sáà ni wá dàrú fáínálì tí n bá fi lọ bá pé ó yá àti mi sílẹ̀ jọ tó tó náà bá lé tàwa bá mi èmi náà kanra mọ tó bá ṣe máa ń kanra mọ àyẹn èyàn òde dóró oko boyfriend mi tán pọ́pọ́pọ́ ló fẹ́ bàjẹ́ lórí táyé ọkùnrin yẹn fẹ́ bàjẹ́ ni ẹ rí nǹkan tí mo tẹ̀ sí yín náà bọ́bá mi dẹ̀ ni tó bá ṣe ìjà tán báyìí ó ń gbọ́ ni kò ṣe fáwọn oko tó máa kọ́ nǹkan tó máa rẹ̀ ó fẹ́ tó kọ́ ìjọba ẹ̀ ó tún máa gbéra sínú ẹ̀ ó máa máa ṣe é lọ ni títí tá a tún fi dress àfi wẹ̀ padà ó wọ́n ti ń ká àwọn kọ̀ọ̀kan wà jàre. so ó mì pé ẹ ẹ tiẹ̀ gbàdúrà kọ́kọ́ yín nírònú pìwàdà. tó bá tẹ̀ máa ní kó fún mi bí ọdún díẹ̀ sí kó jọ mi ìfẹ́ dírẹ́sì mọ́ bá látìgbà tí mo ti lálẹ́ àwọn tó máa máa bá mi bá sọ̀rọ̀ mi ìfẹ́ dírẹ́sì mọ́ mi ìfẹ́ dírẹ́sì mọ́ tó èmi tiẹ̀ sí kó change báyìí èmi sì nílò kóòtà yẹn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo sì nílò ẹ̀ kó má wulẹ̀ change kó continue. tó bá wá lọ change nǹkan kí lẹ máa ṣe kó lọ change kó kàn déédéé ronú pé. màá ní kó má change màá ní kó fẹ́mi náà ní sometimes give me some let me think about it give me some i will, I will think about it too ó ti ṣe tiẹ̀ you have your way so leave me alone. ó máa ń bí ìdí fún mi pé if i have a girlfriend go get yourself a boyfriend wàá lọ ní boyfriend má ṣọ́ mi kiri don't disturb me you, you go wherever you want I'll go wherever i want How I lẹsẹ lóhun change the thing nígbà tell me wàá have ní boyfriend How I lẹsẹ change the thing Show more money. Come and change o mo sorry kó má change Come and change. bẹ́ẹ̀ why wáyé tó bá jẹ́ pé ẹ tiẹ̀ sì lè bímọ ẹ má bínú o tó bá yẹ pé ẹ ṣì lè bímọ let's say for instance pé ẹ ṣì <laughs> lè bímọ ẹ wá lóyún fún boyfriend yín ó wá ní àwọn ah, òkè. mo wà ń bá control pill àti ní ká mo wà ń bá control pill eh, eh, mi lómi mi mi lórí kọkọkọ náà. mo kàn ń sọ̀rọ̀ ni. tó bá bọ́ sípò pé mo lóyún o ok ah. káwá àdùn pé ẹ lóyún oh, ẹni sùúrù ẹni sùúrù boyfriend ẹni sùúrù boyfriend yìí wá sọ pé òun ò tí fẹ́ make ẹ̀ open pé ó ṣì máa wà nínú ilé nínú ilé ẹ má ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun lóyún ṣe máa gbé oyún yẹn sínú ilé ń máa wá ìjà kan tó máa escalate everything máa dẹ́ move her ọkọ mi tájẹ́ padà rí mi á rí pọ́nì tí wàá fún mi òun ló máa wà guilty náà because pé ọdún méje ni mo fi try mo máa fẹ́ jọ́sìn mo máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní kí n má ní girlfriend nǹkan tó máa ń tẹnu mọ́ nìyẹn. ẹ máa bẹ́ẹ̀ ni tí gbogbo àfi dànù má dẹ̀ move out. mo wá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín tí bá kò fẹ́ mo lóyún yẹn ni má tó. ẹni sùúrù mo wá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín tí bọ́ọ̀yì yìí bá ṣe tán láti fẹ́ yín tó wá jáde lọ tán wá ní à ìyàwó ẹ lẹni yìí o ó fẹ́ fẹ́ yín wọ́n wá sọ fún pé but ọkọ ẹ ní eh. ọkọ ọkọ tí wúmà yìí fẹ́ yìí o kò nígbà kó fẹ́ o in tó fi lè gbà kó fẹ́ ni pé fún wúmà yìí ní nǹkan kọkọ yẹn rìn lọ kẹ́ lè jọ fẹ́ra yín ìjẹ́ máa lò fún. àìrọ mi ò lè mi ò lè mi ò lè ṣe yẹn mi ò lè ṣèyẹn mi ò lè pákó dẹ̀ lè rìn lọ a máa jà amicable ìjà ni like matured mind ìjà ni see this thing is not working i need to get out nǹkan tí màá sọ fún mi point black nìyẹn i have tried my best and it's not working and it's time for me to leave and i really really want to leave ẹni tó fẹ́ dìbò bá àti ẹ̀sẹ̀ dìbò ṣe bá ká lè ṣẹ́fẹ̀ kó ká lè tó wà lórí ọwọ́ ẹ̀ but pé i cannot hurt anybody lọ́rọ̀ kan ṣá ẹ gbàdúrà kó ronú pìwàdà. tó bá máa ronú pìwàdà kó fún mi lọ́dún méjì sí mẹ́ta sí mẹ́rin sí torí boyfriend mi ó ti thirty two kò tó máa rí ó dẹ́ ti die in next three years so bóyá tó bá ti rẹ́dì láti máa yọ ọkọ mi lè ronú pìwàdà tó bá lọ ronú pìwàdà báyìí ó ṣi inú rò nìyẹn ó ṣi inú rò nìyẹn kó má bàyè mi jẹ kó má bàyọ̀ mi jẹ iṣẹ́ tí mo ní gbàgbé ni mo jẹ mọ̀ pé ó kó ẹ̀ pé three and a half inches ni ni mo jẹ mọ̀ pé kúrú kí ló kó ẹ̀. lẹ́sẹ̀ mọ̀ pé three and a half inches ló kó ok lẹ́sẹ̀ mọ̀ pé okó ọkọ yín three and a half inches ní ìsìtẹ̀ ní boyfriend ẹ wá wo ìyàtọ̀ láàrin okó méjèèjì ẹ wá rí i pé okó yàtọ̀ sóko. Ah, ah, ṣèbẹ́mi ẹ̀yin náà rọ́kọ̀ yẹn nà ó ìsìn ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pápá mi fi yọ̀kù ìsìn ni mo ṣẹ̀ṣẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ discover age ẹ̀ pọ̀ ti jù mí lọ jù ìsìn ni hmm. and that is how the men àwọn ọkùnrin náà máa ń ṣe bàbá ti lè fọkùnrin kọ́ báyìí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rábùkù lára ìyàwó wọn ó yọkù ó ní stretch mark ọkùn ẹ̀ ti dàálẹ̀ kò ṣe kinní kan so it is it is just a a normal thing téèyàn bá ti ń ṣàgbèrè àbùkù yẹn lèèyàn máa máa tẹ̀tẹ̀ máa máa rí. oru mú mi nínú òtútù. ó máa ti ó máa ti jẹ́ ìjòrò mo sọ́ọ̀rì ó máa ti ìjòrò. ok ẹ ṣe ẹ jẹ́ ń gbé kọ́ mi hello unfortunately mi ìfẹ́ kọ́kùnrin pè lálẹ́ yìí hello mi ife kọ́kùnrin ni lálẹ́ yìí ò ń ṣe kọ́ lọkùnrin àsìkò reflection la wà yìí àsìkò ìrònúpìwàdà fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin reflection la wà yìí. tí hmm. ni wọ́n ṣẹ̀ṣẹ̀ pápákọ mi ti yọ̀kù tí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ hello ẹ ló ń dín nǹkan. ẹ ló ń yá mi iṣẹ́ wa ẹ káàtó mà mo ti béèrè bá hundred times. Mm, èmi náà rí i ọlọ́run ló lè máa wọlé sìn ẹ wọ́n tún ti fẹ́ ja yín dànù. hello. ẹ. mo lọkọ lé mo dẹ̀ ti ná lè rí. ok. but tí nǹkan kan bá tún ṣẹlẹ̀ màá tún ná lè. ṣẹlẹ̀. Oh. Oh, oh, hello ẹ̀lọ́ ẹ̀ka ilẹ̀ àti yíká ẹni káwọn ọmọ yìí gbé fáànù sọ́dọ̀ ah, yìí tí kò sí o. oru mú mi oru ni oru ni o. ẹjọ́ àjẹ́ kọ́ fà yín wá fáànù. oru yìí ni ẹ bá ń tọ́ fáànù oru yìí ni o. oru ni o. ẹ bá mi fún ní fáànù àtọ́jú tó tutù dáadáa. nínú òtútù oru yìí ni o. à ń gbádùn ẹ o. oru yìí ni nínú òtútù o. ó ṣe mọ̀. ẹ ṣe oru yìí ni nínú òtútù o. hello. Ah. àwọn ènìyàn ẹ rẹ́dì láti sọ̀rọ̀ hello. hello?

èmi gan ògbé kọ̀ wọ́n wọ́n ti pè mo mọ̀ pé ó ń já wọn lára jẹ́. wọ́n máa pè ẹjọ́ ẹjọ́ ẹ máa pè lálẹ́ ẹjọ́ ẹ fún wa ní respect yẹn bàtà ń gbọ́rọ̀ táwọn obìnrin ìyàwó ilé ò dáa lè ló dáa bínú náà ẹ nítorí ẹ calm down. ẹ ṣe ah, down ti ní kó máa pè èèyàn kan ti sọ èèyàn kan sọ lórí èèyàn kan sọ lórí show lórí platform yẹn lálẹ́ yìí ó ní ọkùnrin mi à ń lo paracetamol lálẹ́ yìí kò ní lè sùn ọkùnrin mi à ń lo paracetamol kò ní lè sùn so alẹ́ yìí o ẹ má bínú ẹ̀yin ọkùnrin ṣé òye ò mi ìfẹ́ kọkùnrin kankan pé ẹ ló ìyá mi. ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ o ṣẹ́yìn lọ́kọ. ẹ káàárọ̀ mà á mú lọ́kọ. ṣe é lálẹ́. mo lálẹ́. ta ló wá ń do yín ẹ má jẹ́ kóhun yẹn lọlẹ̀ ẹ wà ẹ sọ̀rọ̀ yín síta. mo ṣe mo ṣe jí ni mo ṣe jí ni ma. ta ló wá ń do yín dáadáa jù nínú àlè àtọkọ. àǹtí nǹkan ṣe rí ètò tẹ ṣe lé ní hmm. ọlọ́run kò ní bá mi dọ̀pọ̀ lọ yín rú. àmín ṣe rí àwọn ìlòmí wọn understand nǹkan tẹ́ ẹ̀ ṣe mentality nàìjíríà yẹn ló ṣe máa pa àwọn èèyàn mi hmm. but ẹ ṣe ẹ fi lọ sí kókó point mi ṣe rí àwọn ọkùnrin dẹ́rù kan tí wọ́n. Hmm. Hmm. à ń gbọ́ yín. ó ní lọ́wọ́ ètò ọmọ àjò ń tẹ. hello oh god mistake ah, ẹ fúnra yín ní sùúrù a lè má ṣe ṣó yìí tán lálẹ́ ìjàre. Hello? Oh. Hello? Hello. ẹ pè straight ẹ jọ ẹ bá wa pè straight ẹ bá wa pè straight ẹ wo WhatsApp yẹn ti fẹ́ gbó ó ti fẹ́ laná ẹ pè straight torí ọlọ́run ẹ pè straight hello ẹ pè straight àwọn tó bá fẹ́ pè hello hello hello tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ màá block yín o tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ i will block you tó o bá ti sọ̀rọ̀ i will block you okay. three. Hello? Hello? Hello? Ẹ gbóhùn sókè. Ẹ gbóhùn sókè. Ìyá ẹ ṣe pé straight. Hello? kí ló tẹ̀ fẹ́ pè ẹ tètè sọ̀rọ̀ sharp otherwise wọ́n máa já yín dànù ẹ gbóhùn sókè. ẹ kalẹ̀ ẹ kalẹ̀ máa ètò tẹ̀ ń ṣe lálẹ́ yìí ó really touch me gan in fact I've been here crying because um, tèmi my own channel of the story is different it's not about Ali because èmi ò ní interest nínú Ali. But as I'm talking to you right now, I'm ready to move out of my marriage. Hmm. I'm ready to let it go. Kí ló ṣẹlẹ̀? Torí pé ṣe rí àwọn ọkùnrin wa yìí ní gbogbo ìgbà. Inú mi dùn fètò tẹ̀ ń ṣe. Bóyá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn á lè kọ́. Oh my goodness. That's why I want you guys to call me direct. Call Èèyàn ò èèyàn ò gbúdọ̀ máa gbogbo agbára tí Ọlọ́run bá fún wọn lórí àwọn obìnrin kó má máa ṣì lò kí wọ́n máa ṣe sùúrù pẹ̀lú. Two three four. gbogbo akọ gbogbo èèyàn kan ló lè yàn àlè gbogbo èèyàn kan ló fẹ́ ṣe bẹ́ẹ̀ mi ò blame àwọn tó ń ṣe ẹni tó bá rí i pé òun lè wà lábẹ́ ọkùnrin kan kó o tún máa wà pẹ̀lú èèyàn kan ó wà òkè but àwa kan àwọn kan wà tẹ́kọ̀ they want to be dignified like myself mo rí i pé i'm tired of the marriage for so many reasons hmm. so many reasons my marriage is not romantic the families are not helping the marriage. Hmm. tẹ bá wo dp mi those are the two beautiful girls tí mo nífẹ̀ẹ́ ni tí mo sọ yìí hmm. beautiful girls but when you have a husband who doesn't even want to know where you're heading to in life Mama, who doesn't yoba, care gbogbo ọkùnrin tí ò bá ti ná ní ọmọ tó kẹ́ gbogbo èrò tó bá ti fẹ́ rò selfishness kan tó bá ṣàtì máa pè òun nìkan ló fẹ́ ṣe débi pé ó wáá fi ìwà àtàwọn ọmọ sílẹ̀ for over eight years kẹ̀ máa dágbé. Mm kẹ́ máa gbé enjoying his own life want to do things tó bá ti tẹ lọ. two three. ẹ pè direct whatsapp ó ń ja àwọn tó ń pè direct ń já whatsapp call dànù ẹ ló. my boyfriend when I was very young when I was very very very young hmm. la wá pàdé ṣe mọ̀ tí wọ́n bá pàdé èèyàn ẹni tó ẹ bá. one nine. hello ẹnu ẹka ẹka lẹ ìyá mi báwo ni sẹ́yìn wà nílé ọkọ. Ah, actually it's a different dimension to me mo kàn láì kí ní mo dé máa ń gbádùn ètò yín. ẹ ṣe ìyá mi gan. you understand but ibi tẹ́lẹ̀ ti fẹ́ ṣìkìn ni pé àwọn ọkùnrin tẹ́lẹ̀ kọ́ máa ń ṣe yẹn bó ṣe péjú jọ síbí yẹn ló make sense. Mm. because wọ́n máa ń dá sàpọ̀ wọ́n ní táwọn bá ti ń jẹ spaghetti àwọn máa ń láì káwọn máa fi macaroni káwọn máa jẹ̀bà káwọn máa jẹyán. ẹ mm. eh, ṣe mọ̀ pé wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́ àwọn náà ń gbọ́ kọ́ farabalẹ̀ kọ́ gbọ́rọ̀ tó bá tiẹ̀ máa pè. ok so ó dẹ́ta káwọn náà wà bí. ẹ eh, wọ́n wà bí. alóòsì fẹ́mi fẹ́ gift wọn lálẹ́ kí wọ́n understand mi wípé bó ṣe máa ń wù wọ́n kọ́ máa jàmàlà kọ́ máa fi fùfú àti pandemia kọ́ máa fi mix ẹ̀yìn bẹ́ẹ̀ náà ló máa ń ṣe obìnrin náà because wọn ò kí máa ń mọ̀ pé by the time táwọn bá ti ń lójú ń wọn ò ní agbára láti ṣọ́ ojú. ẹ eh, màmá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mà màmí màmí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má wulẹ̀ wàásù fún wọn bẹ́ẹ̀ yẹn ọyẹ tí ń kìlọ̀ fún tòbí ẹ ṣáà ti rí gbogbo àwọn tó ń pè wọlé àwọn yẹn ti ń wàásù fún wọn ẹ má wulẹ̀ wá ẹ ṣàrà fi wọn lẹ̀ hello. hello nígbà yẹn káwọn ọkọ̀ rò bóyá mò ń ṣeré ń bíbà iná ṣe máa ń pè wọ́n á kọ̀ pé wọ́n á dákẹ́ tó bá ti ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni máa block ẹ̀ o ò tún rí mi pè mọ́ ọ ó mà ṣe o ìjọ tó bá wá ka ẹ lára pé o fẹ́ pè mí o wá ní rí mi pè ta ló ń pè lórí fídíò I will I will block you don't worry oh, mm. three, next time you have five, manners. Oh, five, one, five, seven. hello. hello ẹ kalẹ́ àti nǹkan. ẹ kalẹ́ ìyá mi ṣẹ́yìn wà nílé ọkọ. nílé ọkọ ni mo wà. ṣé wá lálẹ́. mi ò lálẹ́. okay. for about to. about to lálẹ́. ẹni tí wàá nǹkan ṣe God bless you. àmín. bí mo ṣe ń gbọ́ mò ń sun ẹkún yìí. nǹkan hmm. nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ right now náà àwọn mi ò sí nínú ilé ọkọ mi mọ́ kò sẹ́ni tọ́kọ mi ò bá sùn ẹni tí ń takò tó máa ń fokú ẹ̀ mo ti manage home yẹn for the past seventeen years. no no no no tọkọ yín bá bẹ́ẹ̀ ní bọ́dí sùn ṣé kò gbé wálé wá bá yín ṣé kò gbé wálé wá bá yín àbó ń gbé wálé wá bá yín. ṣé jẹ́ obìnrin. ṣé ó ń gbóbìnrin wálé. àìmọye tó máa ń gbé wá sínú ilé àìmọye hmm. àìmọye àwọn fámílì ẹ̀wọ̀n ọ̀dẹ́yẹ̀ kún wá tà kò dẹ̀ pé nǹkan tó ń ṣe ò dáa kò hmm. wà romantic kò ní human relation very toxic kò kí n kò kí n bá family àwọn family mi àti ẹ̀rù òun sọ̀rọ̀ mọ́ hmm. èèyàn burúkú ni ṣẹ́yìn tí wá léyàn no ṣẹ́yìn tí wá léyàn nísìn ṣẹ́yìn tí wá léyàn tẹ́yìn fẹ́fẹ́ nísìn ẹ ti wá léyàn tẹ́yìn fẹ́fẹ́. mi tí mi o mo ń prepare mi because bí a tún program fẹ́ ṣe bóyá máa learn from you hmm. bóyá máa dín ọ̀kan tó máa gbọ́. ṣẹ́yìn program yìí mo sọkùnrin ni ẹ fi ń kọ́lẹ̀ kọ́ báyìí. Hmm. ibi tí mo ṣe ní obìnrin wọn bíbí tí àwọn ń kíkì wa wọn máa sọ pé àwọn ò ní kí má làálẹ̀ òun ti tòun ṣe gbajúmọ̀ àti kájọlọ we bless for this program in fact inú mi dùn gan mo wà relieved because mo ti wà depressed tẹ́lẹ̀ hmm. psychologically mo ti wọ́n máa hmm. ọlọ́run ẹ̀ṣẹ̀ kò ní padà ẹ jọ. ẹ ṣeun god bless you. ẹ tún ẹ put my effort. ẹ ṣeun mẹ́wàá èèyàn kan kọ́ síbí bàbá àǹtí yín i love your program but i don't like the way you call okoobo tí n bá tún rí mẹ́sẹ̀gì yẹn tó o bá delete i will block you from here èmi ò ní pé okó ní àǹtí ní bùrọ̀dá mi dẹ̀ nípa òbò ní àǹtí okó lóko òbòlòbò lórí péjì yìí tó mi bá tún rí message yẹn tó bá scroll down tó bá scroll through nísìnyí i will block you you better delete that message We delete that comment. I mean, delete that make, uh, comment. Pé, Auntie Nka, I love your program, but I don't like the way you call Oko Anobo. Delete it. If I see it again, I will block you. You better delete it now. Delete it. Tí bá Oko lo o tu Delete it. Because èmi Oni ní Oko except you have a verse in the Bible. Talk àbí nínú Quran tó pé Oko Ni brother àbí tó po eh, òbò ní àǹtí tó wá pe ẹpọ̀n ní ọ̀nkú tó wá pe idọ ní sìstá tó bá ti rí bẹ́ẹ̀ mú fún mi màá bẹ̀rẹ̀ màá change ẹ̀ but tó bá ti rí delete it o if you don't delete it now i'm going to block you if i see it again. ẹ má bínú gbogbo ẹ̀yin ọkùnrin tí mo ní èmi ò kì ṣe show yín mo fẹ́ kẹ́ reflect mo kẹ́ fẹ́ kẹ́ fi show yín kẹ́ fi ṣe reflective moment yín mo fẹ́ kẹ́ reflect on, on this uh, uh, over this show mo fẹ́ kẹ́ wo kẹ́ wo show yìí critically kẹ́ dẹ̀ wo wípé kẹ́ mú àwọn nǹkan míì tó wà lára yìí kẹ́ change it positively because tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀yin náà ti rí wípé ọ̀pọ̀lọpọ̀ yín mo ti sọ kíní yẹn rí ikú wà ní bèbè aṣọ yín ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ àlè ó pọ̀ ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ dé ọ̀run mòótọ́ ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ bá ọlọ́mọ tọ́mọ i'm telling you tí bá sọ fún yín pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn obìnrin mi ti fẹ́ ya wèrè and personally èmi nítorí field tí mo wà tí bá rí obìnrin tó fẹ́ ya wèrè i'm telling you tí bá rí obìnrin tó fẹ́ ya wèrè láṣàrí tí mo dẹ̀ rí pé ó ti ní nǹkan tó lè make ẹ̀ happy tó lè fi de-escalate situation kó má ya wèrè tó bá sọ fún mi màá fún obìnrin yẹn ní hundred percent support I would torí ẹ mo ṣe offer any derogatory comment I would never condemn anybody because afọbìnrin tí wọ́n bá ti fi ìranù tó bá ti fi aṣọ ìranù wé ló máa wà nílé ọkọ kan tí ọkàn ẹ máa balẹ̀ tó dẹ̀ máa sọ wípé òun fẹ́ máa yànlè ẹ ti fetí ara yín gbọ́ when I put the update out ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣé òun encourage obìnrin ni àwọn obìnrin tó jẹ́ wípé nǹkan tó wà nínú wọn sí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò dáa ẹgbẹ́ obìnrin kan tó yẹ pé ó to tóun bá dó okó míì ó ní òun máa ń sunkún ó lóun tún fẹ́ fi àìdíà sọ fún ọkọ òun wípé òun òun ń míì ẹgbọ́n tó sọ ó ní àwọn èèyàn sọ pé wọ́n rí òun níbi tóun ti ń kó bàtà òun kó bàtà kiri kí ló fà á ó ti fẹ́ ní mental problem I would rather save such a person than to leave her to have a mental issue I'm telling you èmi máa save onítọ̀hún than wípé kí n jẹ́ kó ní mental problem lọ màá wà in a position tí má be one of first thing there's something kan pè ní protective factors kò sẹ́ni kò sí nǹkan tó kọ mental health uh, mental uh, mental health pẹ̀lú mental health field pẹ̀lú obìnrin oyàlè tí o tí àlè tó yàn yẹn tó bá jẹ́ protective factor ẹ i will encourage it láti i will encourage you to yàn dá àlè ajá lè jẹ́ protective factor ẹlòmíì ọmọ ẹlòmíì lè jẹ́ protective factor ẹlòmíì àlè lè jẹ́ protective factor ẹlòmíì hello. hello. hello. ẹ kalẹ́ o. hello. ẹ kalẹ́ ṣàlàfíà lẹ́wà. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ ṣé ní ọkọ lẹ́yìn wà mà. ẹ̀jọ̀ ṣáà sí yín ká ni mo bá sọ̀rọ̀ yẹn. life and direct ìyá mi ṣé ní ọkọ lẹ́yìn wà. yes ma ẹ wo bó bá dọ̀la mo ní nǹkan kan tí mo fẹ́ sọ fún yín lórí àwọn ọ̀rọ̀ yẹn bọ̀ kò ń ṣe nǹkan tí mo lè sọ níbi tí mo wà lálẹ́ yìí. ok ṣó ti yé yín àlè yíyàn ọkùnrin amúgbálẹ́gbẹ̀ẹ́ ó lè jẹ́ protective factor ẹlòmíì áfíríkà lè máa ti ní ọ̀yàn ah, lè kíní kan if ah, eh, obìnrin èmi àràdà encourage obìnrin láti yan àlejò kó ya wèrè lọ i am telling you ó lè rí àlè yẹn as protective factor ẹ̀ nígbà tí ẹ̀yin ò bá sí níbẹ̀ fún un so eléyìí high na ni fún ẹ̀yin ọkùnrin you have to go and think over gbogbo nǹkan tá a ṣe lénìí nítorí ẹ mo mọ̀ wípé you want to defend you want to put up a, a defence mechanism like eh, àwọn obìnrin náà nítorí ẹ ni mi ò ṣe aláwọ̀ ẹni ọkùnrin láti sọ̀rọ̀ i just want you to listen i want you to listen and amend hello. hello ma. mi ò fẹ́ kọ́kùnrin sọ̀rọ̀. hello ma a fẹ́ ìyẹn ò ṣe fọkùnrin. hello. ṣóbìnrin ló ń sọ̀rọ̀ àbọ́kùnrin. sọ́dọ̀ àti ni mo wà yẹn. bẹ́ẹ̀ ni ṣóbìnrin ló ń sọ̀rọ̀ àbọ́kùnrin. obìnrin ló ń sọ̀rọ̀ àti obìnrin ló ń sọ̀rọ̀ mo ti máa ń sọ̀rọ̀ lórí ètò yìí. ok ìyá mi ṣe lọ́kọ́ lé. ṣe ní program tẹ ṣe lálẹ́ god bless you. àmín. ah ojú ti rí lóríṣiríṣi èyí tí mo pè ní yìí mo márì ìgbà tí mo márì ọkọ tí mo fẹ́ kò rí tèmi rò no communication no attention kò tiẹ̀ ṣe bí èpò mọ́ mi rí òun ṣe bí èpò mọ́ mi ibi iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe rèé oríṣiríṣi ọkùnrin ni mo máa ń pàdé bẹ́ẹ̀ àwọn fine boy èmi gan fúnra mi gan dẹ̀ ní èmi go bad hmm. àwọn oríṣiríṣi àwọn handsome guy àwọn ọkùnrin tán lọ́gbọ́n lórí pé tán bá gbà yàn mọ̀ràn bá orí èèyàn máa wálé ni. ṣé ẹ wá lálẹ́ yìí a tún wá sọ fún mi pé ìyá mi ṣe wá lálẹ́ ni ah mo ní o. ẹ dẹ̀ lọ́kọ ẹ sì lọ́kọ lé. mo ní o. ẹ sì lọ́kọ lé. ẹ ló mà. ṣe sì lọ́kọ lé. Bẹ́ẹ̀ ni nà ó. Òkè ta ló wá ń doyin dáadáa nínú ọkọ̀ àtàlẹ́? Ta ló wá ń doyin dáadáa nínú ọkọ̀ àtàlẹ́? Abẹ́ẹ̀ ni mò ń gbádùn ẹ̀, mò ń gbádùn ẹ̀ gan, mò ń gbádùn ẹ̀ gan, mò ń gbádùn ẹ̀, ó ń ṣeré dáadáa. Ṣé àlè ló ṣeré dáadáa fún yín? Bẹ́ẹ̀ ó dẹ̀ fún mi lápẹ̀ ṣọ̀n. Ok, àwọn. ó lè fún mi látẹ̀ńṣọ̀n. ẹ ní sùúrù mà àwọn ìgbésẹ̀ wo lẹ ti gbé kó tó nípa ẹ fáìn ara yín láti lọ yàlè ṣé ńgbà tí ẹ ti rí pé orí ti ah, fẹ́ yí lẹ́sẹ̀ ṣé orí fẹ́ yí lẹ́sẹ̀ ah, yàlè. mo ti gbìyànjú okay mà ìgbésẹ̀ àkọ́kọ́ tí mo gbé ni pé mo sọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ tán close mọ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ ni àwọn young lady ló fẹ́ náà young woman ló fẹ́ ìwọ́de rí o ti darúgbó hmm. wọ́n bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kó gbọ́ ìyẹn àwọn ọ̀rẹ́ ẹ̀ lẹ́ẹ̀kejì fámìlì ẹ̀ kan náà mo tún pa àwọn fámìlì ẹ̀ bíi mẹ́ta kan tó ń jọ close hmm. kò gbọ́ àgbàlagbà jẹ ní ẹni yìí hmm. ìgbà tí mo fẹ́ bíi eight forty ni mo fẹ́ òun wà ní bíi around fifty bóyá bíi fifty six nígbà tí mi wà ní forty tó bá wá jáde á wá ní òun ò lè ṣe kó má ní òun ò lè ṣe kó má ní girlfriend. Mm ẹni mama o lè ṣe kó má ṣe gbá o lè ṣe kó má ṣàwọ. mama ẹni sùúrù lọ́rọ̀ kan ṣá ẹni sùúrù lọ́rọ̀ kan ṣá ẹ̀ ń gbádùn okó àlè nísìn. bẹ́ẹ̀ mo gbádùn ẹ ni mo ń sọ fún yín mo gbádùn ẹ gan. tí ọkọ yín bá wá sọ pé òun fẹ́ ronúpìwàdà bóyá nínú ṣóò ta ṣe yìí o ọkọ yín wá wò pé jẹ́ kí n ronúpìwàdà. mi lè ẹjọ́ ẹ̀ mọ́ kò lè ronúpìwàdà eléyìí náà lè ronúpìwàdà ìṣú ti bá yí ẹ̀jẹ̀ kò lè ronúpìwàdà bọ́ ẹjọ́ let's assume kó wá ronú pìwàdà mà hmm. tó bá wá padà ronú pìwàdà hmm. ah, mi lè kúrò ń ta o. ẹ lè kúrò ń ta bọ bẹ ṣe wà yìí ẹjọ́ ń gbé ah, ni hmm. ẹjọ́ ń gbé nínú ilé ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tẹ bá wá lọ dó àlè láàárọ̀ tẹ wá wọlé tọkọ yìí wá wọlé ní ọ̀sán eh. bóyá inú ẹ̀ dùn ó kọ̀ wá wà straight wá lóun fẹ́ gbòó yín. ongo kì í ta sí mi òǹgò ń ta sí mi ongo orí tèmi rò kò kì í ta sí mi rárá òǹgò ń ta sí mi. ìyá mi ẹ máa gbọ́ àníkẹ́ máa gbọ́ àdẹ̀ dáná títí ìjà ẹ̀. àníkẹ́ máa gbọ́. àtàn tó máa ń gbóbìnrin wálé ó máa wọ yàrá ẹ̀ lọ sùn oh á mu sìgá ẹ̀ ó máa gbádùn ara ẹ̀ ẹ gbọ́ mi ẹ gbọ́ mi ẹ gbọ́ ẹni sùúrù ẹni sùúrù ẹ gbọ́ mi ẹni sùúrù ẹ gbọ́ mi ok bẹ́ ṣe wà yìí sìn ọkọ yín wá dé níjọ́ kan inú ẹ̀ kò dùn nǹkan tí ẹ̀ rírí ó kọ̀ dé lọ́sọ̀ọ́jọ́ yẹn ẹ̀yin dẹ̀ ṣẹ̀ dókó àlè tán láàárọ̀ ni ó kọ̀ wọlé lọ́sọ̀ọ́ wa báyìí ẹ̀ṣẹ̀ ń délé ó wá ní à òun fẹ́ doyin iṣẹ́ ẹ máa gbà kó doyin ọkọ léyìn ṣáà ní ẹ ṣàṣìjọ ń gbé ẹ wá rí pé inú ẹ dùn ó ní bóyá ó wí ẹ wo ó máa mí lọ́kàn ni ní ilé gbà ní ilé gbà ní ilé gbà ó máa máa mí lọ́kàn ni. a máa rìn yín láyà bẹ́ẹ̀ ni ó máa máa rìn mí láyà. kí ló wá dé tẹ́ kúkú wá kúrò ń bẹ̀. ẹ mọ̀ ẹ mọ̀ pé àlè tẹ́ ń sọ ìyàn á fúnyàn látẹ́ńṣọ̀n. sọ nǹkan tí èèyàn fẹ́ ó máa ṣe kó ṣe torí kó ṣe torí owó lèèyàn fi ń yàlè náà. bọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa rò pé torí owó no no no no no no i'm working na kí ló dé tẹ́ ẹ ṣe kúrò ń bẹ̀ ṣé nítorí àwọn ọmọ lẹ ṣe kúrò ń bẹ̀. bẹ́ẹ̀ni. ok tá lè bá wá rẹ́dì láti fẹ́ yín then kó má bàa ṣògùn sí no that never ready láti gbé máa gbọ́. but ti máa opportunity ti máa ní oh, opportunity tí mo ní ní fẹ́ relocate tí máa ti relocate mo gbàgbé. màmá ẹ farabalẹ̀ ẹ ẹ má joyè rédíò asọ̀rọ̀ má gbèsì ẹ farabalẹ̀ ẹ gbọ́ tèmi ẹ gbọ́ tèmi bẹ́ẹ̀ ṣe wà yín sìn tí àlè bá ṣetán láti fẹ́ yín àlè tó ń communicate pẹ̀lú yín tó fún yín ní attention tó fún yín lẹ́rìndínlẹ́wà ṣetán láti fẹ́ yín o wá dé wá dé lágbájá mo lọ síbì kan o wọ́n ní mo lè fẹ́ o hmm. èmi àti ẹ kádàrá wa papọ̀ o ṣùgbọ́n wọ́n ní ọkọ tó hmm. fẹ́ yìí o tí a bá wá nǹkan ṣe sí kó ṣe pé ká pa o a ní láti ṣe kó rìn lọ kó má ti ẹ̀rí tiwa rò mọ́ kò ní jẹ́ ká fẹ́ra wa ó máa gbẹ̀mí wa ni o gbà lágbájá bá mi fi sínú oúnjẹ kó jẹ́ kó kọ̀ rìn lọ kó gbàgbé wa kó má rántí wa mọ́ ìjẹ́ lè ìjẹ́ máa ṣe. Hmm. wẹ́ẹ́ ọlọ́run ṣàforíjì fún mi o mo lè ṣe o. <laughs> kọ́lọ̀ ṣàforíjì fún mi kò ń ṣe tó dáa kò mí mí ń ṣọmọ bẹ́ẹ̀ yẹn tó lè ṣe kà wọ́kọ́ tí mo lè ṣe màá dàrú ni finally màá dẹ̀ fi aláyé wá dúró tó gẹ́ tó gẹ́ nìyẹn. eléyìí wọ́n ní tẹ́ ẹ̀ bá ṣe kí ni o tẹ́ ẹ̀ bá fi kí ni. wíwà nínú ilé ẹ̀ nínú ilé ẹ̀ àwọn parents mi náà ń tẹ̀ kí mi mọ́ bẹ̀. màmá ẹni sùn àìmọye tó ti kẹ́rù mi síta gan mm. tó máa lóun fẹ́ mi mọ́ mò ń ṣe gbá mò ń ṣàwo mò ń ṣe kinní kan so bọ̀ àwọn parents mi ló ń tẹ̀ kí mi mọ́ bẹ̀. Mama, mama, ẹ ní sùúrù wọn ò ní kẹ mo mọ èmi ò ẹyọ pé mi gan sọ pé kẹ pa ń sìn mi ní kẹ pa pé pé kó tiẹ̀ yan pé kó má tiẹ̀ rántí yín mọ́ kó má ronú yín mọ́ kẹ lè ráyè ṣe tiyín pé ẹ fún kó má ronú yín mọ́. mo lè ṣe o mo lè ṣe kó má rántí mi mọ́ kó gbàgbé mi for life bíbù márẹ tó máa bá mi ṣe ni ò máa yìí tí márẹ tó máa bá mi ṣe confam tí ò ní rántí mi mọ́ láyéláyé mi ò máa yìí. kí ló dé ṣé ìwà tó wù sí yín ló pa conscience yín ni ìwà tó wù sí yín ló jẹ́ kẹ́ ẹ. ìwé ẹ̀ bá tí bá lọ bí iṣẹ́ àti gbóbìnrin wálé hmm. tí n bá fi máa lọ bí iṣẹ́ tí n bá fi máa dé agbóbìnrin wálé àwọn obìnrin wá jí wig mi wá jí necklace mi wá jí nǹkan mi hmm. mọ́tò mi náà ni mọ́tò tó fi máa gbóbìnrin o. so lọ́rọ̀ kan ah. ṣá ẹ ìfẹ́ <laughs> ẹ nífẹ̀ẹ́ àlè yẹn ń gbádùn oko ẹ̀ ń gbádùn ìwà ẹ̀ gbogbo nǹkan ẹni mò ń gbádùn gbogbo nǹkan ẹni mò ń gbádùn ó máa jí pè mí ló máa jí pè mí láàárọ̀ ó ló máa pè mí kí n tó sùn lálẹ́ ìyẹn ní kọ́kọ́. ẹ hello. hello. ẹni yìí tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ máa block yín o mo mọ̀ pé kò sí nǹkan tó ṣe fóònù yín o ẹ̀ ń pè mí ṣeré ni o. Rosa. Hello? Two. Three. Hmm. Auntie Bill, hello? Auntie mi lò eh? fóònù mi kú nígbà tí mo kú. Ẹ mo máa ń fẹ́ kẹ́ pè straight ni torí wọ́n máa ń já yín dànù. Ah ok ok. Eh. Auntie mi kú ni sẹ́rí èmi ti èmi ti èmi ti yan àlè rí. Ok. Mo dẹ̀ ṣì wà nílé ọkọ. Hmm. Àmọ́ tí situation bá tún wà rag. Hmm. Wà tún yan àlè rè torí pé kí ni obìnrin tó bá yán àlè wọ́n ti pèrè. wọ́n ti já yín wọ́n ti já yín pé straight wọ́n ti já yín hello. hello ma ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ ṣé ilé ọkọ lẹ yín wà. ẹ ṣeun gan mo ti má ẹ kalẹ́ ma. ṣé ilé ọkọ ló wà. hello hello. hello mo ń gbọ́ ṣé ilé ọkọ ló wà. ilé ọkọ mo wà ma ẹ kalẹ́ ma. ṣé wàá ṣe tún lálẹ́ rárá mo ti lálẹ́ mo ṣe mo ṣe fẹ́ dín ni. ṣé o ti wá léèyàn kan sínú tó fẹ́ ní àṣàlẹ̀ ńsìn. mo ò tiẹ̀ tí ì bọ́ orí ìwé ló máa ń pè mí dáadáa. so o, o tún wá ń consider pé o fẹ́ ẹ ẹ ló máa o ti ń consider pé o fẹ́ lálẹ́ ńsìn. mo ti marry fún seven years mo dẹ̀ ti bímọ mẹ́ta náà but she start na first marriage wa tí má ṣe ń breastfeed ọmọ lọ ọkọ mi ò súnmọ́ mi each time máa ń pè máa bẹ̀ ṣẹlẹ̀ kò tẹ̀ nígbà á ní iṣẹ́ ní kinní kan fún six months adẹ̀jọ́ ń gbé dání èyí ẹ̀ kò ní ṣe anything like mo máa máa bẹ́ kò tẹ̀ ní dáńlá sí pé bí a mo tiẹ̀ ń fọ́ọ̀sì ẹ̀fẹ́ ni mi tiẹ̀ rí mi understand. okay. ẹ ah mo fẹ́ pe lady yẹn padà tó ló dà yẹn kó fẹ́ sọ̀rọ̀ lẹ́ǹkan tí mo fi já fóònù èrò ti pọ̀ jù nìyí ṣẹ́yìn náà ẹ̀yin ọkùnrin ṣẹ́ ń dé a lot of things apart from oko ló ń fa àlè hello. hello ma. ṣé ẹ̀yin lẹ bá mi sọ̀rọ̀ tó ń sìn. hello àti. ṣẹ́yìn lẹ bá mi sọ̀rọ̀ tó ń sìn. hello àti sọ̀rọ̀ tó ń sìn. ẹ̀yin lẹ sọ pé tẹ bá léèyàn tó máa bá yín ṣe kó rìn lọ. mi ò mind mi ò mind my sister mi ò mind. ok ẹ fẹ́ gbẹ́nu lé nǹkan kan kí n tó kọ̀ tí yín off kí lẹ fẹ́ sọ. ẹ àlè ń tọ́jú yín ó fún yín attention. hello ẹ lálẹ́ fún yín látẹ̀ńṣọ̀ ló ń fún yín ó ń communicate pẹ̀lú yín. gidi gan gbogbo nǹkan ló ń fún yín attention caring everything joy. <laughs> so nísìnyí ọkọ yín máa ń rìn yín láyà ni kò lè ẹ lè jẹ́ kó doyín. gidi gan ọlọ́run gan because àwọn refrap làwọn tó tún máa ń gbé tọ́ jẹ́ girlfriend. ok. àwọn òórùn àwọn rádaràda ṣé ẹ ṣe máa tó gbọ́dọ̀ rí tẹ̀lé yàn. ẹ má bínú ṣé ṣe máa ń feel jealous tẹ́ bá rí tó bá gbé girlfriend mi ò ń kí ẹ o mi ò ń kí ẹ mi ò rán o. so nísìnyí tẹ wá ní pé wá dé ẹ wá rí i pé ó ní à ah, lágbájá mo ti gba jésù wo ọlọ́run mo ti gbà nọ́bì sínú ayé mi ṣàánú mi nǹkan kan ẹ ní sùúrù ẹ ṣe dán kó ẹ dẹ̀ ṣe dè tán láàárọ̀ ni ẹ tẹ̀ fẹ́ kó change. mi ì lè sílẹ̀ mi ìyẹn lẹ̀ láìlá. ẹ gbàdúrà kọ́kọ́ yín change. báà mi ìgbà kò change mi ìgbàdá torí tó bá change mi ò lè enjoy life ẹ̀ mọ́ mi ò yẹ ẹjọ́ ẹ̀ mọ́. ẹ ṣe ẹ jẹ́ gbé kọ́ mi. wọ́n ti fi àkókò kó láyé mi. ẹ jẹ́ gbé kọ́ mi ẹ ṣe. hello. hello my ẹ kalẹ́ ma. ẹ fi live sínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ṣó in fact orú mú mi ẹ bá mi tọ fan ẹ jọ orú mú mi orú mú mi ẹ ẹ fi live sí iṣẹ́ yìí wà ní ọkọ̀ ìyá mi. hello ma. wà ní ọkọ̀. ṣé yìí wà ní ọkọ̀ ó wà ní ọkọ torí ọmọ ló ń sunkún yẹn ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ẹ ti rí wípé kò ẹ kò máa bẹ̀rẹ̀ ṣó yìí mo ní obìnrin lè máa dòbí dáadáa kó máa fún ní owó ṣùgbọ́n kó má sí kó má sí dá lọ kó má sí rí respect. hello. hello ma. ẹ kalẹ̀ gbóhùn sókè sẹ́yìn lọ́kọ lé. mo lọ́kọ ma ẹ kalẹ̀ ma. ṣe é lálẹ́. bẹ́ẹ̀ ni ma. ta ló wá ń doyin dáadáa nínú ọkọ àtàlè. àlè ni o. kí ló dé tẹfisọ́ pálẹ̀ ni. ọkọ mi problem ti ẹ̀ ni pé ìgbà tá a kọ́kọ́ fẹ́ra mo bímọ méjì fún un Mm-hmm. kí ló tí mo fi bímọ yẹn fún nígbà yẹn gómìnà ìgbádùn ẹ nígbà yẹn but ó ń làwọ ó ń fún mi lówó mm-hmm. nígbà yẹn gbàtọ́ ọyá gbà tí mo wá bí àwọn ọmọ yẹn tán tí bá fẹ́ tí bá ní ìdọ̀kọ̀ mi báyìí tí bá fọwọ́ kàn á ń dára pé òun fẹ́ lo nǹkan lé ní o òun fẹ́ lo iṣẹ́ kan lé ní òun ò lè fọwọ́ kàn mí oṣù méjì ó lè má fọwọ́ kàn mí òun ló lé mi síta. so ṣé àlè wá ń doyin dáadáa gọ́nsìn. ah kódà mò ń gbàdúrà ẹ̀rọ ọkọ mi gan tí ọkọ mi bá ń súnmọ́ mi ti bá ń sọ pé àwọn ń ṣe kiri kan á ní ṣe aṣẹ́wó ní mi ni ṣé mo ṣe ṣe kiri yẹn tí mo fi ń fún òun ní gírítò ni aṣẹ́wó ló máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ bọ́tà ilé yẹn báyìí tí bá ń sọ bẹ́ẹ̀ fún báyà ó máa ń dùn mọ́ ni. ṣé ọkọ ilé máa ń lá òbò yín. lára òwò ọkọ ilé òkè ńlá mi alẹ́ ló máa ń lá gidi gan-an ọmọ méjì ọkùnrin kan obìnrin kan. ok bẹ́ẹ̀ ṣe wá wà yín sìn tí ẹ bá wá lọ lóyún lójijì bẹ́ẹ̀ ṣe wà yín sìn tẹ bá lọ lóyún lójijì tẹ bá lọ lóyún lójijì sìn tá lè wá ní ohun ò tí rẹ dí o ò dẹ wọ́n dẹ̀ wá ní kẹ́ má ṣẹ́yún ṣé máa lọ gbé fọ́ báwo lẹ ṣe máa wá ṣe ṣe máa gbé fọ́kọ ni. máa gbé fún náà ní àgbà náà ni. tí ó jẹ́ pálẹ̀ ló lóyún ọkọ máa gbà ní. ẹ máa mú bó ṣe máa play game yẹn náà ni tọkọ náà máa kàn ní òun lónìí. okay tẹ́ bá wá fẹ́ fẹ́ tẹ́ bá wá fẹ́ fẹ́ tí wọ́n bá ọkọ àlè bá wá dé tó wá ní à arábìnrin mo fẹ́ fẹ́ o ṣùgbọ́n wọ́n sọ wípé ọkọ ẹ̀ ò ní jẹ́ kí n fẹ́ ẹ wọ́n ní ká ṣe nǹkan fún kó lè rìn lọ gbà kó lò fún kó rìn lọ ṣé ẹ máa lò fún. kódà kó lọ pátápátá mi tẹ̀ nídìí ẹ̀gàn mọ́ lọ́wọ́ yìí o kó lọ gan ni mo fẹ́. ṣe máa ṣe pé kó lọ ẹ máa lè ṣe pé kó rìn lọ àbí. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni. ok all right. Oh, a ní tí n bá dá kọ́ọ̀lì dúró àwọn èèyàn ò ní yé pé ẹ rí pé àwọn obìnrin go out mind wọn hello. hello. hello ìyá mi ṣẹ́yìn wà ní ọkọ ṣẹ́ wà ní ọkọ. iye ọkọ mo wà mà. ṣé o lálẹ́. hello àwa mọ̀ lálẹ́ ìjọba nínú. ìwọ ló sọ̀rọ̀ tó ń sìn mo ti gbọ́ ẹ̀. ẹ̀ló ẹ̀ló. ìwọ ló sọ̀rọ̀ tó ń sìn yìí. ẹ̀ló. ẹ̀ló àwọn pípù yìí a ní tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ máa pa nǹkan tẹ́ fi ń gbọ́rọ̀ mo sọ fún yín apart from pé ẹ ń dó obìnrin communication is very important attention is very important respect is important E má fi wípé ọkọ obìnrin nìkan ló ń láti rìn yín respect wà important communication wà important attention wà important bàbá ẹ lè máa fi ẹ lè máa gbọ́ mi nínú facebook kẹtù máa pè wọlé you cannot do the two at the same time ẹ máa pè mí. hello so àwọn kíní wà important ẹ lè máa tọ́jú obìnrin kẹ máa fọ́kùnrin obìnrin nígbà míì mo máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan tí àwọn èèyàn máa ń sọ wọ́n ní kòkòrò lóbìnrin yẹn kí ló it's not about money ẹ lè máa fọ́bìnrin lówó kẹ máa dó obìnrin dáadáa kẹ dẹ̀ tí kóbìnrin yẹn tún máa ní interest nínú àlè jù yín lọ. hello. Hello. Màmá ẹ má jẹ́ ń bínú sí yín ẹ pa nǹkan tẹ fi ń gbọ́ ẹ pa kí ni Facebook yẹn ẹ lè gbọ́ méjèèjì pọ̀. Ah, ah. So ẹ máa ma bèrè pé kí ló tún fẹ́ ẹ ní kí lẹ ẹ ní ẹ kí ló tún fẹ́ ládùrú nǹkan tẹ́ ẹ ṣe fún ẹ lè fóbìnrin lówó kẹ fún obìnrin ní Oko, ṣùgbọ́n kẹ má fún ní attention kí communication yín kó má wà on point kí kẹ má jẹ́ kóbìnrin ní opinion tiẹ̀ bí àwọn òbí ṣe jẹ́ búlì bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin jẹ́ búlì ṣé ẹ̀yin náà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń sí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ikú bá ọmọ rìn ọmọ òfunra ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè ló máa pọ̀ hello. hello àǹtí nǹkan ẹ̀ka lẹ́mọ̀. ẹ̀ka lẹ́ ìyá mi ṣẹ́yìn wà ní ọkọ. two three. hello mo wà ń lé ọkọ màmú dẹ̀ lálẹ́ mà. ok ta ló wá ń do yín dáadáa jù nínú àlè àtọkọ. àlè mi ló ń do mi dáadáa tó yẹ pé ta bá lọ sí hòtẹ́ẹ̀lì bàṣẹ ló máa bá mi fá irun òbò mi dáadáa. Hmm. ta bá dẹ̀ wá ní máa sọ fọ́kọ mi pé jọ̀ọ́ bá mi fá irun òbò mi ṣe wọn pé àwọn kan mi wà tó yẹ pé ta máa ń ṣe tó máa yẹ kí eh, orí obìnrin kó kí orí wá wú. Hmm. bọ ọkọ mi máa ní òun ò lè ṣe é ọkọ òun ò lè máa tún fún mi kò tún ní ìlò kí lẹ wá fẹ́ kí n ṣe. àlè máa bá yín fa irun òbó yín ọmọ mélòó lẹ ti bí fọkùnrin yẹn. a ti bímọ méjì mà. ok ìgbà wo lẹ wá bẹ̀rẹ̀ sí ní lẹ ti bẹ̀rẹ̀ sí ní hmm. yan àlè. mẹ́ta báyìí because. Oh. Hmm. two kókó ẹ̀ ò le kájọ lọ ọ̀rọ̀ pọ̀ kó ìrẹ̀mọ̀ kí kéèyàn ṣe ọkọ àti ìyàwó kẹsẹ̀ jọ dúró sórí bathroom kájọ sùn àti kájọ wẹ̀ á ní mi ìmọ̀ ṣó máa lójú ti òun bọ́. ni mi a tún lo a tún lo vibrator fún mi ọkọ mi ò ní rà bó máa ń ra gbogbo àwọn vibrator yẹn ó máa rà fún mi bọ́ kó ní lò tó ti máa ń lọ sóòtẹ́ mo máa yín àlè máa wá lo vibrator fún yín á bá yín fárun òbò yín á lá òbò yín. ó máa la á fi tọ́ sí tó yẹ pé mo máa fi wet dáadáa àwọn òbò mi dáadáa bọ́ ọkọ mi o ní ṣe ẹ máa máa lé kiri ní tábà tún lè ń gbà mí ó lè máa ké. ó máa máa wo kí ni wọ́n máa ń wò lórí pónò. Hmm, so kí ni mo tí ọjọ́ yìí ń sìn tó wá wò pé ẹ jẹ́ kí n ronú tírú ọkọ yẹn ọjọ́ ẹ jẹ́ kí change ìjẹ́ ẹ̀yẹ́lẹ̀ ká lọ bọ́kọ yín. ìṣèlè sílẹ̀ ó sì ó sì látúnṣe ìdìbò kò kò rẹ́dí àti change. a ní wọn pé ó kè gba oògùn kí ló ń ṣe àwọn pípù yìí ṣé wọ́n ṣe àwọn ìyá ẹ ṣẹ́yìn lọ́kọ. ṣé ẹ lálẹ́. mi ò lálẹ́ wọn bọ́ mo ti ní ẹgbẹ́ ìgbàgbọ́ mi lọ́sọ̀ọ́sùn. Mm. 哎，等等，等等，等等。